parọ́ àǹtí Bukky nkọrin ó ti tó wa kí ń o ẹ má bì í bàbá tó fẹ́ gbórí wọlé bàbá bàbá eh, ayéfẹ́lẹ́ a máa lò yẹ ní ah ṣá má parọ́ ọmọ ìlú mi kọrin ẹni bí mo ṣe kó ijó yẹ kí n gbọ́ kò sí tí ò bó o fẹ́ jó ṣẹ́ńwẹ́lẹ́ bó o fẹ́ jó tùǹgbà ó rí pé gbogbo ẹni ṣẹ́ńwẹ́lẹ́ kọ fún wa kò sí nǹkan tí ò sínú Jésù o bẹ́ẹ̀ ni mi bẹ́ẹ̀ ni kọ́tẹ́ni tó lè jó tómi nù gbogbo yín àti Mrs Tommy o àti bàbá alábíàmọ́ o àti kọ́tẹ́ni tó lè jó tómi nù yín ẹ kàn jẹ́ ká tiẹ̀ pe èyìn síbì kan bàbá alábíàmọ́ ẹ jẹ́ ká pe èyìn sílùú Òṣogbo <clears throat> ká àwọn olórin èmi yẹn kọrin ká wá mú mẹ́gbẹ́ àwọn tó ń jó ẹ wà rí i pé àṣé àwọn kan tó wà tó jẹ́ wípé wọ́n tún fi jó gba oore lọ́wọ́ ọlọ́run mi tó pé tí má jójójójójó tán báyìí wọ́n sì mọ yíra lẹ́ẹ̀lẹ́ fún ọba àwọn ọba arúgbó ọjọ́ ẹni tó fàánú wá mi rí ẹ̀rí mo kí mọ̀mọ́ wa olórí ọmọbọ́lá adébáyọ̀ ẹ káàbọ̀ sáré wa àgbọ́dọ̀ mọ rírì odidi olórí ọba mo kí bàbá wa samuel akíngbadé ẹ bá ní invite àwọn èèyàn àtúntí dé ìgòríta tí ẹ̀yìn mọ́tò ti máa ń sọ̀rọ̀ mo gbà pé àwọn ikọ̀ ọlọ́run ti wà lẹ́yìn aṣọ tí wọ́n ń bomi rin pé ìyá ìṣàlù láti lọ sọ nǹkan tí ẹ̀mí mímọ́ akínwálé akínpẹ̀lú ah àna mi ọmọ mi gbogbo ẹ̀ pátá ló ń sákòpọ̀ lọ́dọ̀ mi mo kí n káàbọ̀ sórí gbọ̀ngàn yìí o ọmọ mi ń kọ́ ọmọ mi ń kọ́ ẹ ò gbọ́dọ̀ ọmọ mi ń kọ́ ọmọ mi ń kọ́ àna mi tún ni gbogbo ẹ̀ ló ń kó ìwé òun sáko gbogbo ẹ̀ lẹ́ẹ̀kan náà ni mo kí Jímọ̀ Balógun mo kí akábọ̀ ẹ jẹ́ ká wọnú àdúrà lọ ní orúkọ Jésù agbógbé ọ̀gá lọ́sàn-án ipa tó borí ipa ayìnbó ẹ̀mí àwọn wòlíì agbára àwọn àpọ́stélì adúpẹ́ fún ọjọ́ tó dára tó tún fún wa ní ọ̀sán Ọlọ́run gba ọpẹ́ wa ẹ̀mí mímọ́ gba ìyẹn wa ògo ní forúkọ rẹ̀ ọ̀rọ̀ rẹ la fẹ́ rán jáde báyìí ní ọ̀sán yìí o adẹ́kọ̀ àsìfẹ́ kó ṣiṣẹ́ ìtúsílẹ̀ àti ìdáǹdè fún àwọn èèyàn lórúkọ jésù ya darapọ̀ mọ́ ọ̀rọ̀ rẹ afẹ́ kó bọ́ sí ilẹ̀ rere kó dẹ̀ ṣiṣẹ́ agbára bí ó ti ń jáde lọ ọlọ́run kó ṣe bẹ́ẹ̀ ẹ̀mí mọ́ gba gbogbogbò jẹ́ gbogbo ẹ̀yin kọ àtìrújú ọlọ́run tí ẹ̀ ń bẹ ní ìlú káàkiri ayé tí ẹ̀ ń gbàdúrà wípé olúwa ìfàmìlóyún ọmọ yìí ó yá kó máa pọ̀ ọwọ́ ọlọ́rọ̀ máa jáde lẹ́nu ẹ̀ ọlọ́run kó bó túbọ̀ wà mí kún ikún agbára kò ní rẹ̀ yín ṣèrànṣẹ́ yín ò ní bàjẹ́ èmi àti ibì kan là ń lọ ọ̀run máa mú wa débẹ̀ a ó di ọ̀run sinmi ògo ni fún ẹ̀mí mímọ́ jésù olúwa wa àmín àmín àmín lórúkọ jésù praise the lord hallelujah <clears throat> kó tó di pé màá wọnú ọ̀rọ̀ ọlọ́run mo ti wà ní online mo ti wà ẹ bá fẹ́ ẹ má tó inbox mi ẹ má sọ nǹkan kan sórí messenger mọ́ ẹ kó tó di pé màá wọnú ọ̀rọ̀ ọlọ́run mo fẹ́ fi ṣàlàyé kankan fún wa. wọ́n ní ọ̀pọ̀ ń béèrè wípé ẹ ti ẹ̀dó ìyá possibility ṣé kérúbù ni wọ́n ni ṣé sẹ̀lẹ̀ ni wọ́n ni ṣé CAC ni wọ́n ni ṣé pentikosta ni wọ́n ni níbo ni ká wá ìyá gan yẹn tó tiẹ̀ ń sọ̀rọ̀ ọlọ́run sí ẹ́ ẹ jẹ́ kí n sọ fún kíní kan fún ẹ̀yin ọmọ ọlọ́run ní tí mo gbé lọ́wọ́ lélẹ̀ bíbélì gbogbo àwọn orúkọ ọjọ́ tẹ̀ ń dákọ yẹ mi ò sí ń bẹ́ẹ̀ o ṣùgbọ́n mo wà nínú àwọn èrò aṣẹ́gun kò wá sí ìjọ tèmi ò bá ṣe yorùbá sọ wípé àìrìnpọ̀ ọmọ ejò olófìyà jẹ wọ́n ohun tó ń fìyà jẹ wá ní christian kingdom lénìí nìyẹn ni wípé a ní ìṣọ̀kan rárá láti bára wa ṣe kérúbù á lòun lè bá sẹ̀lẹ̀ ṣe sẹ̀lẹ̀ yóò lòun lè bá cac ṣe ẹ̀ cac yóò lòun lè bá pentikosta ṣe pentikosta yóò mọ rí ti kérúbù gbà mú nítorí pé kí ni àfi sọ ẹyọ kan kò sí ìjọ ọlọ́run o ẹ má gbàgbé nínú òwe fi àwọn tí a fi ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn tá a fi kọrúkọ wọn àwọn náà lè à ń pè ní aṣẹ́gun àwọn aṣẹ́gun ló wà lọ́run tí mo bá wọ kérúbù lénìí ọmọ ìjọ kérúbù ni mí tí mo bá wọ sẹ̀lẹ̀ lónìí ọmọ ìjọ sẹ̀lẹ̀ ni mí tí mo bá tún wọ pentikosta lénìí mm, mo tún lọ nìyẹn tí mo bá tún wọ CAC lọ́wọ́lọ́wọ́ ìwé orin CAC là ń lò nínú iṣẹ́ ìránṣẹ́ mi ẹni mígbà mi ti máa wọṣọ àdúrà gbogbo ìjọ ẹyọ kan ni níwájú Kristi èmi ní ti Apollo èmi ní ti Paul ó ní nǹkan tó ń kó bá ìrìn àjò kìrìsìtẹ́nì lẹ́nìí kò jẹ́ káráyè fi ìṣọ̀kan yẹ kò yẹ kò jẹ́ káráyè fi ṣiṣẹ́ kò jẹ́ kẹ́mi ọlọ́run ó ráyè rìn ẹ̀rí so ẹnikẹ́ni tó bá fẹ́ béèrè béèrè béèrè nípa mi ó lè inbox mi mọ́wùlẹ̀ ẹ̀sẹ̀ lọ́mọ béèrè lọ́wọ́ èèyàn ṣùgbọ́n jẹ́ kí n sọ fún ọ ọmọ ìjọ aṣẹ́gun òní mi ìyẹn ni wípé àwọn aṣẹ́gun àwọn tí wọ́n rìnrìn àjò ọ̀run àwọn tí ọ̀run àwọn tí wọ́n ń pòǹgbẹ ọ̀run ohun tí mo dẹ̀ kéde rèé mi ò kéde ìjọ mi ò wá bí láti kéde possibility chapel international mi ò wá láti kéde CAC mi ò wá bí láti kéde kérúbù tàbí sẹ́ráfù tàbí celestial mo wá láti kéde Jésù mo sì wá fi ọ̀nà àbáyọ hàn ẹ̀yin ènìyàn nípasẹ̀ Jésù pé ọ̀wọ́ ọwọ́ Ọlọ́run nìkan ṣo onìkan ni ọ̀nà àbáyọ wà ohun tí mo bá wá lélẹ̀ yìí tó bá dénú chọ́ọ̀chì ọ̀dọ̀ mi tí kérúbù bá débi tó bá ti ní ọ̀rọ̀ Ọlọ́run lẹ́nu á sọ̀rọ̀ lórí ọ̀tá mi torí ká sọ wípé a kò lè gorí ọ̀tá wọn ntí mo máa ń dùn kó mọ́ bàjẹ́ rè bíbélì lẹ́nikẹ́ni ò lè bá mi fi ṣeré ilẹ̀ lásán ò lè gùn bí ṣẹlẹ̀ bá dé tó bá ti ní ọ̀rọ̀ Ọlọ́run lẹ́nu yóò sọ̀rọ̀ bí CAC bá dé yóò sọ̀rọ̀ that is why la ṣe pe ṣèrànṣẹ́ mi ní the God of possibility olúwa Ọlọ́run ohun gbogbo ní ṣiṣẹ́ ẹni tó kó gbogbo tó kó gbogbo ohun tí ń bẹ láyé àtọ̀run papọ̀ torí ìdí eléyìí mo ń fẹ́ ara mi sọ fún ọ nísìnyí wípé èmi ò ń ṣọmọ ọjọ́ kankan o ọmọ ọjọ́ aṣẹ́gun àwọn ọmọ ọjọ́ ọ̀run òun ni èmi mi ò gbé orúkọ síwájú Jésù òun ni mo gbé síwájú láti lè wàásù rẹ̀ láti lè sọ nípa ìtorí pé nípa àánú àti orí ọ̀fẹ́ ó mo ṣe di ẹni rà padà lórúkọ jésù yóò dára fún abúlé bàbá ní bẹ́ẹ̀ ni o wọ́n lè pò ló ba àlìkà má jẹ́ bẹ́ẹ̀ ni èpò ba àlìkà má jẹ́ ṣùgbọ́n kò síbi tí èpò sí kò síbi tí àlìkà má ò sí àlìkà má ń bẹ nínú kérúbù ó ń bẹ nínú sẹ̀lẹ̀ ó ń bẹ nínú pentikosta ó ń bẹ nínú cac ó ń bẹ nínú dípà ó ń bẹ nínú rìdíìmù kò síbi tí èpò àti àlìkà má ò sí kò sínú ìjọ tí kò that is why èmi ò tako ìjọ kankan kò sí kò sí èèyàn gbogbo ibi tí wọ́n bá ti ń pè ní ènìyàn ó ní ipò àti àlìkámà wa torí ìdí eléyìí àdúrà ni ká máa kún fún gẹ́gẹ́ bí ìránṣẹ́ Ọlọ́run pé má jẹ́ kí n bá ènìyàn kà má jẹ́ kí n bá darin àjò papọ̀ ó lómi kó di súùtù kankankankan kó o ti rò pé èèyàn ni lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ọjọ́ kó rí pé èèyàn burúkú ni ó lè rẹ lómi kó wọṣọ fún lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́ kó o ti rò pé èèyàn ni kó di lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ọjọ́ kó rí pé èèyàn burúkú ni torí pé inú ni ènìyàn ń gbé inú ni ẹ̀mí ń gbé torí ìdí eléyìí ẹ jẹ́ ká túbọ̀ máa kún fún àdúrà pé olúwa gbogbo ẹni tí màá pàdé tó máa kó bá ìrìn àjò ayé mi olúwa má jẹ́ kí n pàdé ẹ̀ bó jẹ́ ìránṣẹ́ ọlọ́run gan máa fi sínú àdúrà bẹ́ẹ̀ má jẹ́ kí n pàdé rẹ̀ àti rí oní pentikost ẹni tó ń wọ súùtù tó yẹ pé ń kóòtù ní tí wọ́n kórí ikú tí wọ́n kórí èèyàn mọ́nú mọ́tò rẹ̀ àti rẹ̀ ń tó jẹ́ kérúbù tó yẹ pé oríṣiríṣi nǹkan bẹ́ẹ̀ òní wọ́n ká mọ́ wọn lọ́wọ́ ṣùgbọ́n ẹ jẹ́ ká máa wo jésù olùpilẹ̀ṣẹ̀ àti aláṣepé gbàgbọ́ wa tí a bá ti ń wo jésù olùpilẹ̀ṣẹ̀ àti aláṣepé gbàgbọ́ wa àní bọ́ sọ́wọ́ tá a bá ti wo jésù olùpilẹ̀ṣẹ̀ àti aláṣepé ìgbàgbọ́ wa ìrìn àjò ayé wa yóò rọrùn láti lè rìn fún ọ̀run kódà a lè rìn pẹ̀lú ẹ̀mí ìfẹ́ torí wípé tá a bá ti máa wo jésù a ní rìn pẹ̀lú ẹ̀mí ìfẹ́ o bẹ́ẹ̀ni kan bá ti bá ti láṣìṣe kan ní ìsinsìn ẹlòmíì ìjọ eléyìí ọ̀dà ó bọ́ bòmí eléyìí ọ̀dà ó bọ́ bòmí ìránṣẹ́ ọlọ́run ọ̀dà ló ṣe ẹlòmíì tó fi tọ́ wípé gbogbo ìránṣẹ́ ọlọ́run ló ti kọ̀ dẹ́mù báyìí tí ó lè yẹ kó bẹ́ẹ̀ ẹ jẹ́ á kristi olùpilẹ̀ṣẹ̀ àti aláṣepé ìgbàgbọ́ wa ní orúkọ jésù mo gbàdúrà mi ò ní jẹ́ ohun ìkọ̀sẹ̀ fún ẹnikẹ́ni yín ẹ̀yin náà sì rèé ẹ̀ ní jẹ́ ohun ìkọ̀sẹ̀ fún mi torí kọ́ra sọ wípé ó burú fún mósè nítorí wọn torí yín kò ní burú fún mi torí èmi náà kò ní burú fún yín lórúkọ jésù so mo dá ìyẹn dáadáa lórúkọ jésù yóò dára fún wa mo kí gbogbo àwọn ẹ̀kọ́ ọlọ́run lẹ́ẹ̀kan nítorí tó ṣe lágbára ni wípé ẹ jẹ́ kí n pè ní tó ṣe lágbára ni wípé ohun tó ń yọ gbogbo èèyàn lẹ́nu ni mo máa ń sọ kíní kan fáwọn èèyàn tó o bá déwájú wòlíì tó o bá kúnlẹ̀ kò sí wòlíì kò sẹ́ni tí ológun òdìlé níwò nínú ogun òdìlé sí ọ ọ̀nà àbáyọ ni kọ́lọ̀ fi wọn kálukú máa ń sọ fáwọn èèyàn bíi bàbá samu Òjó lánàá ó nígbà ẹlòmíì ó nínú orí òdùn mọ́ ó nígbà tó wá dé wájú ìrànṣẹ́ ọlọ́run ó ní ìdùn àìdùnnú inú rẹ̀ nǹkan wọ́n fi sọ mẹ́sẹ́ẹ̀jì fún nígbà wá ti rí pé inú orí òdùn wọ́n wà ní pé à ń rí pé nǹkan kan báyìí nù jẹ́ yóò ní bẹ́ẹ̀ ni olúwa mi ó ní bẹ́ẹ̀ oníbẹ̀ wọ́n ti wọlé sí lára kò sí ẹni tí kò ní ogun ìdílé gbogbo ẹ̀ lólógun ìdílé ṣùgbọ́n tí a kàn tún ni wípé kí ni ọ̀nà àbáyọ fún ogun ìdílé tí ń lọ bá nírìn àjò mo máa ń sọ fún ọ̀pọ̀lọpọ̀ ènìyàn tó o bá dẹ́kọ̀ọ́ tí wọ́n bá ń yọ ọ́ lẹ́nu lẹ́kọ̀ọ́ tó tó tó ń ra àwọn èèyàn tí wọ́n ń yọ ọ́ lẹ́nu wọ́n ṣàdédé yọ ọ́ lẹ́nu àwọn tó jáde lábúlé wọn àwọn èèyàn rẹ tó kú lọ́dọ̀ wọn àwọn náà ti fi ẹ̀mí kí wọ́n yọrú èèyàn bẹ́ẹ̀ lẹ́nu sí lára ẹ̀rí èèyàn lè wà ní bíbà yìí kó lọ sí òkè òkun kí wọ́n sì mọ yọ lẹ́nu ńbẹ̀ ẹ̀rí mo ti sọ fún adébóyá bí ọ̀sẹ̀ mẹ́ta ẹni tó lọ wọṣẹ́ lẹ́kọ̀ọ́ nígbà tó lọ wọṣẹ́ tí yá yẹ ìyá ti gbà síṣẹ́ wọn yẹ ìyá ọ̀gá pátápátá ilé yẹ ló wá wò títí títí títí ó ní à Hmm. ó fẹ́ ṣiṣẹ́ iléeṣẹ́ ló fẹ́ ṣiṣẹ́ ó dẹ̀ mọ́ṣẹ́ ló mọ̀ dáadáa ó ní wò ó lò mọ̀ kò tiẹ̀ mọ́ṣẹ́ yìí ó ní ṣùgbọ́n o ò lè ní ìsinmi iléeṣẹ́ yìí o ah, ó ní kí ló dé mọ́mì ẹjọ́ òun ò ní sinmi òun tó sá láti ìlú àwọn lòun tó sá wá sékòó ah, ó ní tó fi lè ní sinmi ni wípé àmì ìdílé ti ń bẹ lára rẹ àmì àwọn èèyàn ń wà lára rẹ o wọ́n sì ní kó wọ́n máa yọ́ lẹ́nu gbogbo ibi tó bá ti ń dé wọ́n ní kó wọ́n máa yọ́ lẹ́nu so òun ló ń bá wá nítorí ìdí eléyìí nítorí ìdí eléyìí ó bẹ́ẹ̀ ta kò fi iléeṣẹ́ ilẹ̀ tó bá wà iléeṣẹ́ yìí òun ọmọ ọ̀dọ̀ láàmú kí ni mò ń fàyọ ni ìfọwọ́sowọ́pọ̀ ogun ilé àti ogun ìta òun la fẹ́ ṣiṣẹ́ lé lórí lónìí ìta á sì gbàdúrà lórí rẹ̀ ogun ilé a máa wà yóò wà ogun ilé ni yóò wà jẹ́ gbòǹgbò fún ogun ìta nígbà tí ogun ilé àti ogun ìta tó bá wà fọwọ́sowọ́pọ̀ lórí ìrìn àjò ayé ènìyàn èèyàn nílò kéèyàn kún fún àdúrà ní ìgòríta yẹ ǹjẹ́ ẹ mọ̀ wípé tí ogun ilé bá le fún ènìyàn nígbà míì ibi tó gbé ń tajà ó lè mọ́ni fọkànbalẹ̀ kó wá rí ìyá tí wọ́n jọ ń tarú ọjà wọn yẹ kó máa fòrú ẹ̀ ogun olè ti tẹ̀lé débẹ̀ ni kí ló dẹ̀ fà á láti lè yọ ayé rẹ̀ lẹ́nu torí pé àwọn tìta ti rí wípé ẹran wa lélẹ́yìí ọ̀pọ̀lọpọ̀ kì í mọ̀ bí mo máa sọ fún wa tí àmì bá ń bẹ lára èèyàn àmì àjẹ́ mo sọ fún aláìpẹ́ yìí tó bá dé gbogbo tó bá ń débẹ̀ àwọn tó bá wà nínú ẹgbẹ́ wọn a máa rámì yẹla rẹ̀ ẹ má gbàgbé àmì wọ̀nyí ni yóò máa bá àwọn tó gbàgbọ́ lọ ẹ̀rí àmì wọ̀nyí bí náà làwọn òkùnkùn náà làwọn náà lọ imitate àmì kan wà tó jẹ́ wípé tó bá ti wà lára rẹ gẹ́gẹ́ bí ọmọ ọlọ́run gbogbo ibi tí o bá ń dé ọ̀wọ̀ ọmọ wà ààbò ọmọ wà ìṣẹ́gun ọmọ wà tó bá kú díẹ̀ ké wo wọ́ nítorí pé àmì ọlọ́run ti wà lára rẹ á gbé ewu yẹ fò ṣùgbọ́n bí ẹ bá fi àmì tiwọn náà síyàn lára òun náà làwọn ibẹ̀ ìlànà náà ti imitate ẹ̀ wípé àwọn tọ́nà bá ti wá fàmì náà sí lára o àmì wọ̀nyí náà ni kó máa bò náà lọ so àyíntọ́ àmì ògùn bá wà ń bẹ lára rẹ̀ gbogbo ibi tó bá ti dé báyìí kó fi gbogbo orí ṣe kó fi gbogbo ọrùn ṣe nítorí wípé àwọn kan ti sìn jáde nínú ilé pẹ̀lú àmì so ogun yẹ àwọn yẹ wà tó a máa dí pẹ̀lú ogun yẹ ni torí wípé àmì pé kí wọ́n nà pàṣán ó ti wà ní ọwọ́ wọn a fẹ́ lọ wo àwọn kan tí ogun ilé àti ogun ta pawọ́pọ̀ lé lórí ní àkókò tó pawọ́pọ̀ lé àwọn ọmọ Ísírẹ́lì lórí àti ọ̀nà àbáyọ tí wọ́n rí ibẹ̀ láti fẹ́ gbàdúrà lónìí ẹ̀rí tí ogun ilé àti ogun tàbá pawọ́pọ̀ bí èèyàn ọ̀bá mẹ́ńtọ́ yẹ kọ́ mọ̀ èèyàn lè kú nú ogun ṣé má parọ́ ẹni yìí á kú sínú ogun bí ogun ilé àti ogun tàbá pawọ́pọ̀ tí ènìyàn ò bá kún tí ò bá mẹ́ńtọ́ yẹ kó mọ̀ ṣé kí n sòótọ́ fún yín <laughs> èèyàn lè wáyé bí aláìwà torí irú wọn lẹ máa rí mo máa ń sọ fún ọ̀pọ̀lọpọ̀ ṣe mọ̀ pé ẹlòmíì àmọ́ ní kábọ̀ ìyálé sí mímọ́ ẹlòmíì tó bá tó bá kó délé kan lónìí ó lè pé láńlẹ́dì wọn àjẹ́ ni ó lè pé ara tó kọjú sílé àwọn àjẹ́ ni jẹ́ kí n sọ fún ọ tí ò bá sí àmì lára tiẹ̀ wípé kí wọn ó dì pẹ̀lú ẹ̀ ǹjẹ́ ọmọ wípé láńlẹ́dì yín yóò tó máa bù wọn ní nǹkan ni mo sọ fún wa ń jò ni láńlẹ́dì yẹn yóò tó máa bọ ọkẹ́ ọmọ ni ṣùgbọ́n bí àmì bá ń bẹ lára rẹ tí àmì ń bẹ lára eléyùn tí láńlẹ́dì wọn bá jẹ́ àjẹ́ tó bá fẹ́ bímọ láńlẹ́dì lọ́mọ àgbàṣẹ́ sí o torí wípé àmì pé kọ́ yọ kí wọ́n yọ lẹ́nu ọ wà ní ara rẹ̀ ẹ̀rí so ló mọ́mọ́ ọ̀pọ̀lọpọ̀ tí máa ń sáká kì í ṣe kọ́ máa ń sáká àkílé lọ́nà àbáyọ ẹlòmíràn bá ti gbére kan lóṣù mẹ́ta tó bá ti lálàkálà nù lé ó tún ti kó lọ ilé ìbòmí wọ́n máa ń wẹ lómi akólé bíi mẹ́rin márùn lọ síwájú síwájú wòlíì kán bò ń gbàdúrà sí wọn ò tó bá gbàdúrà sí wọn bá fẹ̀mí sọ́dọ̀ sí wọn bá tún kó lẹ́dúnrún lé nǹkan kò tún ní rọ́nà àbáyọ náà dìsẹ́mbò ogun tó ń jà ń bí ó ti kú náà ni ó tún máa jà torí pé kì í ṣe ilé ni ogun yọ lẹ́nu ohun gangan ni wọ́n ń tẹ̀lé ká ohun gangan ni ohun gangan ni àwọn olè ilé ni wọ́n ń fi ilé tìta lọ́wọ́ láti mọ lẹ́nu ṣùgbọ́n bó o bá free wo ọba àmọ́ bàjẹ́ mẹ́wàá gbélé ọgbọ́n tí ìwé òwe wí wí ni ìwé òwe wí pé bí ọ̀nà èèyàn bá wu olúwa yóò bá ọ̀tá rẹ̀ gbé ní ìrẹ́pọ̀ yóò bá gbé ní àlàáfíà so tí ó bá ti jẹ́ pé ìgbé ayé rẹ̀ àmì ọlọ́run bá ti wà lára rẹ̀ tó ń ṣe ìgbé ayé tọlọ́run tí ọlọ́run ti gbà ọ́ kò sí o lè rí bí sásìyàn ní àlàyé yìí ọjọ́ kan mo tírìtì ẹ̀ máa lórí fẹ́ náà láti tírìtì ẹ̀ lórí Facebook mo tírìtì òkùnkùn àwọn ìjọ dẹnu lẹ́njọ́ náà ni mo ní ẹ̀ òkùnkùn tó yẹ pé ayé lọ́ba ẹni òkùnkùn rún dànù ó yẹ òkùnkùn rún dànù òkùnkùn olérùn dànù ẹ̀rí àwọn tí wọn bá ń yọ lẹ́nu ń bẹ ìwọ kọ̀ọ̀kan wáṣẹ́ fún ná bókùnkùn bá run nìbàdàn ṣé yóò rùn lẹ́kọ̀ọ́ bókùnkùn bá run lórí tèmi lórí ẹni tí ò lè gbàdúrà ṣé yóò rùn kò lè rùn so bókùnkùn ṣe wà nù bá a ṣe bá láyé nìyẹn bá a ṣe máa lò lò mo sọ fún wa níta mo ní orí fíìdì tá a wà yìí ẹ̀rí battlefield láyé tá a wà yìí ó ń kálukú máa jà wọ́n tó lè jà ń bẹ̀ ó lògo tó wá lò ń bẹ̀ ó lọ tí jésù ò bá ti dì àwọn mí ní òtún dé bá àwọn tá tún bí náà bí wọ́n ṣe gbókùnkùn nìyẹn àwọn náà ó tún dúdúdúdúdúdú náà ni so títà náà fi jàjà ṣàṣeyọrí àwọn kan ti ṣàṣeyọrí ń bẹ irú àwọn Mósè irú àwọn Joshua wọ́n dùn wọ́n ṣàṣeyọrí títí wọ Jésù Olúwa lórí àwọn àpòstélì lórí àwọn bàbá wa bàbá wa ní bàbá wa nínú ìgbàgbọ́ ìwọ náà ó tún dùn ni òkùnkùn ẹrun dànù ẹrun dànù òkùnkùn ò lè run dànù tàyíká àti ẹnìkan lọ́ọ́ destroy ni lọ́ọ́ gbàdúrà kí wọ́n fàyè tiẹ̀ lẹ̀ bí wọ́n bá gbàdúrà pé wọ́n fàyè tiẹ̀ lẹ̀ tọ́mọ bàbá rẹ̀ bá gbàdúrà ńkọ́ tọ́mọ ìyá rẹ̀ bá gbàdúrà ńkọ́ ibẹ̀ ó ti mọ ṣiṣẹ́ lọ torí ìdí eléyìí kí la fẹ́ wò lónìí ẹ jẹ́ ká lọ sínú ìwé kíróníkà kejì orí ogún ẹ̀rí bẹ̀rẹ̀ láti ẹsẹ̀ ìkíní ó ní òṣìṣẹ́ lẹ́yìn èyí ni àwọn ọmọ moabu àti àwọn ọmọ amoni àti nínú àwọn ọmọ edomu pẹ̀lú pẹ̀lú wọn pẹ̀lú wọn gbé ogun tọ jehoshaphati wá ẹ má gbàgbé àwọn mẹ́tẹ̀ẹ̀ta tí wọ́n dá akọ yìí ṣe mọ̀ pé ogun inú ilé ni tí ẹ bá lọ wo ìwé tẹ́ bá lọ wo ìwòwe genesis orí kọkàndínlógún ẹ wo thirty six to thirty eight ẹ mọ ẹ mọ àwọn tí wọ́n ń pè ní amoni àti àti moabu níbẹ̀ muabu àti amoni àwọn ni ọmọ tí ọmọ lọ́ọ̀tì tí wọ́n bí fún bàbá wọn ẹ gbàgbé lọ́ọ̀tì àti abraham lọ́ọ̀tì jẹ́ ọmọ àbúrò abraham bàbá tó bí lọ́ọ̀tì àti abraham ọmọ bàbá ọmọ ìyá kan náà ni wọ́n nígbà tí lọ́ọ̀tì jáde tí bàbá lọ́ọ̀tì kú ìgbà tí abraham jáde tí tí ẹ torí pé ọlọ́run sọ pé kó jáde lọ sílẹ̀ kan tó ń wó fún títún fẹ́ fi hàn ó mú lọ́ọ̀tì dání ẹ má gbàgbé pé lẹ́yìn ogun tó dìde lẹ́yìn ogun pé ọlọ́run sọ pé òun fẹ́ pa Sódómù àti Gòmórà run ọlọ́run wá lé lọ́ọ̀tì jáde pé kó kúrò ní ilẹ̀ yẹ ó kúrò nílẹ̀ yẹ ìgbà tó kúrò nílẹ̀ yẹ ọlọ́run sọ fún pé kó sá lọ sínú òkúta ó lòun sá lọ síbẹ̀ ẹ̀kọ́ mi tún nìyẹn ó ní wípé òkè ló ń sáfẹ̀ ìgbà tó máa dókè yẹ kò sọkùnrin kò sóbìnrin ń bẹ kò sílùú ń bẹ ọmọ rẹ̀ láti fọgbọ́n tán ó bá àwọn ọmọ rẹ̀ lò pẹ́ bá gbàgbé ẹ̀jẹ̀ lọ́ọ̀tì oni moabu àti amoni ẹ̀jẹ̀ lọ́ọ̀tì ni lọ́ọ̀tì rèé àti abrahamu ẹ̀jẹ̀ kan náà ni wọ́n ẹ má gbàgbé àwọn ọmọ israẹli jáde láti ara abrahamu so tí a bá sọ̀rọ̀ nípa moabu àti amoni ogun inú ogun òdílé náà sì ni bí tí mo sọ fáńjò ni ogun inú ilé náà ni ẹnì kẹta tí wọ́n mú mọ́ òun náà ni edomu tá nípa edomu tẹ́ bá lọ́wọ́ inú ìwé genesis thirty six verse one ẹ̀ ń bẹ̀ ìsọ̀là ń pè ní edomu ẹ má gbàgbé ìsọ àti ìsọ àti Jákọ́bù tó jẹ́ bàbá àwọn ọmọ Ísírẹ́lì yìí ọmọ ìyá ọmọ bàbá ni wọ́n so gbogbo àwọn mẹ́tẹ̀ẹ̀ta tí à ń rí níbí yìí ogun inú ilé náà sì ni wọ́n ẹ̀rí ogun inú ilé ṣùgbọ́n àmọ̀ọ́mọ̀ ya ẹ̀yà Ísírẹ́lì sọ́tọ̀ ni fún ògo Ọlọ́run ayé ẹ̀yà Ísírẹ́lì sọ́tọ̀ fún àánú Ọlọ́run fún ojú rere Ọlọ́run láti lè fi ògo Ọlọ́run hàn káàkiri orílẹ̀-èdè ayé àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí ni wọ́n wá dìde ogun nínú ilé báyìí wọ́n gbé ogun nù lédìdé ẹ máa gbọ́ o wọ́n ní nígbà náà ni àwọn kan ni àwọn kan wà àwọn kan wá wọ́n sì wí fún Jèhóṣáfátì pé ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ń bọ̀ wá bọ̀ láti apá kejì òkun àti Síríà sì kíyèsí wọ́n wà ní asoni tarisi ti ṣe Engidi ṣe ń gbọ́ báyìí wọ́n ní Jèhóṣáfátì sì bẹ̀rù ó sì fi ara rẹ̀ sí àti wá Olúwa ó sì kéde àwẹ̀já gbogbo Júdà ṣe ń gbọ́ báyìí nígbà tí ogun òdìlé dì dìde tí ìkọ̀wé tí èyí sápàtì ti mọ̀ pé ogun ìdílé lélẹ́yìí ìgbésẹ̀ tó kọ́kọ́ gbé lélẹ́yìí ọkọ́kọ́ kéde àwẹ̀ ọkọ́kọ́ wá wá ojú olúwa náà mo kí gbogbo ẹ̀yin tẹ̀ wà nínú àwẹ̀ bàbá tẹ́ ẹ parí lónìí bàbá wa alábìyamọ lórúkọ jésù ọlọ́run ìpèyẹ ó máa dá yín lóhùn torí pé nígbà tí ogun ìdílé bá dìde sí ènìyàn ọ̀nà àbáyọ kan ṣoṣo tí ènìyàn lè ti bọ́ òun ni kó wá ojú olúwa ẹ̀rí ọ̀pọ̀ lónìí wọ́n ń wá ojú ènìyàn káàkiri ọ̀pọ̀ wá ojú wòlíì ká ọ̀pọ̀ wá ojú babaláwo ká ọ̀pọ̀ wá ojú oníṣègùn ká wọn ò lè yọ ọ́ bí wàásù mi ká tí mo sọ pé ta ló fi ṣègbẹ́kẹ̀lé Jehoshaphati odidi ọba ni ó wá kéde àwẹ̀ ìbámọ̀ sí dáná lórílẹ̀‐èdè wa yìí o tí àwọn aṣíwájú wa bá lè fẹnu ara wọn sọ wípé àwọn kéde àwẹ̀ la gbogbo orílẹ̀‐èdè já ní ọjọ́ kan ṣoṣo tàbí ní ọjọ́ mẹ́ta kó jẹ́ pé fúnra wọn ni wọ́n tiẹ̀ kéde pé kí ní ìṣú àwọn gbogbo ẹ̀yin ọmọ orílẹ̀‐èdè Nàìjíríà ó yẹ ẹ jẹ́ ká ọjọ́ mẹ́ta bí ìṣìní yẹ̀yẹ́ tó bá lè wà nínú wọn láti pé fúnra lára wọn kí wọ́n sọ pé ẹ jẹ́ awójú olúwa láì jẹ́ pé wọ́n ń gbé owó fún wòlíì kankan láì jẹ́ pé wọ́n ń sanwó spiritual kíná pè lọ́jọ́ síná spiritual prayer ẹ̀rí láì jẹ́ pé wọ́n ń sanwó òye ṣùgbọ́n tí wọ́n kéde rẹ̀ táwọn náà rẹ̀ wà ní àwẹ̀yẹ ẹ̀rí irú ogun ìlódìde sí orílẹ̀-èdè yìí ọba yìí náà wá kéde àwẹ̀ kò síbi tó fẹ́ wá ọ̀rọ̀ ẹsẹ̀ kan ní pé Júdà sì kó ara wọn jọ láti wá ìrànlọ́wọ́ lọ́wọ́ Olúwa ṣẹgbọ́ báyìí pẹ̀lúpẹ̀lú wọ́n wá láti inú gbogbo ìlú Júdà láti wá Olúwa wọ́n wá láti wá ìrànlọ́wọ́ lọ́wọ́ Ọlọ́run ọwọ́ ta nìwọ náà ti ń wá ìrànlọ́wọ́ bíi tí mo sọ fún ọ Ọlọ́run sọ wípé níbo ìrànlọ́wọ́ mi yóò ti wá ìrànlọ́wọ́ mi yóò ti ọwọ́ Olúwa wá ẹni tó dá ọ̀run àti ayé ẹ̀rí nígbà tí arábìnrin yẹn ń wá ojú Olúwa fún ọmọ Rákẹ́lì

orílẹ̀-èdè wa yìí náà lónìí yìí tí àwa náà bá lè wá ìrànlọ́wọ́ ní tó ń dojú kọ orílẹ̀-èdè wa lọ́wọ́lọ́wọ́ yìí tá a lè wá lọ sọ́dọ̀ ọlọ́run báwo ni ìbá ti rí tá bá lè ní lágbàáyé ẹ wo ẹ wo ẹ ẹ ẹ wo ẹ wo ìdojúkọ tá a ní lágbàáyé lónìí yìí tó ṣẹlẹ̀ hmm, káàkiri èyí tá a fi máa jà tá a fi máa sọ nǹkan tí ò yẹ ká sọ kí tá àwa ìrànwọ́ wa lọ sọ́wọ́ Ọlọ́run ẹ wò mọ́ ṣe ń pa wá ẹ wọ́n tó ṣẹlẹ̀ lọ́jọ́ Sunday ní Anambra ẹ níbo ni ká wá ìrànlọ́wọ́ wa sí bí tí mo sọ ń bẹ̀rẹ̀ ọ̀rọ̀ mi èyí tá a fi dìde tá a fi gbàwẹ̀ tá a fi gbàdúrà tá a fi jọ wá ìrànlọ́wọ́ pé ìjà yìí àlè dájà torí pé òun ìjà wa kì í ṣe nǹkan tí Ọlọ́run fojú kì í ṣe nǹkan tí wọ́n fojú rí ṣùgbọ́n Ọlọ́run sọ pé ṣùgbọ́n lágbára nínú Ọlọ́run láti wo ibi gíga palẹ̀ àgbà ẹgbọ́ Yorùbá sọ wípé Eh, bí nǹkan bá ṣẹlẹ̀ sí eh, ara sí tí nǹkan bá ṣẹlẹ̀ sí ara alẹ́ ẹni kákìí sára ẹ wo iye ẹ̀mí tó kú nínú nínú service ní ọjọ́ Sunday àwọn àwọn ẹbí wa àwọn ará wa ẹ jẹ́ ká mọ̀ bá ṣe gbàdúrà bá ṣe mójútó ìyẹ kí làwa kìrìsìtẹ́nì mójútó lónìí ẹ̀rí ṣé ìrànlọ́wọ́ ṣà ń wá lọ sọ́dọ̀ Ọlọ́run owó lókùtà ń lé ojú kìrìsìtẹ́nì náà ti wọnú owó lọ ojú kìrìsìtẹ́nì náà ti wọnú ayé lọ ẹ̀rí ogun àtẹ̀yìnjà ó wá ń borí wa ní àkókò ìgbà àwọn tí wọ́n lè wá ìrànlọ́wọ́ lọ sí ọ̀dọ̀ ọlọ́run ogun ò borí wọn torí pé ọlọ́run ìgbà náà ó ń dìde ìgbènijà fún wọn ọlọ́run wa náà tàbí tàbí ẹ̀sìn nígbà náà ó ní ọlọ́run tí àwa náà ń sìn ní ìsinyìí ọlọ́run yẹ kó dìmọ̀ fún wa wípé ọlọ́run wa ọ̀kan lánàá ọ̀kan lónìí ọ̀kan títí ayérayé ni ọlọ́run ò yí padà ṣùgbọ́n àwa ènìyàn la yí padà àwa bó ti yẹ ká wa mọ́ ẹ̀rí ó ní wọ́n sì wá ìrànlọ́wọ́ lọ sí ọ̀dọ̀ ọlọ́run ó ní Jèhóṣáfátì sì dúró nínú àpèjẹ àwọn ènìyàn Júdà àti Jerúsálẹ́mù ní ilé Olúwa níwájú àgbàlá tuntun ẹ̀rí ó wá bẹ̀rẹ̀ sí nítorí àkókò ẹ jẹ́ kí n fò díẹ̀ sí ẹsẹ̀ kẹwàá ó sọ bọ́lọ̀ bó ṣe mú àwọn bàbá bó ṣe mú àwọn bàbá wọn jáde ní ẹsẹ̀ kẹ ní ẹsẹ̀ kẹfà yẹ bó ṣe bó ṣe ṣèlérí rẹ̀ fún wọn bó ṣe ṣèlérí fún Abraham wípé bó ṣe bá Israel Abraham dá májẹ̀mú àti irú ọmọ rẹ̀ pòun ò ní fi wọ́n sílẹ̀ àwọn nǹkan kan bẹ náà tí wọn náà fi lè ṣe ìgbénijà fún Ọlọ́run mo máa ń sọ fún wa nígbà tí ogun bá dìde sí mi ní tí Ọlọ́run fi mí tẹ̀dù sí yìí tí máa sọ pé ọlọ́run so rántí májẹ̀mú ẹ̀ nǹkan kan yẹ ni ọlọ́run ò kì í fẹ́ gbọ́ májẹ̀mú tó bá bẹ́ ènìyàn dá èèyàn ló máa ń da májẹ̀mú ọlọ́run kì í da májẹ̀mú tó bá ti wò pé ọlọ́run gbà ọlọ́run tí gbà tí máa tí tí nígbà tí nígbà báyìí nígbà báyìí nítorí sọ wípé wàá ṣe leléyìí ẹ̀rí ọba yìí wá lọ dojúkọ ọlọ́run ó wá rántí ó rán létí májẹ̀mú pẹ̀lú wọn bàbá ńlá wọn nítorí pé kíni tọkàntọkàn ló fi wá kì í ṣe pé fìlàjì ọkàn wa ìlàjì babaláwo kì í ṣe pé fìlàjì ọkàn wa ìlàjì ẹgbẹ́ lọ́ọ̀jì kì í ṣe pé fìlàjì ọkàn wa ìlàjì ẹgbẹ́ awo èèyàn lè wà nínú ẹgbẹ́ awo kẹ́sọ pé ẹ fẹ́ kẹ́sọ́ lọ́nbó lọ́lọ́run ti fẹ́ gbọ́ ẹ̀rí irú èèyàn lè wà inú inú ẹgbẹ́ òkùnkùn kó sọ pé o fẹ́ kẹ́sọ́ lọ́nbó lọ́lọ́run ti fẹ́ gbọ́ wọ́n wà tọkàntọkàn ìyẹn ni pé ọkàn wọn ò yà síbòmíì ọlọ́run yẹn nìkan ṣoṣo ó ní wọ́n ṣe kí ni ó ní wọ́n wá ẹsẹ̀ kẹwàá tí mo wá lọ rèé o ó ní ìjẹ́ nísinsìnyí kíyèsí àwọn ọmọ amóni àti ọmọ moabu àti àwọn arórí sẹ́rí àwọn arórí òkè sẹ́rí àwọn ilé ìlú kì í ṣe fámìlì wọn ẹ̀rí àwọn ọmọ moabu yìí ogun òdìlé ni wọ́n tún á pe àwọn ogun míì sí tí ìwọ kò jẹ́ ẹ máa gbọ́ ọ tí ìwọ kò jẹ́ kí Ísírẹ́lì gbógun tì nígbà tí wọ́n jáde kúrò ní ilẹ̀ Egypt ṣẹ gbọ́ ṣùgbọ́n wọ́n yí padà kúrò lọ́dọ̀ wọn wọn kò sì wọn kò sì run wọn ẹ má gbé mo pé kíní kan jò nígbà tí wọ́n sọ nípa ogun òdìlé mo pè ní destroy your destroyer ẹ̀rí mo pè ní destroy your destroyer ẹ̀rí àwọn ogun kan ń bẹ tó o bá kọ̀ láti run wọn dànù wọ́n lè báyé ènìyàn jẹ́ àwọn ogun ọmọ kéékèèké ijó ní tó yọ ọlọ́sọ̀ pé ẹ fi wọ́n lẹ̀ wọ́n kéré ẹ fi wọ́n lẹ̀ wọ́n ègbọ́n tọ́lọ̀ rẹ pé a ní ẹ̀padà wà dìde sàmọ́ Ísírẹ́lì àwọn àwọn ogun tí wọ́n kà lójú ọ̀nà tán babalá wọn kà lójú ọ̀nà wọ́n ti wá wùyẹ́ wọ́n ti wá di gidi ìdílé ọ̀gbọ́dọ̀ ogun wọn kan ràn tógun bá ti ṣe tíntẹ́ báyìí tó pọ́yọ lálàfírí ni tètè fàyà ìgbà tí mo mo máa ń sọ màá ní ẹ má jẹ́ kí wọ́n gbé wọ̀ wá bá mi lójú oorun o tí wọ́n bá gbé wọ̀ wá bá mi lójú oorun mi nígbà pé wọ́n yáwọ̀ rẹ o èmi ò gbà o ẹni wọ́n kọ́ ní lójú oorun náà ń kọ̀kọ́ fáyà rẹ̀ dànù náà kí ló dé tó ṣe fàwọ́ tiẹ̀ tó yẹ pàwọ́ tiẹ̀ ní ń gbé wọ̀ káàkiri sọ dẹ́ǹsì sọ ò lójú oorun ni ìwọ lè gbàdúrà ni torí pé àgọ́ tó bá tutù ṣe mọ̀ pé Yorùbá máa sọ wípé àrò tó bá tutù ni ẹ̀dìyẹ máa yé sí so ayé tó bá tuntun òkùnkùn lè yà lò mo dẹ̀ máa ń sọ kẹ́ni kan yẹn wọ́n yá bá wá yà lọ bá lójú oorun òkùn ń fàdúrà àrùn ọ́ dànù torí gbà tó ọmọ kọ̀ǹpilẹ̀ para ń ru ọ bóyá mi mọ̀ fàdúrà wù ọ tó bá ti mọ̀ pé òní nǹkan kan tètè mọ jí gbàdúrà ẹ̀rí mo máa ń sọ fún àwọn ìjọ dáadáa wọ́n láyìíkẹ́ ẹ tó bá ti di pé ogun kan kéré tètè fàyà rẹ̀ dànù ogun táwọn mẹ́sọ̀ lọ́jọ́ yẹ tí wọ́n kọ̀ láti run dànù ogun ẹ ló padà wà lídìí ogun sí wọn wọ́n ti wá wù yẹ wọ́n ti wá lọ bẹ̀rù ogun sí wípé kí ni ògo wo nílò ogun ìdílé ṣé wọ́n ṣe ń ṣe àwọn nìkan ni ṣèbí ẹ̀yà ṣèbẹ́yà abrahamu làwọn náà ẹ má gbàgbé àwọn àwọn àwọn tí èdìdì ogun yìí ẹ̀yà abrahamu ni wọ́n amóni ni o moabu ni o ẹ̀ẹ́dọ́mù eh, ni o àwọn ogun òdílé ni wọ́n wọ́n wá dìde nípa ogun lára pé ṣóò nìkan ni ṣé sọ́ọ̀lì nìkan ni ẹ fẹ́ jọ̀gá wa ni sáà nìkan wọ́n máa lo gbogbo ayé ni sáà nìkan wọ́n sáà nìkan náà fẹ́ máa lo òbùkún ni ṣèbájọ́ láti wúrì ni ṣèbí ṣèbí ṣèbí ibi bíbẹ̀ ìjọ ìdílé wa kọ̀wá sẹ́ńtọ́mà wa ibi tó ogun ti dénú wa bẹ̀ wọ́n wá lọ bí ogun ta lọ́wẹ̀ ẹ̀rí ọ̀rọ̀ Ọlọ́run sọ wípé ó ní sì kíyèsí bí wọ́n ti sá padà fún wa láti wá lé wa padà kúrò nínú ìní rẹ tí ìwọ ti fi fún wa láti ní ṣẹgbọ́n báyìí nínú ògo yẹ tí wọ́n ti ń jẹ tí wọ́n ti mu ogun yẹ wá dìde padà wípé kíni ẹ mọ nǹkan àwa àwa fẹ́ kọ́kàn yín ọba lẹ̀ tán ni mo sọ fún amọ́ sọ kíní kan fún ẹ̀kọ́ ẹ̀kọ́ bí ẹ̀yin ọmọ Ọlọ́run ṣé ẹ mọ̀ pé ogun téèyàn bá gbàdúrà láàárọ̀ téèyàn rò pé ogun yẹ ti ṣẹ́ ṣé ẹ pé a tún máa padà wá lọ́jọ́ alẹ́ bẹ́ẹ̀ ni bóbè bá gbàdúrà wípé olúwa bá mi ṣẹ́gun tó bá pẹ́ kó tó bímọ tóbè bá pẹ́ kó tó bímọ tí ó bá múra tí òkun fàdúrà tó torí pò ń bímọ tán tí òun fàdúrà ṣẹ́gun tó lè padà pa ọmọ yẹn lọ́jọ́ alẹ́ mọ́ lọ́wọ́ bẹ́ẹ̀ ni ogun tó bá kọ́kọ́ ṣẹ́ tó jà láàárọ̀ tó o bá múra dáadáa yẹn tún padà máa pàdé ẹ̀ àpè jésù olúwa pàdé ẹ̀ ẹ má gbàgbé jẹ́jẹ́jẹ́ kí sọ ibi tó ti pàdé ẹ̀ fún wa ẹ mọ̀ kí wọ́n fẹ́ máa sọ̀rọ̀ kí kí n fi múlẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run sọ wípé jésù olúwa wípé èṣù wá ẹ̀rọ àbí bẹ́ẹ̀ kọ́ ó ní wípé ó ó wá dán wò ẹ má gbàgbé ọ̀rọ̀ lọ́wọ́n sọ pé ó filẹ̀ lọ pátápátá ó ló filẹ̀ lọ fún sáà kan níbo lẹ́mọ̀ tẹ̀sùn tó ti padà wá ńgbà tí ń lọ sí Calvary èṣù tó padà dé kò wá wá níwàá bó ṣe wá lákọ̀ọ́kọ́ mọ́ ibi tí ẹ rí tí a ti gbọ́dọ̀ understand àwọn òkùnkùn ẹ̀mí èṣù nìyẹn tí èṣù bá tí òkùnkùn bá ń padà bọ̀ wọn ò ní padà wá bí ẹ ti wá láàárọ̀ ọjọ́ mọ́ tí òkùnkùn bá fẹ́ fi àìsàn kan báyàn jà àìsàn kan sọ́dọ̀ àìsàn kan náà ni o wọ́n ní kọ́kọ́ gbé wá ní orí fífọ́ tó bá ti gbẹ́ lórí fífọ́ tó ń rí pé ó ti gẹ́ẹ̀tì pé orí fífọ́ orí fífọ́ ni wọn á jẹ́ kó náwó sórí fífọ́ orí fífọ́ yìí á wá filẹ̀ lọ fún sáà tí wọ́n bá padà wá wọn ò ní wá lórí fífọ́ mọ́ ànọ́dà nǹkan mẹ́ẹ̀ ó lè jẹ́ pé inú ni ọmọ ọrún ó lè jẹ́ pé egun ẹ̀yìn ni ọmọ ọdọ̀ míwà àìsàn kan náà wọ́n fẹ́ fi dá yé ẹ̀ láàmú o ní ìgbà tí Jésù Olúwa tó wá di wípé ó filẹ̀ lọ fún sáà kan ọ̀pọ̀rọ̀pọ̀ ogun èṣù ti sẹ́ńbẹ̀ ogun èṣẹ̀ ìgbà tó wá lọ sí Calvary èṣù wa wọnú Pétérù ibi tó ti padà wá nìyẹn àwọn èèyàn rí Pétérù bí Pétérù ẹ má gbàgbé jésù ò rí pé nígbà tí pétérù sọ fún wípé bí ẹnikẹ́ni bá ní kó lọ sí calvary òun ọ̀bẹ lórí ni òyì dà yìí lòun èèpa jésù olúwa sọ pé padà lẹ́yìn mi sátánì ìyẹn ni pé sùn ní sọ̀rọ̀ nínú pétérù ńgbà náà wípé calvary àṣẹ pariwo lọ fẹ́ lọ ṣe gbogbo tó fẹ́ ní kó olùkọ́ fún lọ́sàṣẹ parí òun ọ̀fọ̀ gbogbo ẹ̀pọ̀ kí pétérù mú ìdáyẹ lọ́jọ́ yẹ kí jésù gbà láàyè ní kọ́bẹ̀rẹ̀ sí ní gírí àwọn èèyàn fẹ́ú ìfẹ́ú ìfẹ́ú ìfẹ́ú ìfẹ́ú ìfẹ́ú ẹ̀dá kùn iṣẹ́ tí jésù olúwa fẹ́ lọ ṣe ṣé yóò lè ṣe mọ́ ìpa tọ́lọ́run fẹ́ kí wọ́n pa jésù olúwa ṣé wọ́n lè pa mọ́ wọ́n yìí lè pa jésù olúwa mọ́tò àkókò dẹ̀ ti tó láti pé kó lọ ru ẹrù yẹn ṣùgbọ́n jésù olúwa ti mọ̀ pé èṣù ọjọ́ kìíní àná tó fi lè lọ fún sáà kan tó ti mọ̀ pé ibi tó ń fẹ́ lọ kò ní jẹ́ kó wọ́n lọ ó ló yá padà lẹ́yìn mi sátani ẹni pé kọ̀dà kọ pétérù àwọn apẹ ẹ̀kọ́ kan nílé ẹ̀kọ́ ní the law of double reverence nígbà táwọn nílé ẹ̀kọ́ bíbélì ẹ̀kọ́ yẹ ẹ máa bọ́ ọmọ kékeré wí bóyá bí ọmọ ọdún kan ṣùgbọ́n ìbáwí tẹ̀ ń bá wí bàbá rẹ̀ lè rán an sí ẹ máa bọ́ ọmọ kékeré wí bóyá bí ọmọ ọdún mẹ́ta àwọn tó bá mọ jájà náà lé wọn ti understand nǹkan tí mo sọ yìí but èbú tẹ̀ ń bú ọmọ yẹ bàbá rẹ̀ ìyá rẹ̀ lè rán an sí kèésò lẹ̀ ń bú mọ́ ní ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ láàrin yẹ ẹ̀rí jésù olúwa ti ń ṣẹlẹ̀ láàrin yẹn ó ti kú òní àárín pétérù àti jésù ẹ̀rí ó ti di àárín pé ó ti di àárín jésù àtẹ̀sù so ó ti di ìjà tó ga ju pétérù lọ ẹ̀rí ó ní padà lẹ́yìn mi sátani ìdílé náà àwọn ọmọ ọlọ́run a gbọ́dọ̀ mọ ní ojú ẹ̀mí nígbà tí àwọn kankan bá ń ṣẹlẹ̀ ẹ̀rí ló fi ní ohun ìjà wa kì í ṣe nǹkan tá a fojú rí ṣùgbọ́n lágbára nínú ọlọ́run láti wo ibi gíga palẹ̀ ìgbà míì àmọ́ wo nǹkan bóyá ọmọ wa ló ń ṣìṣe nígbà míì bóyá ọkọ wa ló ń ṣìṣe bóyá ìyá wa ló ń ṣìṣe kò yẹ ká máa fojú tá a bá ti fojú ara wò á mọ ibi tí ogun ti wá torí gbà míì àwọn àwọn òkùnkùn wọn a máa mọ̀ọ́mọ̀ rọ ìyàwó láti dààmú ọkọ wọn a máa rọ aya wọn a máa rọ ọkọ láti dààmú aya wọn a máa rọ ọmọ nígbà míì láti dààmú òbí ṣùgbọ́n bẹ́ẹ̀ bá ti lójú ẹ̀mí wàá mọ̀ pé odidi ẹ̀mí kan ló ń ṣiṣẹ́ níbí yìí ẹ̀rí mo rò pé àríyá yá díẹ̀ òun bí bí tí mo lọ lélẹ́yìí ọ̀rọ̀ náà sọ wípé àwọn ogun tó yẹ kí wọ́n parun tí wọn parun ó padà tún wá sẹ́ lọ́jọ́ iwájú ó ti wá wùyẹ́ kí wọ́n á nà tún alọ́nà àbáyọ báyìí ọ̀nà àbáyọ náà ni pé kí wọ́n wá ẹni tó tó wọn gbà ẹni tó lè ràn wọ́n lọ́wọ́ wọ́n wá ń ṣe àlàyé fún ọba àwọn ọba wọ́n ní sì kíyèsí wọ́n ní bí wọ́n ní sì kíyèsí bí wọ́n ti san padà fún wa láti wá lé wa jáde kúrò nínú ilẹ̀ ẹ̀ní tí ìwọ fi fún wa láti ní ẹ̀rí ẹ gbọ́ ní ọ̀sán mo sọ̀rọ̀ àṣẹ àti agbára jáde bíi wòlíì ọlọ́run kí ni àwọn kan àwọn èèyàn kan tó o ti ṣàánú fún tó wò wípé àkọyẹ ẹlòmíì àṣàánú fọ́rẹ̀ ọ̀rẹ́ ni ó padà gbọ́kú ẹ̀ ẹlòmíì àṣàánú fún ìdílé ìdílé ni ìdílé ni ó padà gbógun sí ọ̀rọ̀ agbára ni mo sọ lọ́sàn-án yìí lórúkọ Jésù gbogbo wọn tí wọ́n fọwọ́sowọ́pọ̀ sí ọ̀run kó dìde ìgbénijà fún ọ lọ́sàn fáànù yẹn ọ̀run kó dìde ìgbénijà fún ọ ẹ̀rí ẹ ká tẹ̀síwájú ó ní Ọlọ́run wa ìwọ kò á dá wọn lẹ́jọ́ nítorí àwa kò ní agbára níwájú ọ̀pọ̀lọpọ̀ ńlá yìí tí ń bọ̀ wá bá wa àwa kò sí méyì tí àwa ò ṣe ṣùgbọ́n ojú wa ń bẹ ní ara rẹ ṣẹgbọ́n báyìí kí ló dé tí wọn náà kọjú rẹ sí ọlọ́run ẹlòmíì ara ní kíni òun ò fojú gbogbo wọn rí àwọn fa wàhálà ni wọn mọ̀ pé kíní kan ni wọn mọ̀ pé kíní kan ni kí ló lè dájà nípa ogun ìdílé tí a bá sọ̀rọ̀ pé ogun ìfọwọ́sowọ́pọ̀ ó ti di ogun tó ní agbára ogun ìfọwọ́sowọ́pọ̀ kì í ṣe ogun kékeré ẹ̀rí wọn èdè ìgbé ogun ìfọwọ́sowọ́pọ̀ kọjú sí èèyàn yẹpẹrẹ ẹni tó bá jẹ́ ológo èèyàn mo fi sọ fún arí bí bí bí bí ògo bá ṣe rí yorùbá sọ wípé bí orí bá ṣe tó òun ló ṣe máa ń fọ́ olórí bí ògo bá ṣe rí bẹ́ẹ̀ náà ni àwọn ogun tí wọ́n ó gbé dìde sí ènìyàn ẹ̀rí tẹ́mọ́tí á rí pé àwọn ò lè dájà wọ́n wàá lọ bẹ̀wẹ̀ títa láti pé kó bá wọn ja ogun yẹn ẹ̀rí nígbà tí ogun ìwà dìde wọ́n wá wò pé kí ni ọ̀nà àbáyọ fún àwọn gbogbo àtọkùnrin o àtobìnrin ọ̀rọ̀ lọ́sọ̀ lẹ́sẹ̀ kẹtàlá pé gbogbo Júdà sì dúró níwájú olúwa pẹ̀lú àwọn ọmọ wẹ́wẹ́ pẹ̀lú àwọn ọmọ wẹ́wẹ́ wọn àwọn obìnrin wọn àti àwọn ọmọ wọn ẹ̀rí ogun tí máa gbógun ti ìyàwó tí ọmọ àti àwọn ogun tí máa gbógun tọkọ ìyàwó àtàwọn ọmọ ogun ìdílé mi wọn bí bí ẹ ṣe ń dààmú ọkọ wọn máa dààmú ìyàwó wọn máa dààmú àwọn ọmọ ṣùgbọ́n gbogbo wọn ní sàtọ́ Ọlọ́run lọ ìdílé ẹ̀yin ọmọ Ọlọ́run tó bá ń bẹ ní ọ̀la yìí ọ̀pọ̀ ọmọ lọ bí àdúrà àwọn afọmọ́lé ọmọ jẹ́ lọ bí àdúrà ọmọ sọ ọ oh, oh, lọ́dà ń gbà náà ọmọ wo lọ wọ́ ọjọ́ tètè wọ́ ẹ̀yin tẹ́ máa fi ọmọ léyẹ̀ ń kó bára yín ni ọ̀rọ̀ lọ́n sọ pé àti ọwẹ́wẹ́ ni ẹ kó lọ síbi àdúrà ẹlòmíà ní tọ́ ọmọ mi ilé ni ọ wà tí ọmọ wo tv gbogbo sísì fíìmù ni ó wò tán kí yàrá tó ti ṣóòru dé ẹ̀rí ọmọ yẹn ò ní lọ́bìnrin kan ẹ̀yin ẹ̀pẹ̀ pé kọ́mọ yẹn wá ṣe ṣóòru ọmọ yẹn ò fẹ́ gbà pàápàá àwọn ọwọ́ àkòrò yìí wọ́n prefer kan máa wo sísì fíìmù twenty four hours ẹnìkan wá gbàdúrà wákàtí kan ẹ kọ́ ọmọ bí wọ́n ṣe é gbàdúrà ẹ kó àwọn ọmọ bí wọ́n ṣe wá ojú olúwa ẹ̀yin bàbá ẹ̀yin mọ̀mọ́ ẹ má kàn fi owó nìkan bà àwọn ọmọ jẹ́ ẹ̀rí iná àdúrà tí ń kú kò sí iná àdúrà nínú nínú ìjọba kìrìsìtẹ́nì mọ́ ní kìrìsìtẹ́ kingdom kò sí iná àdúrà mọ́ ọ̀pọ̀lọpọ̀ nìkan máa lọ síbi àdúrà ọ̀pọ̀lọpọ̀ ńgbà mi yóò fi ìyàwó lé àníyàwó sọ pé òun lọ chọ́ọ̀chì ìyàwó rẹ̀ sọ pé òun lọ chọ́ọ̀chì ìyàwó sọ pé òun lọ ìyàwó tó fẹ́ ẹjọ́ lọ ó dá kíyàwó àtọkọ àtọmọ tẹ́fẹ́ wà nínú àdúrà tó gbóná ogun àtètè mọ́ṣẹ́ ṣùgbọ́n ìyàwó takú kọ̀ lọ tàbí ọkọ takú kọ̀ lọ tàbí àwọn ọmọ ẹ tiẹ̀ wá fún àwọn ọmọ lẹ̀ ẹ mọ̀ pé ayé àwọn ọmọ yẹn lẹ fi ń ṣeré fọjọ́ iwájú yẹ èmi sọ kíní kan fún àwọn ọmọ wa níbí báyìí irú àdúrà tí àwa ń gbà lónìí tó bá jẹ́ pé àwọn òbí tàwa bá kó àwa wọnú àdúrà yẹn ni ogun òní débi tó gún dé dúró yìí ẹ̀rí ẹ lọ wò ránṣẹ́ ọlọ́run tó bá jẹ́ pé ìyá ìbá jẹ́ ránṣẹ́ ọlọ́run tàbí bàbá rẹ̀ tí wọ́n ti kó wọnú àdúrà tipẹ́tipẹ́ ẹ lọ wà wá tó jẹ́ pé ọ̀sán gan lọ́lọ́run kan fọwọ́ àánú gbà wá ìdí náà tẹ́mi ò fẹ́ ṣèlera ẹni tó jẹ́ pé bóyá bàbá ẹ̀ ti gba májẹ̀mú bàbá ẹ̀ ti gbára lu pẹ̀ ó ti gbọ́n ti àti kékeré náà ti mú lórí òkè bàbá ẹ̀ ti gbára lu igbó ìjù àdúrà ó ti ó ti ó ti ó ti gbára lu ẹ̀yìn eh, orí òkè àdúrà wọ́n lọ́n bá perú ọmọ bẹ́ẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ ni ọmọ lọ torí pé kí ni àǹkan ti ṣiṣẹ́ lẹ̀dẹ̀ ṣùgbọ́n kò sẹ́ni tó fẹ́ ṣiṣẹ́ lẹ̀dẹ̀ ọ́ ó mú ọmọ náà kó tètè mú mọ̀nà àdúrà báwo ló ti fẹ́ rí pé lọ́jọ́ iwájú ẹ jẹ́ kí n sọ kíní kan fún wa tá a bá sọ wípé tá a bá ní yóò yà tí ó bá pẹ́ ń kọ blessed memory bàbá wa akínadé lion of judah mo dúpẹ́ fún ìgbé ayé wọn mo dẹ̀ dúpẹ́ fún ìgbé ayé eh, my brother yẹ prophet fẹ́mi akínadé inú mi máa ń dùn tí má tiẹ̀ ṣàdédé kílíkì báyìí pé ah kódà ọmọ tí ẹyẹ bá bí atúmọ̀ atúmọ̀ atúmọ̀ atúmọ̀ gbóná jẹyà gan lọ bí bàbá ṣe tọ́ ni tí ká ní wípé wọn kàn wọn kàn ṣe lọmọ bọ́tà ńgbà náà ọmọ bọ́tà tí wọn ò tí wọn ò ṣe é ẹ dákun bò ló ṣe lè di ẹ̀yìn mú báwo lọmọ ṣe lè di ẹ̀yìn mú fún wa kò mọ̀ èpè kí gbogbo wa ká jẹ́ ìrànṣẹ́ Ọlọ́run ẹ jẹ́ ká kó àwọn ọmọ wa bí wọ́n ṣe ń gbàdúrà ọ̀rọ̀ lọ́n sọ pé àtọmọ wẹ́wẹ́ ni wọ́n jọ gbàwẹ̀ ni wọ́n jọ gbàdúrà ọmọ ọmọ mi nù ìdílé mi ẹ kàn ní kí wọ́n gbàwẹ̀ wọ́n á ní mọ́ mi wọ́t wọ́t wọ́t mọ́lọ́lé olówó kan wọ́n ní gbogbo wa gbàwẹ̀ di yago báyìí wọ́n ní wọ́t mo la máa ṣèṣù òru ìkànnì ọmọ ah, mi ọ̀rọ̀ ọ̀rọ̀ àìkúrò ọ̀rọ̀ mo ní ìwé tí fún ọ̀rẹ́ ọ̀rẹ́ ìgbà mo ní kò burú kò burú ẹ kọ́ bí wọ́n ṣe gbàdúrà ẹ àjọjọ́ kọ ìní tí wọ́n bá ti gbọ́ nísìnyí pé ìyá Ìbàdàn ń bọ̀ wọ́n ní ah, mọ́ mi Ìbàdàn tún ń bọ̀ bọ̀ tí wọ́n ti wá láìkì mí sìn yìí wọ́n ní ah, kọ́ máa bọ̀ kọ́ máa bọ̀ wọ́n ti ọkà ìṣòro náà ni wọ́n ní mọ́ mi a máa ṣe tán two o'clock màá láti tán two o'clock a ṣe dìlẹ̀ mọ́ ni ẹ̀rí ó dẹ̀ ti wá mọ́ wọn lára àfi pé tó ẹ̀pọ̀n òbí wọn fi kọ́ wọn ni ìbá ti mọ́ wọn lára ẹ gbogbo ẹ̀yin tẹ́ wà lókè òkun ẹ máa kún ọmọ yín bó ṣe gbàdúrà ẹ máa ẹ rántí pé ẹ̀jẹ̀ inú ran yín ẹ̀jẹ̀ ìdílé yín lẹ fi bí wọn ìdí nìyẹn tẹ́ fi gbọ́dọ̀ kọ́ wọn bí wọ́n ṣe gbàdúrà lórúkọ Jésù a ó ṣe àṣeyọrí o ẹ̀rí wọ́n ní gbogbo wọn dúró wọ́n ní ṣùgbọ́n lórí Jehoshaphati ọmọ Sakewu ọmọ Benaya ọmọ Jeli ọmọ Léfì kan nínú àwọn ọmọ Asafu ni ẹ̀mí Olúwa wá ní àárín àpèjú ènìyàn ó sì wípé ẹ tẹ́tí sílẹ̀ gbogbo Júdà ẹ kí n gé kó lè bá a yá ó ní jehoshaphati sì tẹ orí rẹ̀ àti gbogbo juda àti olùgbé jerusalem wọ́n wólẹ̀ níwájú olúwa láti sin olúwa ẹ̀rí kí ni ẹ wólẹ̀ fún ó ní wípé nígbà tí ọlọ́run tó sọ àsọtẹ́lẹ̀ kí ló wá sọ ní twenty o ó ní wọ́n sì dé ní kùtùkùtù òwúrọ̀ wọ́n sì jáde lọ sí aginjù tẹ́kùà bí wọ́n sì ti ń jáde lọ jehoshaphati dúró sì wípé ẹ gbọ́ tèmi ẹ̀yin ará juda àti olùgbé jerusalem ẹ gba olúwa ọlọ́run yín gbọ́ bẹ́ẹ̀ ò ní àfi ẹsẹ̀ yín múlẹ̀ ẹ ni ẹ gbogbo ẹ̀yin tẹ́ ẹ gbà mí gbọ́ pé wòlíì ọlọ́run ni mí ẹ gba gbólóhùn tó fẹ́ jáde tọ̀ yín lẹ́nu mi gbọ́ mo sọ̀rọ̀ àṣì àti agbára inú ogun ìfọwọ́sowọ́pọ̀ wo lẹ wà tí ògo yín àti ẹ̀yin náà tẹ́ ẹ ti ń jìjàkadì tẹ́ ò bọ́ agbára má jẹ̀mú ìpè mi àti gbogbo àwọn wòlíì ọlọ́run bíi bàbá ọláyíwọlá gbogbo àwọn bàbá sámú òjò àwọn ikọ̀ ọlọ́run tán mọ́ darapọ̀ mọ́ mi ṣiṣẹ́ tí wọ́n jẹ́ wòlíì ọlọ́run lórúkọ jésù ní ọ̀sán yìí kẹ́ ẹ bọ́ nínú ogun yẹn lórúkọ jésù ẹ̀rín ó ní ẹ gba àwọn wòlíì rẹ̀ gbọ́ bẹ́ẹ̀ ni ẹ̀yin ó ṣe rere ó sì bá àwọn ènìyàn náà gbèrò ó ya àwọn akọrin sí olúwa tí yóò máa yin ẹ̀wà ìwà mímọ́ rẹ̀ ẹ̀wà ìwà mímọ́ bí wọ́n ti ń jáde lọ níwájú ogun náà àti láti máa wí pé ẹ yin olúwa nítorí tí àánú rẹ̀ dúró láéláé ṣẹgbọ́ báyìí wọ́n wá bẹ̀rẹ̀ sí ni pé kí lọ́nà àbáyọ ọ̀rọ̀ ló ń sọ wípé wọ́n wá yin àwọn akọrin ìdírè tó bá jẹ́ tó bá jẹ́ ẹni tí èkọrin kì í sí dandan ni kó o lẹ́bùn orin download orin lórí fóònù rẹ láàárọ̀ máa gbọ́ orin èèyàn ó lè jẹ́ ti sanwó-ẹlẹ jésù ó lè jẹ́ ti eh, yàwá bísí àlùkò ó lè jẹ́ ti eh, eh, àwọn olórin ẹ̀mí omijé ojú mi ah, ó lè jẹ́ ti ìtànà ògùn ayérayé lọ download ẹ̀ tó bá dẹ̀ ní kẹ́sẹ̀ tí wọ́n nu mọ́tò máa gbé e tó fi ń gbórin kórin àwọn orin tí ò lè fọ́n ṣẹ́gun àwọn hip hop àwọn hip hop rárá rárá tí ń sọ̀rọ̀ burúkú ń bẹ̀ mọ́ orin ìyìn ni o máa gbọ́ àwọn orin ìyìn tẹ̀mí ẹ mọ̀ pé tí ayéyàn bá ń gbọ́rin èyàn gangan ogun gan fẹ́ mọ́ ogun gan máa ń rìn jáde fún fún fúnra lára rẹ̀ nígbà tó o bá ń yin ọlọ́run nígbà tí o bá ń yin ọlọ́run àwọn ogun kan bẹ o ti gbà wẹ̀ sí kọ lọ bẹ́ẹ̀ ni òótọ́ ni àwọn ogun kan o ti ṣèṣó òru sí kọ lọ àwọn ogun kan gbogbo nǹkan ló ti gbé sí wọ́n lọ gbé sábẹ́ májẹ̀mú ìyìn ìyìn náà bẹ̀rẹ̀ sí ní yin ọlọ́run wá yin wọ́n ní wá yan àwọn ogun ẹ̀ wọ́n ní wọ́n wá yin àwọn tí ó mọ̀ kọrin ó ní nígbà tí wọ́n sì bẹ̀rẹ̀ sí kọrin àti ìyìn olúwa yin ogun ẹ̀yìn sí àwọn ọmọ amóni moabu àti àwọn ará òkè sẹ́ẹ̀rì àti tí ó wà ní juda a sì kọlù wọ́n àwọn ọmọ ọmọnì àti moabu sì dìde sí àwọn tí ń gbé ní sẹ́ẹ̀rì sotiri àwọn márùn-ún ni wọ́n dìde wọ́n bẹ ogun ogun sẹ́ẹ̀rì lọ́wẹ̀ sí wọn láti pa àti láti pa wọn run tútú nígbà tí wọ́n sì pa wọn tí wọ́n gbé tí wọ́n gbé òkè sẹ́ẹ̀rì run tán ẹnìkan sì lọ́wọ́ fún ẹnìkejì nígbà tí juda sì dé ìhà ilé ìṣọ́ ní aginjù wọ́n wo àwọn ọ̀pọ̀lọpọ̀ ènìyàn sí kíyèsí òkú ṣubúlulẹ̀ ni wọ́n ẹnìkan kò sì sá àsálà nígbà tí Jósáfátì àti àwọn ènìyàn rẹ̀ dé láti kó ìkógun wọn wọ́n rí lára wọn lọ́pọ̀lọpọ̀ ọ̀rọ̀ àti òkú àti ohun èlò iyebíye wọ́n sì kójọ fún ara wọn ju èyí tí wọ́n lè kó lọ wọ́n sì kó ìkógun wọn jọ ní ìjọ mẹ́ta nítorí ó sáà papọ̀ jù ẹ̀rí a jẹ́ wípé ogun burúkú ni ogun ìfọwọ́sowọ́pọ̀ kì í jẹ́ kéèyàn mọ̀ pé èèyàn ní ìkógun ẹ̀rí ọmọ ìsírẹ́lì kò jẹ́ ká mọ̀ pọ́n ní ìkógun jẹ́ kí n sọ fún ọ tó o bá gbàdúrà dé gòrí tàbí kan tí wọ́n sọ pé ẹnìkan lògo rẹ̀ wọ́gán lóògùn lògo ọ̀tá bẹ́ẹ̀ ni ìwọ ọ̀rọ̀ tó ṣe lògo rẹ̀ ọlọ́run sọ nínú ọ̀rọ̀ rẹ̀ ó ní wípé ọrẹ tásìsì ó ní ọba tásìsì ọba sébà yóò mú ọrẹ fún ọ wá ìwọ gan ló tó ń lò mọ sọ fún yẹn yẹn ebi ayé kan tẹ̀mí wá yìí o kan tí ẹ táìpù ẹ ẹ lé lògo tèmi mo máa sọ èyàn lè rògbò tèmi lo ah, àfẹ tí wọn bá lo tiẹ̀ mọ́ o gbogbo tó rí kó fin gbogbo tó rí kó rí mo sọ pé kò sẹ́ńtẹ̀mì ìbá ṣe o lè rògbò mi lò torí pé mo mọ ọlọ́run tí èmi ń sìn mo mọ ọlọ́run tí mo gbàgbọ́ kò síbi tí mo lè ti dé mo kí bàbá mi Samuojo ọmọ lójú Jésù pé wọ́n káàbọ̀ sáàrin wa ẹ̀rí mo ti dárúkọ wọ́n gbà má bẹ̀rẹ̀ prógrámù bíbà yìí ẹ bá mi bọlá fún bàbá lórúkọ Jésù yóò dára fún wa kò sí bọ́ọ̀lù ṣe fẹ́ lògùn omi nígbà tí ìní dẹnu lẹ̀ nígbà tí ẹsẹ̀ wípé mi ọmọ wòran àbí bí wọ́n bá tó gbé tiẹ̀ jẹ mọ́ lókù tẹ́mi gan lo tiẹ̀ nú àdúrà ń dàyàdá pátá ń gbàdúrà nú òrùn ń gbàdúrà etí òkun ń gbàdúrà eh, òkè òkè tó yẹ pé three three hundred and something step ó ní wọ́n gùn ó àlóògùn mi mo sì gbogbo orúkọ mo sì fi sùn wọn àbí dá kí n fi gbogbo òru sùn nígbà wọn fẹ́ káyé mi ó bàjẹ́ gbogbo ẹ bá fẹ́ láṣeyọrọ lórí láyé lọ ka bíbélì dáadáa wọn èèfó òru sùn tó bá lọ kàtá abrahamu tó bá rìn díẹ̀ ó ní yóò sì tẹ́ pẹpẹ kan fún olúwa ó ní tó bá rìn díẹ̀ ó ní yóò sì tẹ́ pẹpẹ kan fún olúwa wọn èèsùn ẹ bá fẹ́ láṣeyọrí láyé tó bá jẹ́ wípé lọ́wọ́ àwọn nípa tara gan gbogbo àwọn yẹn lálálá tó rí yẹ àwọn eh, Dangote ni eh, Ọ̀tẹ́dọ́lá ni kinní kan ni wọ́n èèfò òru sùn tá a bá ṣe mítìn wọ́n mọ̀ wà lórí pé báwo tẹ̀lé yóò ṣe dá báwo tẹ̀lé yóò ṣe dá òru èé ṣe ń téèyàn fi sùn bó o bá fẹ́ láṣeyọrí láyé o gbọ́dọ̀ forú ṣeré tó o bá fẹ́ gòkè láyé o gbọ́dọ̀ forú ṣeré tó o bá fẹ́ kí wọ́n pọ̀ ọ́ dànù lójijì o gbọ́dọ̀ forú ṣeré torí sábàkùnlẹ̀fẹ̀ yíyàn gan ní ọfà ikú gan ojú àlà náà òru náà wọ́n àgbẹ̀ kámọ́ bí ọba wà so tó o bá tú gbogbo ẹnu sùn wọ́n pa eléyìí ọ̀dànù ẹ̀rí ọ̀rọ̀ náà sọ wípé wọ́n wá bẹ̀rẹ̀ sí ní yin ọlọ́run nígbà tí wọ́n yin ọlọ́run àwọn ogun tí wọ́n ti fọwọ́sowọ́pọ̀ tẹ́lẹ̀ tí wọ́n fẹ́ jà wọ́n ọmọ Ísírẹ́lì ọ̀rọ̀ ọlọ́run sọ wípé ọlọ́run wá gbé ogun ẹ̀yìn dìde sí wọn àdúrà tá a lọ gbà lọ́sàn-án ìlélẹ́yẹ ẹ̀yin tẹ́ ẹ fọwọ́sowọ́pọ̀ lémi lórí ẹ̀mí mọ́ kó fogun ẹ̀yìn jà wọ́n ẹ̀rí ọ̀rọ̀ náà sọ pé ọlọ́run wá gbé ogun ẹ̀yìn orí gbà tọ́lọ́run dá sí ogun yẹn ìdírè bí ọlọ́run ò bá dá sí ogun ayé ẹ kò sí bó ṣe lè bọ́ wòlíì ò lè mú ọbọ wòlíì náà lógun títọ náà ń jà ẹrí pásítọ̀ ò lè mú ọbọ babaláwo ò lè mú ọbọ oníṣègùn ò lè mú ọbọ ẹnìkan ṣoṣo tó lè mú ọbọ náà ni jésù olùpilẹ̀ṣẹ̀ àti aláṣepé gbàgbọ́ rẹ̀ wọ́n gbọ́ nǹkan tí ọba yẹn ṣe ó sátọ̀ ọlọ́run lọ wọ́n wá ìrànlọ́wọ́ lọ sí ọ̀dọ̀ rẹ̀ ọ̀dọ̀ rẹ̀ ní ìkànnì ìrànlọ́wọ́ wà ẹ̀rí nígbà táwọn ìbá wá sọ́dọ̀ mi mọ́ àwọn àwọn kan tí wọ́n mi wá láàárọ̀ láti ìṣàgàm wọ́n ní pé àmọ́ mi ẹ̀yin la wá wá mo ní à bẹ́ẹ̀ mi lẹ bá wá wá ṣe lọ́sẹ̀sù àti ẹ̀ lọ́sẹ̀sù fún yín lókè àbẹ́yìn àti dòdò wọ́n ní àkílódé ma ebe mi lẹ wá wá wọ́n ní tàwọn ní ẹjọ́ mọ́mí chọ́ọ̀chì làwọn béèrè à mo lémi náà rè é wọ́n lẹ́yìn náà làwọn wá mo lémi kọ́ lẹ wá wá bẹ́ẹ̀ bá wà wọ́n òfo lẹ́ẹ̀mú wọ́n bá bú sẹ́rìn wọ́n ní ọlọ́run gbogbo ní ṣiṣẹ́ ní kẹ́ẹ̀kẹ́ sọ pé ẹ wá wá tá a lè mí tẹ́ sọ pé ẹ wá mi wá ẹ̀rí ọlọ́run nìkan ṣoṣo tí ìránṣẹ́ ọlọ́run kan bá gbére ẹ̀ kalẹ̀ kó ló lè gbọ́ nú ogun ọ̀fẹ́ pọ̀ ni kò fẹ́ kó o bọ́ nú ogun ni wòlíì ègbàyàn nú ogun ẹ má gbàgbé nígbà tí ọ̀rọ̀ ọlọ́run sọ wípé nígbà tí ẹ wà lágbèjù Mósè gan wo ejò tá a gbé kọ́ ẹ̀rí ọ̀rọ̀ lọ́n sọ wípé tọ́ bá ti ro Mósè àwọn èèyàn ọmọ kú wọn mọ̀ ní ṣẹ́gun ṣùgbọ́n Mósè wàá tún ti gbẹ́jọ yẹn sókè tó tó nà sókè ó ń gán wo ejò tí ò bá wo ejò ti ṣe Kristi olùpilẹ̀ṣẹ̀ àti aláṣepẹ́ gbàgbọ́ inú ìwé inú ìwé májẹ̀mú tuntun wáyà Gàlátíà tàbí ìwé Hébérù olóò ti yẹ kó dímọ̀ fa wípé Jésù gan ó wo ni ogun ibìkan ṣo tó ti lè rí ìrànlọ́wọ́ òun ni ọ̀dọ̀ Ọlọ́run ṣùgbọ́n a wọn gẹ́gẹ́ bí ikọ̀ àti ìrújú nítorí ìfàmìróyàn tó ń bẹ lórí wọn aràn wọn sí ọ ṣùgbọ́n má gbẹ́kẹ̀lé wọn gbẹ́kẹ̀lé ọlọ́run nínú ayé wọn ẹ̀rí ọlọ́run nínú ayé ìránṣẹ́ ọlọ́run ló lè gbọ́ ìránṣẹ́ ọlọ́run ò lè gbọ́ ọlọ́run nínú ayé rẹ̀ ó lè gbà ọ́ nítorí pé kí ni akọ́pẹ́ nípa ìfàmìíràn púpọ̀ òlàbọ̀ àjàgà ìfàmìíràn yàn dẹ̀rẹ̀ àwọn ikọ̀ ọlọ́run ẹ̀rí á yan àwọn kan tá a dà lé lórí láti pé a pè gẹ́gẹ́ bí Léfì Olódùmarè ẹ̀rí àwọn náà tá à ń gbọ́ mi láàárọ̀ yìí ogun mọ̀ ṣẹ́ fún Jèhóṣáfátì bí ogun inú ilé àtogun ìta ẹ̀rí ogun Móábù ogun inú ilé ni ogun Ámórì ogun inú ilé ni ogun Édómù ogun inú ilé ni ogun ọmọ ogun ọmọ bàbá ogun ẹ̀jẹ̀ ogun ìbátan ni mo sọ fún wa ṣùgbọ́n ogun Sérì nìkan ni ogun ìsá bó ṣe lágbára tó ẹ̀rí ẹjọ́ ẹnikẹ́ni ẹ má bá mi sọ̀rọ̀ báyìí dákun bó ṣe lágbára tó ọwọ́ ọlọ́run ṣe kí ni o ó padà ṣẹ́ ó padà tógun ta tógun gbogbo ẹ̀ ọwọ́ ọlọ́run padà wọ́n dànù torí pé kí ni ọ̀gán méjì wọ́n wá ń ṣèrànlọ́wọ́ fún ara wọn wọ́n wá ń ṣèrànlọ́wọ́ fún ara wọn wọ́n wá ń ṣèrànlọ́wọ́ fún ara wọn wọ́n wá ń ṣèrànlọ́wọ́ fún ara wọn ẹ̀rí ogun yẹ ọlọ́run wá gbàjà ẹjọ ẹ bá mi ọ̀nà uh, the holy mirror wọ́n ti wà ní online pẹ̀lú wa adé orí mi ọkọ mi <laughs> ẹni jẹ́ pé ẹni jẹ́ kó ṣe ṣe máa fún mi láti pé kẹ́ ẹ bá mi láti pé kẹ́ máa wò mí tẹ́ fi rí màmá possibility wọ́n ti wà ní online pẹ̀lú wa ẹ kàn bá mi welcome wọn ni pé daddy you are welcome sir ọkọ mi ti wà ní online pẹ̀lú wa ẹ rí ogun yẹ ó bó ṣe dìde tó ogun yẹ ní agbára ṣùgbọ́n Ọlọ́run padà ṣẹ́ ogun yẹ ọwọ́ Ọlọ́run padà ṣẹ́ ogun yẹ fún wọn ẹ rí bẹ́ẹ̀ náà ni Ọlọ́run ṣe rán mi náà sí wọn náà ní ọ̀sán yìí kí ni ogun tó dìde sí ọ ohun tó nílò ni wípé ká wá wá ìrànlọ́wọ́ Ọlọ́run lọ síwájú Ọlọ́run báyìí ẹni tó lè gba èmi àti ẹnìkan ṣoṣo òun ni ká wá ìrànlọ́wọ́ lọ síbẹ̀ ẹ ṣe òun ni kẹ́ ẹ jẹ́ ká wá ìrànlọ́wọ́ lọ síbẹ̀ báyìí òun nìkan ni alpha àti omega ẹ rí òun nìkan ló lè pa òun nìkan ló lè jí wọlé mọ̀ wò wípé àwẹ̀ ni ó ṣẹ́gun ayé ẹ kọjá pé kò nílò àwẹ̀ ǹjẹ́ mọ̀ pé àwọn ọmọ ìṣẹ́lẹ̀ lọ́jọ́ yẹn wọ́n lè mọ̀ wò wípé káwọn lọ gbé ọkọ̀ káwọn lọ gbé àdá ogun ogun ìlú márùn-ún ọlọ́run wá wò wípé ọ̀ àwọn gan ni wọ́n fi ṣe pàṣán fúnra wọn tí wọ́n ènara wọn ìdílé tó yẹ pé ohun ìjà rẹ kìí ṣe tó fojú rí ẹlòmíì àdìde àsọfọkọ rẹ wọn ẹgbẹ fóun wá ẹjẹ láàlì wọn ẹjẹ kí n jẹ wọn mọ wípé ìyàwó yín bẹ lẹ́yìn yín ẹnu ẹnu lásán ló ní o ṣé wọ ní nǹkan ìjà ni ẹnu lásán ni o ò lè dógun yẹsẹ ogun ìjà rẹ kìí ṣe tó fojú rí ṣùgbọ́n lágbára nínú Ọlọ́run láti wo ibi gíga palẹ̀ agídí ò lè ṣẹ́gun bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ ẹnu rẹ ò lè ṣẹ́gun ohun tó lè ṣẹ́gun òun náà ni pé kó o wá ìrànlọ́wọ́ lọ sí iwájú Ọlọ́run ẹlòmíì ti fẹ́ sunkún sí ọkọ rẹ̀ kú ẹlòmíì ti fẹ́ sunkún sí ìyá rẹ̀ kú ẹlòmíì kan tiẹ̀ ti mú yẹ ẹ̀ lájẹ̀ ẹ̀rí ẹlòmíì ti mú yẹ ẹ̀ lájẹ̀ ṣé ẹlòmíì ti mú ya rẹ̀ lájẹ̀ mọ̀wùlẹ̀ mú ya rẹ̀ lájẹ̀ ìrànlọ́wọ́ ni kó wá lọ sọ́dọ̀ Ọlọ́run àwọn ìyá kan dẹ̀ ń bẹ lóòótọ́ wọn ni wípé àwọn ọmọbì kankan nígbà ìyá rẹ̀ wá lọ́wọ́ ọmọbì kankan tí wọ́n dẹ̀ sínú ẹgbẹ́ àwọn ìyá kan wà tí wọ́n sínú ẹgbẹ́ àwọn ìyá kan wà wọ́n wà nú ẹgbẹ́ ìdúró tó wípé òòlé tí wọ́n sọ wípé operation destroyer destroyer nínú àdúrà kò sẹ́ni tó free ẹ bá wá gbàdúrà tán ẹ̀ tán jẹ́ ọmọ sí ẹ̀ lóò máa ìdíyà ẹ̀ ló máa sùn tí pọ́n kàn ah, àmọ́ mi ṣùgbọ́n tó bá ti wọnú àdúrà láyé kan tó wáyì kó o lè rí lò láyé kan tó wáyì kó o lè rí gbé o gbọ́dọ̀ wò wọ́n ràn ẹ̀rí ẹ jẹ́ ká lọ gbàdúrà a fẹ́ wọnú àdúrà báyìí sórí ogun tó fẹ́ dojúkọ kọ́kọ́ pariwo orúkọ Jésù bí tó o bá wà Ọlọ́run ìrànlọ́wọ́ dídí ìrànlọ́wọ́ fún mi lórí ogun tí mò ń jà lórí àwọn ọ̀tá tí ń lé mi ìrànlọ́wọ́ Ọlọ́run pariwo ẹ̀ nígbà mẹ́ta níbi tó wà Ọlọ́run ìrànlọ́wọ́ o gbé ìrànlọ́wọ́ rẹ dìde fún mi láàrin àwọn láàrin àwọn ọ̀tá tí wọ́n yí mi ká ẹ̀rí ọ̀tá orílẹ̀-èdè márùn-ún òun ló yí àwọn Ísírẹ́lì ká láìsí yin ìbẹ́ ẹyọ kan Ọlọ́run dẹ́ gbé wọn níjà ẹ̀rí tá a bá sọ wípé Almighty God kábíyèsí ni lóòótọ́ láì sọ láì gbé wọn níjà ó dẹ̀ ṣẹ́gun ó dẹ̀ ru àwọn orílẹ̀-èdè márùn-ún dànù ìwọ náà wá pé orúkọ Jésù pé bàbá mi o Ọlọ́run mi o láàrin àwọn ọ̀tá àdílé tí wọ́n yí mi káyìí ọ̀tá alẹ́ àti ọ̀tá òde olúwa ó yá dìde ìrànlọ́wọ́ fún mi ìdìde ìrànlọ́wọ́ fún mi mọ́ sọ bẹ́ẹ̀ olúwa dìde ìrànlọ́wọ́ fún mi olúwa dìde ìrànlọ́wọ́ fún mi olúwa dìde ìrànlọ́wọ́ fún mi olúwa dìde ìrànlọ́wọ́ fún mi olúwa dìde ìrànlọ́wọ́ fún mi olúwa dìde ìrànlọ́wọ́ fún mi olúwa dìde ìrànlọ́wọ́ fún mi olúwa dìde ìrànlọ́wọ́ fún mi olúwa dìde ìrànlọ́wọ́ fún mi láàrin àwọn ọ̀tá ìdílé láàrin ogun ìdílé olúwa dìde ìrànlọ́wọ́ ní ọ̀sán yìí olúwa gbé lọ́wọ́ rẹ̀ jésù olúwa wa àmín gbọ́ ní ọ̀sán yìí o ò tí ì ní ìrírí ìrànlọ́wọ́ ọlọ́run rí ni <laughs> lóò ṣe mọ̀ pé arúgbó ọjọ́ a máa gbìjà <laughs> ògbé níjà kẹrù ọbẹ̀ ni ti ń gbè ń jà ní ọ̀sán yìí mo dá ìpè papọ̀ mọ́ ti àwọn wòlíì ọlọ́run mọ́ ti bàbá ọláyíwọlá bàbá alábíamọ́ mọ́ ti àwọn wòlíì obìnrin mọ́ ti bàbá wa sam òjò ọmọlójú jésù mọ́ ti àwọn bàbá bàbá tí wọ́n ti wà pẹ̀lú mi ó ní mo dá ìpè papọ̀ ní ọ̀sán yìí lórúkọ jésù wàá rí ìrànlọ́wọ́ ọlọ́run gbà ẹ̀rí jẹ́ ká tó lọ gbàdúrà ní ìgbà kejì olúwa gbé ìrànlọ́wọ́ dìde fún mi lórí àwọn ọ̀tá àdílé bàbá lórí àwọn ọ̀tá ọ̀tá mọ yíyàn ká o bẹ́ẹ̀ ni ọ̀tá mo sọ fún wa níjọ ṣe lọ níjẹta mo sọ fún ọ pé torí bá ṣe tó ni ó ṣe fó lórí àwọn kan ń bẹ community ni wọn ti ara ń dì pẹ̀lú ẹ̀ ni wọn ti ń dì pẹ̀lú ògo ẹ̀ gbogbo rẹ̀ ṣe mọ́ àwọn kan ń bẹ ẹ̀rí local government ní ní level tí wọ́n gbé lọ àwọn ibẹ̀ ní ẹ̀ lọ ti gbé hánu àwọn kan wà tó jẹ́ wípé state ni àwọn kan bẹ federal àwọn kan bẹ international mo sọ fún ọ wọ́n lè gbé èèyàn ní nàìjíríà yìí kán lọ dí pẹ̀lú ẹ̀ china wọ́n lè gbé èèyàn nàìjíríà yìí kán lọ dí pẹ̀lú ẹ̀ ní india wọ́n lè gbé èèyàn nàìjíríà yìí kán lọ dí pẹ̀lú ẹ̀ ní australia lọ́dọ̀ àwọn tó ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó wáyé pé international bá ló gbẹ gbogbo bá ṣe rí náà level ẹ̀ náà wọ́n ṣe gbé sí ẹ pariwo orúkọ jésù tó olúwa jẹ́ dìde ìràn ó dìde ìrànlọ́wọ́ fún Jèhóṣáfátì wí bẹ́ẹ̀ ìwọ ló dìde ìrànlọ́wọ́ fún Jèhó ó bèrè ìrànlọ́wọ́ ó dẹ̀ rí gbà ní ọ̀sán yìí lọ́wọ́ àwọn ọ̀tá àdílé tí wọ́n dìde ogun sí mi olúwa gbé ìrànlọ́wọ́ rẹ dìde fún mi ìrànlọ́wọ́ rẹ ní ọ̀sán yìí olúwa gbèrè láti òkè wá ẹ jẹ́ àgbàdua bẹ́ẹ̀ ní orúkọ jésù ẹ̀mẹ́ mímọ́ o ìrànlọ́wọ́ àtòkè wá lábẹ̀rẹ̀ wọn ló gbé ìrànwọ́ ìdè fún jehoshaphati ìrànlọ́wọ́ lé láàrin ogun ìdílé olúwa ó yá gbé dìde olúwa ó yá gbé dìde olúwa ó yá gbé dìde kí n lè bá a bọ́ má sọ bẹ́ẹ̀ kí n lè bá a bọ́ olúwa gbé lọ́wọ́ rẹ dìde olúwa gbé lọ́wọ́ rẹ dìde fún mi lọ́sàn-án yìí ìrànlọ́wọ́ láti lè bọ́ lọ́wọ́ àwọn ọ̀tá àdílé láti lè bọ́ lọ́wọ́ ọ̀tá àdílé láti lè bọ́ lọ́wọ́ ọ̀tá àdílé láti lè bọ́ lọ́wọ́ ọ̀tá àdílé lé láti lè bọ́ lọ́wọ́ káàdì lé jésù olúwa wa àmín jẹ́ kí n sọ fún ọ bí olè bá fẹ́ jà tí wọn bá wọn bí wọn ó ṣe rìn wọn á tètè mọ múrò àwọn olè bẹ́ẹ̀ ṣùgbọ́n tó bá jí olè inú ilé yóò ti sọ pé báyìí ni ẹgbẹ́sẹ̀ o báyìí ni ẹgbẹ́ o bẹ́ẹ̀ náà ni ọ̀tá inú ilé sórí ọ̀tá inú ilé yẹn ni kò ní mo fẹ́ kó o dín pẹ̀lú dáadáa torí ọ̀tá yẹn ti morí kì wọ́n ti mọ ibi tẹ́ ẹ ti ń bọ̀ ẹ má gbàgbé ogun mẹ́tẹ̀ẹ̀ta yìí wọ́n ti mọ̀ bá ọmọ ìṣọ́lì ṣe ń bọ̀ nígbà tí wọ́n wà kéke olúwa ni tí àwọn Israẹli ò tí ì jẹ́ nǹkan kan wọ́n ní ẹ wọn sí ọlọ́run sọ pé ẹ wọn sí ẹ̀rí wọ́n wá dá wọn sí mo kí mọ̀mọ́ wa prophetess Deborah Ojo mo kí wọn káàbọ̀ sí àárín wa wọ́n jẹ́ ọ̀kan nínú àgbà obìnrin nínú ìjọ ti apostoli ti Kristi òun ni mọ̀mọ́ wa prophetess Deborah Ojo ẹ̀yin èèyàn ẹ bá mi celebrate mọ̀mọ́ torí wọ́n jẹ́ ọ̀kan lọ́wọ́lọ́wọ́ nínú àwọn àgbà obìnrin nínú ìjọ apostoli ti Kristi mọ̀mọ́ wa Deborah Ojo mo kí káàbọ̀ sí àárín wa ẹ̀rí wọ́n wá wò wípé wọ́n ti wípé wọ́n ti dàgbà nígbà tí wọ́n wá dàgbà tán fámìlì kan náà jọ ni wọ́n wọ́n wá gbé ogun yẹn wípé ẹ̀yin ọ̀tá anúwọlé tó júwèé ọ̀nà ni wọ́n wípé bẹ́ẹ̀ ṣe rèé èyí tá a fẹ́ bẹ̀ lọ́wọ́ ẹ̀ bẹ́ẹ̀ ṣe máa mú leléyìí orí ọkọ rèé oríkì rẹ̀ leléyìí ibi ni kẹ́ ẹ gbà ibi lọ́lọ́run ti bá wọn ṣiṣẹ́ rí ẹ pariwo orúkọ Jésù Olúwa lọ́wọ́ ọ̀tá tó mo oríkì mi ọ̀tá tó mo rírun mi bí kẹ́ ṣe wí nìyẹn ọ̀tà tó mọ orírun mi olúwa dìde ìrànlọ́wọ́ fún mi lọ́sàn yìí gbà mí lọ́wọ́ ọrú ọ̀tà bẹ́ẹ̀ ọ̀tà tó mọ orírun mi olúwa gbà mí olúwa gbà mí ẹ gbàdúrà bẹ́ẹ̀ ní orúkọ jésù ẹ̀mí mímọ́ lọ́wọ́ ọ̀tà tó mọ orírun olúwa gbà mí olúwa gbà mí olúwa gbà mí olúwa gbà mí olúwa gbà mí lọ́wọ́ ọ̀tà tó mọ orírun mi ẹ̀mí mọ́ gbà mí olúwa gbà mí olúwa gbà mí jésù olúwa wa àmín màá fẹ́ kẹ́ tún gbàdúrà yìí dáadáa arákùnrin kan wọ́n fẹ́ wọ́n fẹ́ gbé oúnjẹ ojú oorun fún un àwọn òkùnkùn wọ́n ti parí wọ́n ti parí àṣẹ yẹn bẹ́ẹ̀ bá ti gbé lọ lákọ̀ọ́kọ́ kò gbà á wọ́n gbé lọ lẹ́ẹ̀kejì kò gbà á wọ́n gbé lọ títí títí títí títí títí títí láàrin oṣù mẹ́fà wọn kì í ráyè gbé wọlé fún un lójú oorun wọ́n wá béèrè pé ah ah ọmọkùnrin yìí kí náà lè fi mú un wọ́n fẹ́ kẹ́ ẹ gbàdúrà orírun ni o wọ́n wá wádìí ẹ̀ títí wọ́n wá ní pé ẹ kì lórí kí ìdílé wọn pé ọmọ kè ọmọ ọkọ ìdílé yẹn ni kì í ṣọ́ máa lè ìgbà tí wọ́n wá gbé oúnjẹ lọ òun náà dẹ̀ máa ń rí i pé wọ́n gbé wá tí ń gbàdúrà níjọ́ tó máa gbà á ẹ gbàdúrà ẹ̀yin èèyàn ọlọ́run orírun kì í ṣe ẹni tó bá ní ẹ̀jẹ̀ tó jẹ́ pé kì í ṣọmọ àlè ìdílé tí òkùnkùn bẹ̀ bá dìde sí kó múra dáadáa torí wípé agbára ọlọ́run nìkan ló lè gbà yàn ẹ̀rí wọ́n wá gbé lọ́ba nígbà wọ́n dé ojú oorun rẹ̀ wọ́n wá bẹ̀rẹ̀ sí ní kì í pé ìdílé kọ̀ọ̀kan lọ́mọ ní oríkì kọ̀ọ̀kan lójú oorun ni o wọ́n wá ń kì ní oríkì yẹn wọ́n wá ń kì ní oríkì yẹn ó ní bá ṣe ń kì ní oríkì yẹn ó ló dàgbà téèyàn bá ń wòran eégún lọ́jà àwọn àwọn ọ̀ràn kankan ó ní bá ṣe wá ń kì oríkì yẹn ó lọ wá rí pé oríkì ìdílé òun ní ń kì yìí bẹ́ẹ̀ ní jó lójú ìran yẹn ní bá ń jó ó lè lò bá ń jó lójú ìran pé oríkì ìdílé ó ní bẹ́ẹ̀ ni ó ń lù gangan <laughs> àwọn lù òkùnkùn bẹ́ẹ̀ ni wọ́n lù kankankankankan ó ní bẹ́ẹ̀ lòun jó ó ní bẹ́ẹ̀ lòun jó ó ní bẹ́ẹ̀ lòun jó ó ní obìnrin yẹn kan yọ wá láàrin agbo ni lọ́ba ní pé gba oúnjẹ ìjẹ́ ẹ̀ ó ní ó ti kí tí tó ń gán mọ̀ pé ẹsẹ̀ òun ti tán lẹ̀ ó ní bó ṣe gbóúnjẹ yẹn lọ́wọ́ wọn oníṣọ ọ̀nà ẹ̀wá tó ń kí lórí ọmọ alágbèjà ọmọ kìnìún kan ọ̀yá máa jẹ́ ẹ̀bí wọ̀ lọ́mọ kìnìún kan ọmọ kìnìún kan ọ̀yá máa jẹ́ ìwọ lọ́mọ kìnìún kan bó ṣe bu òkèlè kìnìún tó bù kejì ọkàn tàjí ni ẹ̀rí wọ́n ti wọ́n wọ́n ti bi orírun o wọ́n ti bi oríkì orírun mu ẹ̀rí ẹ àgbàdua ẹ̀rí mọ̀ bá àgbàdua kejì tá a máa gbà bẹ́ẹ̀ oní pé olúwa gbẹ́ẹ̀jì àwọn ọ̀tá wo ni wọ́n mọ orírun mi tí wọ́n fẹ́ tí wọ́n fẹ́ sáà tí wọ́n sọ pé ibẹ̀ làwọn ọ̀sà gbà láti dojú mi bolẹ̀ àwọn ọ̀tá wo ni wọ́n mọ orírun mi tí wọ́n ní ibẹ̀ làwọn ọ̀sà gbà láti mú mi ẹ pariwo orúkọ Jésù pé Olúwa níwájú mi Olúwa run àwọn ọ̀tá náà dànù àwọn ọ̀tá ilé bàbá àwọn ọ̀tá ilé àwọn tí wọ́n bá bàbá mi fà títí títí títí tí wọ́n tún lé mi ọmọ ló tún kù ẹ má ẹ má gbàgbé àwọn ọmọ Ísírẹ́lì tí wọ́n dojúkọ yìí àwọn ọ̀ràn míì ni àwọn ọ̀ràn bàbá wọn tó jáde gan láginjù gbogbo wọn ti kú tán olúwa dìde ìrànlọ́wọ́ fún mi lọ́sàn-án yìí ó yárun àwọn ọ̀tá yẹ̀dànù gbàdúrà níbi tó wà ní orúkọ Jésù ẹ̀mẹ̀mẹ́mọ́ o gbogbo ọ̀tá orírun ọjà máa rún wọn dànù tó ti bá ràn bàbá mi fà tó bá ràn ìyá mi fà tó tó lè mi ló tún kù olúwo yá rún wọn dànù ẹ̀mí mo yá rún wọn dànù olúwo yá rún wọn dànù ẹ̀mí mo yá rún wọn dànù olúwo yá rún wọn dànù ẹ̀mí mo yá rún wọn dànù jésù olúwa wa àmín ẹ jẹ́ á gbàdúrà ẹ jẹ́ á sọ fún ọlọ́run ní ọ̀sán yìí olúwa gbẹ́ ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ orírun òdìlé mi olúwa gbẹ́ dànù ẹ má gbàgbé ìwé ìwé pétérù kìnní orí kìnní ẹsẹ̀ ìkejìdínlógún ó ní kì í ṣe tí díbàjẹ́ la fi rà yín padà kúrò nínú ìwà asán èyí tẹ́ ẹ ti jogún látọ̀dọ̀ àwọn bàbá yín ẹ̀rí ẹ̀jẹ̀ yẹ ẹ wò bá ṣe ń transfer rẹ̀ ẹ̀rí ẹlòmíì wà tó jẹ́ pé tẹ́ ẹ bá ti rí lọ́mọ ìdílé kẹ́tì mọ̀pọ̀ ọmọ ìdílé ni ìwùn nú àwa tó jẹ́ pé wọ́n jẹ́ ìrànṣẹ́ ọlọ́ngan tẹ́ ẹ bá ti rí ah, ọmọ ìdílé lágbájá lẹ́ni yìí ọmọ ilé lágbájá lẹ́ni yìí ọmọ lágbájá lẹ́ni yìí wọ́n ti mọ̀ nítorí pé ẹ̀jẹ̀ ni wọ́n ti mọ̀ ẹ pariwo orúkọ Jésù bí èèyàn ò bá tí ì di ẹni ra padà tí ẹ̀jẹ̀ yẹ ò tí ì gbẹ nínú ẹ̀jẹ̀ ó ní iye ọdún tí mo fi dàyà dé àpáta ẹ̀rí àdúrà gidi ni pé olúwa gbẹ ẹ̀jẹ̀ ìran ìran mi lára mi gbẹ tí mo sì mọ àwọn nǹkan tí mo ń ṣe wọn mo á rí kó ti fẹ́ máa farahàn nínú ìrìn àjò ayé mi tí mo dẹ̀ ti di wòlíì olúwa sọ pé lọ dàyà dé àpáta pé kí ẹ̀jẹ̀ ìran rẹ̀ ó dànù ni ẹ pariwo orúkọ jésù olúwa gbẹ ẹ̀jẹ̀ ìran lára mi ẹ̀jẹ̀ ìdílé wa olúwa gbẹ dànù tó lè máa ṣílẹ̀kùn fún ogun olúwa gbẹ́ dànù ẹ̀jẹ̀ ìdílé wa lára mi olúwa gbẹ́ dànù ẹ̀jẹ̀ ìdílé wa lára mi tó lè máa ṣílẹ̀kùn fógun ó yá gbẹ́ lọ́sàn-án yìí olúwa gbẹ́ dànù mo rò pé o ti ń gbàdúrà olúwa gbẹ́ dànù olúwa gbẹ́ dànù olúwa gbẹ́ dànù olúwa gbẹ́ dànù olúwa gbẹ́ dànù olúwa gbẹ́ dànù olúwa gbẹ́ dànù jésù olúwa wa àmín sọ fún ọlọ́run ẹ pariwo orúkọ jésù ẹ kéde ẹ̀mí mọ́tẹ̀lẹ́ olúwa ẹ sọ fún ọ̀run wípé olúwa gbogbo àwọn ọ̀tàsẹ́ẹ̀ ẹ̀yin wo lẹ fọwọ́ sowọ́ papọ̀ lémi lórí ẹ̀yin wo lẹ bá bàbá mi jagun tẹ́ ẹ tún lèmi ọmọ lókù ẹ̀yin wo lẹ bá ìyá mi jagun tẹ́ ẹ tún lèmi ọmọ lẹ fẹ́ bá jagun ẹ̀yin ọmọ wo lẹ fẹ́ gbaṣẹ́ ṣe nínú ìwé sam ó ní nígbà tí wọ́n bá ń kú lọ ó ní wọ́n á tún fi sẹ́lẹ̀ àwọn ọmọ wọn lọ́wọ́ bẹ́ẹ̀ ni ìwé sam ló sọ bẹ́ẹ̀ wọ́n á tún gbé sẹ́lẹ̀ àwọn ọmọ wọn lọ́wọ́ pé ẹ̀yin ọmọ mi àwọn fẹ́ dákẹ́ báyìí o ẹ̀yin ni kẹ́ tún kọ̀ǹtínú nínú ayé ọmọ lágbájá mo dẹ̀ ti rí ọ̀rọ̀ yẹn rí tó ṣẹlẹ̀ lóòótọ́ ìgbà tí ìyá fẹ́ dákẹ́ ó dẹ̀ gbé ẹyẹ lé ọmọ ẹ̀ ó ní àbúrò mi ó lè mi mọ dààmú ẹ̀tà yẹ́ ẹ̀ ṣe rí báyẹn o ó ní sọ wá rí ọmọ méjì tòbí yẹ ó ní ìwọ ọmọ òun náà ó ní agbára tó ń gbé fún ọ yìí ó ní kó o fi dààmú ọmọ ọmọ rẹ méjèèjì náà ni o ẹ jẹ́ á gbàdúrà ẹ̀yin wo lẹ dààmú ìyá àti bàbá mi tẹ́ ẹ sọ pé ẹ tún fẹ́ dààmú ayé tèmi náà nílé bàbá mi nílé ìyá mi nílé ọkọ máa gbé ọwọ́ ọlọ́run wọn dànù iná kó run wọn dànù mo ti sọ fún ọ ìtọ́ràn wọn ni iná ọlọ́run olúwa fi iná run wọn dànù ẹ̀yin tẹ́ ẹ ní wòlé nísìnyí ogun ẹ̀yin tẹ́ ẹ ní ìwò ní bọ́ lọ́wọ́ ogun ẹ̀yin tẹ́ ẹ jẹ́ pé ìyá mi jagun tẹ́ ẹ dọjú alẹ́ bàbá mi jagun tó fi dọjú alẹ́ ẹ tó ní kẹ́mi náà tó máa jagun níbi tí mo wà ẹni máa jagun ni rárá mo kọ̀ lọ́sàn-án yìí ó yá kí ọwọ́ ọlọ́run kó run yín dànù iná ẹ̀mí mọ́ kó run yín dànù mo rò pé o ti ń gbàdúrà ó yá máa pé náà ó yá run wọ́n dànù olúwa fi náà run wọ́n dànù ẹ̀mí mo yá finá run wọ́n dànù olúwa yá finá run wọ́n dànù ẹ̀mí mo yá finá run wọ́n dànù olúwa yá finá run wọ́n dànù ẹ̀mí mo yá finá run wọ́n dànù olúwa yá finá run dágbò gbọ́ ẹ̀yin ọ̀tá àdílé bàbá ẹ̀yin ọ̀tá àdílé ìyá ẹ̀yin ọ̀tá àdílé ọkọ lórúkọ jésù olúwa finá run wọ́n dànù ẹ̀mí mo yá finá run wọ́n dànù olúwa jésù olúwa wa àmín ẹ jọ̀ọ́ wá ṣe à dáadáa ẹ bá wa ṣe program fún àwọn èèyàn kí wọ́n tún gbádùn rẹ̀ lọ́sàn-án ìka tó jọ gbàdúrà papọ̀ bí ẹ ṣe gbà tẹ́mi náà ń gbà jọ ń gbà papọ̀ ni lórúkọ Jésù gbogbo ìpè tí ẹ gbàgbọ́ tí ẹ mọ́ tẹ̀lé ní online lórúkọ Jésù gbogbo tẹ́rí kẹwàá lórí ilé ayé ó máa fún yín ní ìṣẹ́gun ní pípé ẹ pariwo orúkọ Jésù torí bẹ́ẹ̀ ṣe ń gbà yìí náà bí wàhálà bí a máa ń ṣe màá máa gbàdúrà ń ṣe bàbá tí ẹ ṣe kan mọ́júmọ́ yìí ní ṣe mo yán ra alẹ̀ tí mo gbàdúrà bẹ́ni wípé ah mo ní kí ni èmi gan fẹ́ bọ̀ tẹ́ bá ẹni tó bá ń tó yẹ pé tí ẹnìkan ló dá lójú tí òun ló tẹ́lẹ̀ omi èèyàn pẹ̀lú ogun ẹ̀rin ìfàmìróyàn púpọ̀ bó àjàgà bíbélì wí ẹ pariwo orúkọ jésù tó olúwa ní ọ̀sán ìṣe àní ọ̀tá àdílé ọ̀tá àdílé kò ní gbọ́ kò ní gbà mo sọ fún ilẹ̀ níjẹ̀jọ àní níjàrún àwọn ọ̀tà tó stubborn ẹ̀rí ẹ̀ ta ló sọ wípé wọ́n ti ta ló sọ pé ṣẹṣẹ ṣẹṣẹ ọmọ lágbájá wọ́n ti gbélé a lọ́wọ́ káwa máa báṣẹ lọ lókù ṣẹṣẹ rẹ̀ iṣẹ́ rẹ̀ ká máa ṣe lọ tá a lẹ́ni náà tá a làwọn òkùnkùn gbé sẹ́lé lọ́wọ́ mo sọ fún ọ àwọn tó ń gbé sọ lọ́wọ́ ló máa dí pẹ̀lú wọn òkùnkùn ò lè tàn lórí ilé ayé bẹ́ẹ̀ ni tí ó dìgbà Jésù bá tó dé tọ́wọ́ káwa àyànfẹ́ látò òkùnkùn àti èṣù lọ sínú ọ̀gbun tó bá bọ́ lọ́dọ̀ tiẹ̀ àti ọ̀bàlẹ̀ gbàdúrà kò lè tán lọ́dọ̀ wọn ìdí rẹ̀ ẹ ń wo náà òkùnkùn gbèsè tiẹ̀ lé lọ́wọ́ ni pariwo pé ẹ̀yin wo nílé bàbá mi ẹ̀yin wo nílé ìyá mi ẹ̀yin wo nílé ọkọ mi lórúkọ Jésù lọ́sàn yìí ó yẹ ẹrù dànù lórúkọ Jésù ó yẹ ẹrù dànù bó ti wulẹ̀ kẹ́ẹ̀kọ́ tó yẹ ẹrù dànù lórúkọ Jésù ó yẹ ẹrù dànù ẹrù dànù ẹrù dànù ẹrù dànù ẹrù dànù ẹrù dànù ẹrù dànù ẹrù Jésù Olúwa wa àmín àmín nígbà tí bàbá ṣe program lórí bàbá wa ọmọ lójú jésù tí mo lóore fẹ́ láti gbàdúrà kó tó di pé mo sùn ẹ̀mí ọlọ́run sọ fún mi pé kí n gbàdúrà kan tí bá ti wà ní online fún àwọn èèyàn pé gbogbo akágbà olúwa ní àwọn kan máa ń ní ìrírí ẹ̀ tó o bá mọ ní ìjọ lórí ọ̀fẹ́ láti pè mí ni pé kí wọ́n kí ọ̀rìn máa rìn wọ́n mọ́lẹ̀ pé wọ́n máa ní ìrírí pé pàpà àwọn kan ò tiẹ̀ sí ní orílẹ̀-èdè yìí pé wọ́n tún àwòkọ́ ọ̀rìn tó ṣe wá rin pé ọ̀rìn tó ṣe wá rin àwọn mọ́lẹ̀ pé wọ́n máa ní ìrírí kọ́rìnrìn máa rìn èèyàn mọ́lẹ̀ pé kí wọ́n pe olúwa ló sọ fún mi ní òru pé ká gbàdúrà yẹn ẹ sọ fún ọlọ́run pé olúwa gbogbo agbára wo lòkùnkùn gbé sínú àgọ́ ara mi ẹ̀mí wo náà ni ọmọ bá ògo mi jagun ẹ sọ fún ọlọ́run pé olúwa jẹ́ kí n rí ìrànlọ́wọ́ gbà lọ́wọ́ ọrú agbára bẹ́ẹ̀ ìrànlọ́wọ́ ìwọ ọlọ́run látòkè wá jẹ́ kí n rí gbà lọ́wọ́ ẹ̀mí àti agbára tí ń gbé sínú ayé mi tí ń ní ọmọ rìn mọ́lẹ̀ lórúkọ jésù ẹ̀yin ẹ̀mí náà lónìí pé iná ọlọ́run lé wọn lórí nígbà mẹ́ta olúwa rọ̀jò náà pa wọ́n yá gbàdúrà ní orúkọ jésù ẹ̀yin ẹ̀mí wò lẹ pera yín ní ẹ̀mí ọ̀rìnrìn ẹ̀yin ẹ̀mí arin ògo mọ́lẹ̀ ẹ̀yin ẹ̀mí arin àsìkì mọ́lẹ̀ ẹ̀yin ẹ̀mí ẹ̀yin ẹ̀mí arin ìbújáde mọ́lẹ̀ ó yá kí iná ọlọ́run kóró yín dànù iná kóró yín dànù iná kóró yín dànù iná kóró yín dànù iná kọrọ yín dànù jésù olúwa wa àmẹ́ gbọ́ mo sọ̀rọ̀ àṣẹ àti agbára jáde ìwọ tó rí àmì ṣe gbogbo àwọn ẹ̀mẹ́ tí wọ́n máa rìn yàn mọ́lẹ̀ lọ́gànjọ́ tó jẹ́ pé ò gbọ́dọ̀ fẹ̀gbẹ́ lélẹ̀ wọ́n ti dé láti wá máa fún ọ lóúnjẹ ojú oorun wọ́n ti dé láti wá máa bọ́ ọlùpọ̀ lójú oorun wọ́n ti dé láti máa dì ọ́ lọ́nà fún lójú oorun ní ọ̀sán yìí ni mo sọ̀rọ̀ àṣẹ jáde irú àwọn ẹ̀mí bẹ́ẹ̀ lórúkọ jésù ó yá ẹran dànù iná ni mo rán torí pé akọ́ wípé ọ̀rọ̀ ẹnu mi iná ni ó yá níbi gbogbo tí ó wà lórílẹ̀‐èdè ayé ó yá kí iná ọlọ́run kó run wọn dànù iná ẹ̀mí mọ́ kó run wọn dànù iná ọlọ́run ó yá kó run wọn dànù iná ẹ̀mí mọ́ yá kó run wọn dànù iná ọlọ́run ó yá kó run wọn dànù iná ẹ̀mí mọ́ yá kó run wọn dànù jésù olúwa wa àmín a tún lọ gbàdúrà ohun tá à ń sọ náà lélẹ́yìn àwọn ogun ìfọwọ́sowọ́pọ̀ gbàdúrà sọ fún ọlọ́run wípé olúwa ọwọ́ wo lọ kàn wọ́ ọwọ́ a kàn wọ́ o bẹ́ẹ̀ ni ọwọ́ a máa kan wọlé èèyàn lórí ló fi pé wọ́n débì kan wá ní à ọwọ́ ti kan wọ́ ẹ tí ì rí kí wọ́n ṣáájú wọn a máa ṣáájú ẹ bá jẹ́ wòlíì ọlọ́run dáadáa wọn a máa ṣáájú ẹlòmíì dọ̀dọ̀ wòlíì ẹ̀rín wọn a máa ṣáájú ẹlòmíì dọ̀dọ̀ babaláwo wọn a ti débẹ̀ wòlíì bá ti porúkọ jésù á ní à bẹ́ẹ̀ ni tí wòlíì a ti rí kéèyàn tó dé a ti rí àpẹẹrẹ yẹn mẹ́bàdàn ọ ẹ̀yin lẹ́ ń bọ̀ a ti rí ẹ̀pẹ̀lẹ́ ogun ayé yín aṣẹ́ wọ́n ti afárá wípé wọ́n sọ fún wòlíì yẹn wípé ẹ̀rọ wa ni o wọ́n sọ fún wòlíì yẹn wípé èmi mo ní o wọn wà mọ wọn mọ ọwọ́ àti mọ kan wọn ti ṣáájú débẹ̀ ṣùgbọ́n ọwọ́ Kristi nǹkan ẹ̀gbọ́n ó ní pé torí pé akọ wípé ọwọ́ ọ̀tún Olúwa ń ṣiṣẹ́ agbára ọwọ́ ọ̀tún ẹ̀ la sì gbé ga àdúrà tó fẹ́ gbàlélẹ̀ níbo lọ́wọ́ gbé kan wọ́ ẹ̀rí ní ṣọ́ọ̀bù ọwọ́ àmọ́ kan wọ́ mo lọ gbàdúrà fún ẹnìkan ní ọjà ní ọjọ́ kan bí a ṣe pariwo orúkọ Jésù báyìí àwọn àyà bíi mẹ́ta ní abádẹ́ wàá yọjú kí wa ẹ kú àdúrà o àmì o Jésù àmì o Jésù àmì o Jésù nana ìbáná yá yáwó ilé gbàdúrà fáwa náà mo ní ẹkúnlẹ̀ èmi tó yẹ pé àṣẹ tí mo gbà ni mo tún ṣe mo mo ọrọ àdúrà nìyẹn lórí mo lé mi mo lọ lé táyà fẹ́ ṣe kínní mo ní mọ́tò ilé yóò délé wọn bí mẹ́ta làwọn dáa gba má rí pé ẹ̀ẹ́n bá wa ni nínú ẹ̀ṣẹ̀ wa mo wá wọgbó àdúrà ẹ̀rí nígbòdì bí ọjọ́ karùn-ún lọmọbìnrin yẹn sáré dé mọ́mì ìkànnì ọ̀yà tẹ́mọ̀ wà gbàdúrà dì tẹ́mọ̀ tẹ́mọ̀ sí àmì àmì ṣọ́ọ̀bù lọ́jọ́ sí yẹ ìkànnì wọn mọ̀ kú ìkànnì wọn mọ̀ ṣe mo ní ó ga o ìwọ́nu wọn ó ga o torí pé kíni ọwọ́ kan wọlé obìnrin yẹ lórí ẹ pariwo orúkọ Jésù Olúwa níbo lọ́wọ́ òkùnkùn gbé kan wọlé mi lórí ọwọ́ wo lọ́ kan wọ́ tí ò jẹ́ rọ́nà lọ ọwọ́ wo lọ kanwọ́ tí òjò ń ronyún ní ọwọ́ wo lọ kanwọ́ tí mo fà ní gòríta ìsàn ọwọ́ wo lọ kanwọ́ tí mo ṣe wà lójú kan náà ọwọ́ wo lọ kanwọ́ tó dáyé mi dúró ẹ pariwo orúkọ Jésù pé ọwọ́ Ọlọ́run láti òkè ọwọ́ tá à ń pè ní ọwọ́ iná o ó yá sọ̀kalẹ̀ sí ayé mi ní ọ̀sán yìí ó yá kọlu gbogbo àwọn ọwọ́ náà ó yẹ gbàdúrà bẹ́ẹ̀ ní orúkọ Jésù ẹ̀mí mímọ́ o gbogbo ọwọ́ tó kanwọ́ ní ọ̀sán yìí lórúkọ Jésù iná Ọlọ́run ó yàrún wọn dànù iná Ọlọ́run ó yàrún wọn dànù iná Ọlọ́run ó yàrún wọn dànù gbogbo ọwọ́ tó kanwọ́ tó mú kí ayé wa wà lójú kan náà tó mú kí iṣẹ́ yẹn wà lójú kan náà tó mú kí ògo wà lójú kan náà lórúkọ jésù yẹ ẹrun dànù ọwọ́ yẹ lórúkọ jésù yẹ ẹrun dànù ọwọ́ àwọn àgbà òkòkò yẹ ẹrun dànù ọwọ́ tí wọ́n fi ọ́ sọ ọwọ́ tí wọ́n ní ó dì ọ́ mú ọwọ́ tí wọ́n gbé lé ọ tó lòdì lórúkọ jésù yẹ ẹrun ọwọ́ yẹ dànù lórúkọ jésù ọwọ́ tilé baba tọkàn tilé ọkọ ó yẹ ẹrun dànù lórúkọ jésù jésù olúwa wa àmín ẹ jẹ́ gbàdúrà bí ọwọ́ gbé kan wọ́ hmm. nígbà tí mo ṣe ìgbéyàwó bí mo ti lọ yan kọ ìlú tó ṣe díẹ̀ ni wọ́n wá ṣègbéyàwó wa bí a ṣe wá parí engagement tán ní it was eh, mọ̀sọ́rọ̀ eighty eighty three àbí eighty eighty four bàbá mi kò wá sórí fídì ta lò títí tá a fi parí engagement ìgbà tá a wá parí tán ìkànnì àwọn èèyàn kan máa sọ pé dandan lóun ṣàfẹ́ rí bàbá mi ò rí bàbá mi ò rí bàbá mi ah, ẹ máa lọ nílé sọ pé ìyàwó àtọkọ àmọ̀ ṣe àlejò àmọ̀ ṣe gbogbo ẹni tí mo wí ni pé bí ọwọ́ gbé kan ọwọ́ ẹ̀mí kan sọ fún mi ni because mo ti wà ní oṣù ìrànṣẹ́ kó tó di pé mo ṣe gbéyàwó ẹ̀mí kan sọ fún mi ni pé kí n tẹ̀lé ìyá kí n tẹ̀lé ìyá kọ́mítì ẹnìkan mú lọ wípé tí bàbá mi sọ pé ẹ̀ tẹ́ni tí bàbá mi sọ pé òun fẹ́ rí ṣé bí mo máa ṣe dé sí ti rúùmù mi tí bàbá mi jókòó sí báyìí mo kàn rí tí màmá àti màmá ìyá àti bàbá mi wọ́n kàn fi ọwọ́ ṣe ọwọ́ papọ̀ báyìí ni màmá kan náà kàtó dìde ni tó jẹ́ lejò torí bàbá mi jẹ́ ẹlẹ́sìn kejì mo ti jáde wọ́n dẹ̀ jẹ́ oníkinní wọ́n kàn rí pé ọwọ́ yẹn ṣàtò bíi mẹ́ta tí wọ́n so papọ̀ tó kanra mi ò bá kà sí mo bá ṣègbéyàwó ìgbéyàwó lọ nígbà tó di ọmọ tí mo kọ́kọ́ bí mo lórí ọ̀fẹ́ mi ò fẹ́ mi ò fẹ́ ṣègbéyàwó bọ̀ tí mo ṣe wọlé ọkọ báyìí ni mo lóyún ọmọ tí mo kọ́kọ́ bí mi ò fún mi mo gbé ọmọ lẹ́sẹ̀ báyìí mo ń fún ọmọ yẹn lómi bàbá yẹn náà ló bá mi sẹ́mi yẹ́ sí bómi yẹ́ sí ṣe kùrù báyìí ẹ̀jẹ̀ kan jáde létí àti mú ọmọ yẹn ọmọ yẹn ṣàkù mo wá bẹ̀rẹ̀ àdúrà olúwa wá láti sọ fún mi pé ah ogun méjì ló jà mí mo sọ̀kan fún aníjò ní wípé wọ́n ti fún mi ní nǹkan jẹ nínú àwọn nǹkan tó ń gbé wá nígbà tí mo bímọ yẹ ìkejì bàbá yẹn wípé ọwọ́ ti kan wọ̀ pé mo lógun ọkọ mi lógun pé so àwa méjèèjì wọ́n ti tà wá lé ogun lọ́wọ́ torí pé ọwọ́ ti kan wọ́ pé pé àmì kan wà tó yẹ kí sẹ́mi ò kíyèsàmì kankan gba ìyàwó mi mo ní mi kíyèsàmì kankan àwọn lọ́wọ́ kan wọ́ bàbá yẹn ní ọwọ́ kan wọ́ pé ó yẹ kí n kíyèsàmì kí n tó wá rántí pé ọjọ́ báyìí báyìí ẹ pariwo orúkọ jésù ẹrí ẹ sọ fún ẹni tó ní ọ̀run àti ayé níbo ni ọwọ́ àwọn òkú gbé kan wọlé mi lórí that is why tó o bá ń gbàdúrà trust ara rẹ nìkan wọn wo ọ̀pọ̀lọpọ̀ ètò bá jẹ́ obìnrin ìyá kan ní mọ ọlájẹ ìyá tiẹ̀ ọlájẹ ìyá tiẹ̀ ooo ìyá tiẹ̀ ọ ọ ọ sẹ́ǹtì ni ìyá tiẹ̀ ta ló sọ fún ọ pé bí wọ́n ṣe mú ìyá kọ rẹ lájẹ bẹ́ẹ̀ náà ni ọmọ ọkùnrin tí wọ́n bí lé ọ̀tà bẹ́ẹ̀ gbọ́n rẹ ló náà mú ìyá tiẹ̀ náà lájẹ kò sẹ́ni tó free nínú àdúrà ẹ̀rí kò sẹ́ni tó free ọlọ́run nìkan rẹ nìkan ni kò gbàgbọ́ ẹ̀rí ẹ pariwo orúkọ jésù tó ẹ kéde ẹ̀mí mímọ́ tẹ̀lé àti níbi tí ọwọ́ ìyá kọ àti ọwọ́ ìyá ìyàwó tó ti papọ̀ rí nínú iṣẹ́ tí nínú iṣẹ́ ìrànṣẹ́ yìí tó jẹ́ wípé àwọn ni wọ́n sì dúró pàtọ́kọ àti ìyàwó ráláyé wọn ò ní ríbi lọ kí ló sì fà á ìyá ìyàwó sọ wípé ọmọ ò gbọ́dọ̀ fẹ́ ọkọ ìyá ìyá ọkọ náà sọ pé ọmọ gbọ́dọ̀ fẹ́ yàwó ọmọ méjèèjì ni ẹni àtakò gbéyàwó yẹn ọkọ àtìyàwó sì fẹ́ràn ara wọn wọ́n sì fẹ́ra wọn ìyá ìyàwó àti ìyá ọkọ náà jọ wá dúró kò sí méjì jábàjábà náà jọ pamọ́ pọ̀ kán mọ́ bímọ àwọn méjèèjì náà jọ wá pamọ́ papọ̀ àwọn náà wà bímọ ẹ̀rí ẹjẹ́ àgbàdua níbu ọwọ́ gbé kanwọ́ ẹ pariwo ní ọ̀sán yìí ẹ pé ẹ̀mí mímọ́ bí ẹni tó ní nínú olúwa jẹ́ kí àrùn sàn pa wọ́n tọwọ́tọwọ́ olúwa jẹ́ kí ogun ọ jà wọ́n tọwọ́tọwọ́ olúwa fi ogun ọ̀run jà wọ́n lógun olúwa fi ogun ọlọ́run jà wọ́n lógun àwọn tó kawọ́ lérí ogun ayé mi olúwa jẹ́ ogun ọ̀run ó jà wọ́n lógun ó yẹ jẹ́ gbàdúrà bẹ́ẹ̀ ní orúkọ jésù ẹ̀mí mímọ́ o gbogbo bí wọ́n gbé kawọ́ lé mi lórí olúwa fi ogun ọ̀run jà wọ́n lógun olúwa jà wọ́n lógun olúwa yá jà wọ́n lógun ilé bàbá ilé ìyá máa sọ bẹ́ẹ̀ ilé ọkọ ilé àná lórúkọ jésù olúwa jẹ́ ogun ọ olúwa fogun jà wọ́n olúwa fogun ó fogun ẹ̀yìn já ogun ogun tó dìde sí Jèhóṣáfátì olúwa fogun ẹ̀yìn jà wọ́n náà àwọn ọ̀tá tí wọ́n kóra wọn jọpọ̀ àwọn ọ̀tá tí wọ́n fọwọ́sowọ́pọ̀ lẹ́nu iṣẹ́ àwọn ọ̀tá tí wọ́n fọwọ́sowọ́pọ̀ lé mi lórí àwọn ọ̀tá tí wọ́n fọwọ́sowọ́pọ̀ lé ọkọ mi lórí lé àwọn ọmọ mi lórí lórúkọ Jésù olúwa fogun ẹ̀yìn jà wọ́n olúwa jà wọ́n lógun ẹ̀mí mọ́ jà wọ́n lógun olúwa jà wọ́n lógun ẹ̀mí mọ́ jà wọ́n lógun olúwa jà wọ́n lógun ẹ̀mí mọ́ jà wọ́n lógun Jésù olúwa wa Amen ẹ jẹ́ á gbàdúrà ẹ jẹ́ á sọ fún ọlọ́run olúwa dandan ni ọlọ́run sọ fún mi pé ibi tí ti ń ṣiṣẹ́ nìyẹn wàá rí tí wọ́n ń pè ní ìrànlọ́wọ́ àtòkè gbà lórúkọ jésù ẹ sọ fún ọlọ́run ní ọ̀sán ìpín olúwa ó yá dìde ní ọ̀sán yìí àní gbogbo alágbára èèyàn bẹ́ẹ̀ ni ẹ má gbàgbé torí ògo náà fi ń ṣe lára àwọn ọmọ ìsírẹ́lì tó ní pé tó ní pé mi ò ní rógo ọkọ lò tó ní mi ò ní rí ògo àwọn ọmọ mi lò tó lè mi gangan ò ní rí ògo lò ẹ pariwo orúkọ jésù ní ọ̀sán yìí pẹ̀lú alágbára bẹ́ẹ̀ olúwa jẹ́ kí iná dàn lára ẹ̀ olúwa fi iná ruru alágbára bẹ́ẹ̀ alágbára tó dojúkọ kádàrá àti àyànmọ́ mi alágbára tó ní ètò ètò tó ní fún àyànmọ́ mi ò ní wá sí múṣẹ alágbára tó ní ètò tó ní fún ògo mi ò ní wá sí múṣẹ irú alágbára èèyàn bẹ́ẹ̀ ní ọ̀sán yìí olúwa jẹ́ kí ọwọ́ iná rún olúwa fi ọwọ́ idà olúwa fi ogun ẹ̀yìn bá jà ó yẹ gbàdúrà ní orúkọ jésù ẹ̀mẹ̀ mímọ́ o agbàdúrà ní ọ̀sán yìí gbogbo alágbára òkùnkùn gbogbo alágbára èèyàn tó dúró lérí ògùn ayé mi tó dúró lórí ìṣeré ayé mi tó ní mi ò ní bọ́ olúwa ní ọ̀sán yìí olúwa ó yá run olúwa fi iná run olúwa fi iná run olúwa fi iná run olúwa fi iná run olúwa fi iná run olúwa fi iná run olúwa fi iná run olúwa fi iná run olúwa fi fi iná run wá olúwa fi iná run wá jésù olúwa wa àmín olúwa sọ fún mi bí mo ṣe ń gbàdúrà olúwa ní wípé ẹnìkan wà ní online pẹ̀lú mi ó ṣàmà rí i pé òun rí ìkòkò john àwọn ìkòkò john ó máa ń dìgbà lọ bomi níbẹ̀ tó máa mú àwọn ìkòkò tí a máa ń pè ní àmù olúwa lẹ́ni yẹn tún mọ alálàkó tó dìgbà rí i pé òun lọ bomi nínú àmù òun dẹ̀ mú olúwa yẹn sọ pé ẹni yẹn wà ní online pẹ̀lú wa lọ́wọ́lọ́wọ́ kẹ́ni yẹn kó pè mí olúwa sọ fún mi wípé láì jẹ́ pé májẹ̀mú tó so ọmọ ìkòkò yẹn bá já olúwa sọ pé ó léwu díẹ̀ kó tó lè lù yọ láyé mà ímà sótólì kàyàbì ló àtàrí kàhà ẹ jẹ́ á lọ gbàdúrà ẹ pariwo orúkọ jésù májẹ̀mú wo ló so mímọ́ ogun ìdílé bẹ́ẹ̀ ni májẹ̀mú wo ló so mímọ́ àwọn agbára òkùnkùn ìdílé májẹ̀mú wo ni wọ́n fi ń ṣe àtẹ̀gùn tó so mímọ́ wọn ẹ pariwo pé olúwa bá má jẹ̀mú yẹn jẹ́ yìí ìwé kólósì orí kejì ẹsẹ̀ kẹrìnlá sí ìkẹẹ̀dógún òní má jẹ̀mú tó lòdì sí wa òun láti parí àti kàn mọ́gi àgbélébó ẹ pariwo orúkọ jésù má jẹ̀mú wo lakọ tó lòdì má jẹ̀mú wo ló so mímọ́ ogun ìdílé má jẹ̀mú wo ló so mí papọ̀ ẹ máa pé ẹ̀mí mímọ́ fi iná já má jẹ̀mú yẹ má jẹ̀mú tó so mímọ́ ẹ̀mí mímọ́ fi iná já ẹ̀mí mọ́ finá já májẹ̀mú tó so mímọ́ ogun ìdílé májẹ̀mú tó so mímọ́ ogun ìdílé olúwa ya finá já ní ọ̀sán yìí olúwa fi mọ̀rọ̀ pé o ti ń gbàdúrà olúwa finá já ní ọ̀sán yìí májẹ̀mú tó so mímọ́ ogun ìdílé olúwa finá já ní ọ̀sán yìí ẹ̀mí mọ́ yá finá já ní ọ̀sán yìí májẹ̀mú tó so mímọ́ ogun ìdílé lórúkọ jésù olúwa yá finá já ní ọ̀sán yìí májẹ̀mú tó so mímọ́ ogun ìdílé lórúkọ jésù olúwa yá finá já ní ọ̀sán yìí májẹ̀mú wo ló so mímọ́ ogun ìdílé ọwọ́ ọlọ́run ó yá já lọ́sàn yìí ọwọ́ ọlọ́run ó yá já ní ọ̀sán yìí ọwọ́ ọlọ́run ó yá já ní ọ̀sán yìí ọwọ́ ọlọ́run ó yá já ní ọ̀sán yìí jésù olúwa wa àmín ẹ gbàdúrà mi ò mẹ́tò ní àdúrà yìí ṣùgbọ́n ẹ gbà á igi gbígbẹ wo ló ti yẹ kó wó tó ń fi hàn tó ń fi àwọn tútù ìdílé rúbọ bí mo ṣe gbóhùn yẹn létí mi nìyẹn olúwa sọ fún mi pé àwọn kan bẹ́ẹ̀ bí àwọn kan wà tó yẹ wọn ó ti kú ṣùgbọ́n ẹ̀tàn yàyí tán tí èyí tí wọ́n fi kú àwọn ọ̀dọ́ ní ń kú nínú ìdílé wọn olúwa sọ pé bẹ́ẹ̀ bá rí àdúrà yẹn gbà òun ó sì jẹ́ kí kíru alágbára bẹ́ẹ̀ kó tó kàn ọ́ òun á fẹ̀mí ẹ̀ tọrọ ẹ gbàdúrà mo ṣe gbọ́ ní etí mi nìyẹn igi wo igi gbígbẹ wo ló yẹ kó ti wó tó ń fi tútù ṣe ìrúbọ nínú ìdílé wa igi gbígbẹ wo ló kó ti wó olúwa lẹ́yìn tọ́kẹ̀ ti mọ̀ ọ́n igi gbígbẹ wo ló kó ti wó tó ń fi tútù ṣe ìrúbọ ẹ pé olúwa kó tó kàn mí palẹ̀ rẹ̀ mọ́ kó tó kó sọ pé mi ló kù tó ń wò tún mú ẹ pé olúwa palẹ̀ mọ́ ẹ pé áńgẹ́lì ọlọ́run jáde palẹ̀ ẹrú igi gbígbẹ bẹ́ẹ̀ mọ́ lọ́ọ́ kọlù ti gbòǹgbò ti gbòǹgbò búdòsẹ̀ ẹ̀mí mímọ́ ó yá búdòsì ẹ̀dànù ta ni igi gbígbẹ́ nù ràn wa tó ti yẹ tó ti yẹ kó wó tí wàá lo igi tútù tó fi ń ṣèrúbọ ẹ kó olúwa palẹ̀ rẹ̀ mọ́ olúwa kó tó sọ fún òun tó dojú sọ èmi olúwa palẹ̀ rẹ̀ mọ́ olúwa ní ẹ yẹ dáadáa olúwa ní àwọn kan mẹ́tọ́ jẹ́ wípé àwọn kan ṣẹ̀ṣẹ̀ ṣẹlẹ̀ nínú ìdílé wọn tí wọ́n sọ wípé àáké ni màmá dúró sí ẹ sá sọ fún wọn ẹ sá sọ ẹ sá gbé wọn kú o olúwa ní ẹ gbàdúrà kó olúwa kó tó di pé yóò dojú sọ mi olúwa fi ikú gbóná gbé ńlẹ̀ olúwa gbé ńlẹ̀ olúwa gbẹrú gidi gbẹbẹ ńlẹ̀ olúwa ní ẹ gbàdúrà yẹn mo gbọ́ létí mi dáadáa pé sọ fún àwọn kó ka àwọn ènìyàn kan wípé olúwa igi gbígbẹ wo ni olófin tútù ṣèrúbọ ọjọ́ orí ẹ̀ igi gbígbẹ wọnú ọ̀ràn wa ló ń fi tútù ṣèrúbọ ọjọ́ orí ẹ̀ ẹ kó olúwa palẹ̀ rẹ̀ mọ́ àkókò tó mọ fẹ́ jáka rẹ̀ àkókò tó mọ fẹ́ jáka rẹ̀ olúwo yá palẹ̀ rẹ̀ mọ́ gbogbo igi tútù ní ìdílé wa tó nawọ́ mú gbígbẹ olúwa palẹ̀ rẹ̀ mọ́ lórúkọ jésù olúwa palẹ̀ rẹ̀ mọ́ lórúkọ jésù olúwa palẹ̀ rẹ̀ mọ́ lórúkọ jésù ọ̀tá àdílé wa wo ló ti darúgbó tó jẹ́ pé ogun tó jẹ́ pé ọjọ́ orí ló ọjọ́ orí ló fi gbàgbára ọjọ́ orí ló fi lẹ́mìí gígùn olúwa ẹ̀yin ogun ọlọ́run ó yẹ lọ yìn ń bọ̀ mọ́ bí ó wà ìbọn tẹ́tí ènìyàn gbọ́ ẹ lọ yin irú èèyàn bẹ́ẹ̀ mọ́ ó wà ẹ jẹ́ kí wọ́n ó kéde lónìí síjọ́ méje ẹ wọn kéde okú ẹ̀ irú igi gbígbẹ bẹ́ẹ̀ ẹ wọn ẹ̀mí mímọ́ ẹ kéde okú ẹ jẹ́ kí wọ́n sọ jáde wípé ó jáde láyé ẹ kí n gba ìpè kó jáde láyé lórúkọ Jésù gbogbo igi gbígbẹ inú ìdílé wa tó jẹ́ pé tàwọn ọmọ kéékèèké ní ọmú tó fi ń ṣèrúbọ ọjọ́ ọjọ́ orí ẹ̀ ẹ pé olúwa palẹ̀ ẹ̀ Jésù olúwa wa àmín ẹ ṣé sista Fọlákẹ́ Abọ́sẹ̀dé lórúkọ jésù yóò dára fún yín wọn bá tí wọn ti bá ní ṣíà programu dáadáa ẹ bá wa ṣíà programu dáadáa kájọ gbádùn àdúrà yìí ẹ jẹ́ àjọ gbà ó gbà torí pé inú mi dùn wípé ẹ̀rí ń jáde ẹ̀rí tí mo ní kí àwọn obìnrin ó gbà ní ìjẹta arábìnrin náà ti wà ní online pẹ̀lú wa wọ́n dẹ̀ pè mí bọ́n ṣe ṣe iṣẹ́ yẹn tán tí mo ní kí àwọn tí wọ́n wojú olúwa tẹ́mi ọlọ́run pé kí wọ́n lọ ṣe ó lóun dẹ̀ sùn ó lóun dẹ̀ rí kété pé wípé nínú dúrà yàrá àwọn àwọn àgbà obìnrin méjì ládùúgbò dẹ wọlé wọn wá ń fi kínní nǹkan oṣù ń ṣeré ó ní bò ń ṣe jàgbà lọ́wọ́ wọn nìyẹn ó ní mọ̀mọ́ ó lòun ríran tó bá ń lẹ́rù ó ní bò ń ṣe já nǹkan oṣù ń gbà nìyẹn pé kí ló dé ẹ ṣe máa fi nǹkan oṣù ń ṣeré ó ní bò ń ṣe jàgbà nìyẹn so ọ̀run rìn nínú àdúrà online lórí àwọn ìpè ọlọ́run tòótọ́ lórí àwọn wòlíì ọlọ́run tòótọ́ ẹ̀rí ní ìgbàgbọ́ sí gbogbo àwọn ìpè tó bá ti ń darapọ̀ mọ́ ẹ jẹ́ àgbàdua ẹ jẹ́ àsọ fún ọlọ́run bí tó bá wà ẹ gbàdúrà yẹn ní ìgbà sẹ́ẹ̀ àní igi wo òun ló ní òun ló sọ pé tútù lòun ò fi máa ṣèrúbọ nínú ìdílé bàbá nínú ìdílé ìyá mi tó ní igi tútù ló wọ́n mọ̀ náwó mú ẹ pé ẹ̀mẹ́ mímọ́ ní ọ̀sán yìí olúwa jẹ́ kó tó tí ò ní síjọ́ méje olúwa palẹ̀ mí ẹ̀ mọ̀ ẹ ṣe mọ̀mọ́ olúwa igi gbígbẹ wo ni ní bẹ nínú ìran wa tó ní pé tútù ló wọ́n mọ̀ fi ṣèrúbọ tó jẹ́ pé kò síbi tó wà tó bá ti fẹ́ nà ọmú wọn yóò nà ọmú wọn ẹ pé olúwa kéde kú ẹ̀ olúwa kéde kú ẹ̀ nítorí àwọn ìfàmìíràn tí mo bá pàdé lọ́sàn-án yìí olúwa kéde kú ẹ̀ ó yẹ gbàdúrà bẹ́ẹ̀ ní orúkọ jésù ẹ̀mẹ́ mímọ́ olúwa igi tútù wo igi igi gbígbẹ wo ní bẹ́nu ìdílé wa tó ní tútù ló ń fẹ́ nà ọ́ mú olúwa kéde ikú ẹ̀ kéde ikú ẹ̀ kéde ikú ẹ̀ kéde ikú ẹ̀ kéde ikú ẹ̀ kéde bá àjọkùnrin bá aṣọbìnrin olúwa kéde ikú ẹ̀ lórúkọ jésù ẹ̀ mọ́yá kéde ikú ẹ̀ lórúkọ jésù olúwa kéde ikú ẹ̀ lórúkọ jésù olúwa kéde ikú ẹ̀ lórúkọ jésù olúwa kéde ikú ẹ̀ jésù olúwa wa àmín mo fẹ́ràn àdúrà kan tí mo sì fẹ́ kí gbogbo yín kẹ́ máa gbàdá dẹ̀ mọ́ pé n lè má le òní kí ni àwọn òkùnkùn fi mọ́nítọ̀ mi ẹ̀rí agbára wo agbára wo ni à ń wọ̀ lọ gíláàsì wo ni à lò tí wọ́n fi mọ́nítọ̀ mi ẹ̀rí nẹ́tíwọ̀kì wo ni wọ́n ń lò nínú òkùnkùn tí wọ́n fi mọ́nítọ̀ mi ẹ̀rí ẹ pariwo orúkọ Jésù pé Olúwa gbogbo agbára tí àwọn òkùnkùn òdìlé fi mọ́nítọ̀ mi Olúwa fọ́ agbára yẹn mọ́ wọn lójú jẹ́ kí iná rẹ fọ́ agbára yẹn mọ́ wọn lójú olúwa agbára tí a fi ń ṣe àtẹ̀gùn láti mọ ibi tí mo wà olúwa ó yá fọ́ ọmọ wọn lójú ẹ̀mí mọ́ yímọ̀ òrùkọ́ tí ń gbàdúrà olúwa fọ́ ọmọ wọn lójú gbogbo agbára tí àwọn alágbára òkùnkùn lò olúwa ó yá fọ́ ọmọ wọn lójú lórúkọ jésù ẹ̀mí ó yá fọ́ ọmọ wọn lójú agbára tí àwọn agbára òkùnkùn lò lórúkọ jésù olúwa fọ́ ọmọ wọn lójú ẹ̀mí mọ́ yá fọ́ ọmọ wọn lójú lórúkọ jésù olúwa fọ́ ọmọ wọn lójú agbára tí àwọn alágbára ìdílé lò lórúkọ jésù olúwa fọ́ ọmọ wọn lójú agbára tí àwọn alágbára òkùnkùn lò lórúkọ jésù olúwa fọ́ ọmọ wọn lójú ẹ̀mí mọ́ yá fọ́ ọmọ wọn lójú agbára tí a fi mọ́nítò ògo mi agbára tí a fi mọ́nítò ayé mi lórúkọ jésù olúwa fọmọ wọn lójú ẹ̀mí mo yá fọmọ wọn lójú jésù olúwa wa àmín ẹ gbàdúrà yìí májẹ̀mú tí gbé àlá tí ń da ògo nù wá bá mi májẹ̀mú wo ni wọ́n fi ń gbé àlàkálà wá tí wá ń da ògo nù ẹlòmíì ìjọ tó bá ti ní bálòpọ̀ ojú oorun báyìí ire tó ti ń lé tipẹ́ kò bọ̀ sí mọ́ ẹlòmíì ìjọ tó bá ti jẹ́ ń di ojú oorun ẹlòmíì ìjọ tó bá ti wẹ̀ lódò ẹ̀rí ẹlòmíì lọ́jọ́ tó bá ti wọṣọ tuntun lójú àlà ẹlòmíì ìjọ tí a bá ti kówó fún báyìí ìpọ́njú tí ọ̀nà mọ́ ní ọ̀sẹ̀ tàbí oṣù yẹ yóò fẹ́ lè rí gbẹ̀rán lẹ̀ kó pèlú owó torí pé má jẹ̀mú àlàkàlà ni ẹ̀rí ẹ pariwo orúkọ Jésù má jẹ̀mú àláwo ni wọ́n fi ń da ògónù mọ́ mi lọ́wọ́ má jẹ̀mú àláwo ni wọ́n mú ìpín àti ṣẹ̀dá mi wọ̀ ẹ pariwo pé Olúwa tú ìpín àti ṣẹ̀dá mi lẹ̀ lọ́sàn yìí má jẹ̀mú wo òun ni wọ́n fi ń pe ìpín mi wọnú ogun lójú àlá májẹ̀mú àlàkálà wo ni wọ́n fi pe ìṣẹ̀dá mi wọnú ogun ẹ pariwo orúkọ jésù pé olúwa o pé ìṣẹ̀dá mi jáde lábẹ́ májẹ̀mú yẹ apẹ́ni tó sun èmi àti májẹ̀mú yẹ pọ̀ olúwa já lọ́sàn-án yìí májẹ̀mú oúnjẹ ojú oorun májẹ̀mú ìbálòpọ̀ ojú oorun májẹ̀mú wí ká máa wẹ̀ lójú oorun májẹ̀mú ká máa wọṣọ ọ̀làjì lójú oorun jẹ̀mú ká máa rin ìhòhò lójú oorun má jẹ̀mú ká máa wọ bàbàtà tó já lójú oorun ẹ mọ̀ pé kó bàjẹ́ olúwa bàjẹ́ olúwa bàjẹ́ má jẹ̀mú àlàkálà tí wọ́n ń lò tí wọ́n fi ń da ògónù lọ́wọ́ lọ́sàn-án yìí olúwa bàjẹ́ lọ́sàn-án yìí olúwa bàjẹ́ mm lọ́sàn-án yìí olúwa bàjẹ́ lọ́sàn-án yìí olúwa bàjẹ́ lọ́sàn-án yìí olúwa bàjẹ́ ẹ̀mí mo yá bàjẹ́ lọ́sàn-án yìí má jẹ̀mú àlàkálà má jẹ̀mú agbára òkùnkùn èyí tí wọ́n lò lójú oorun mi lórúkọ jésù olúwa bá má jẹ̀mú yẹ̀yẹ́ ẹ̀mí má bá má jẹ̀mú yẹ̀yẹ́ lórúkọ jésù ọ̀run bá má jẹ̀mú yẹ̀yẹ́ olúwa bá má jẹ̀mú yẹ̀yẹ́ ẹ̀mí má bá má jẹ̀mú yẹ̀yẹ́ olúwa jésù olúwa wa àmín àmín àmín lórúkọ jésù ẹ jẹ́ wá sọ fún ọlọ́run ọlọ́run sọ wípé nígbà tí wọ́n ja ìjà yẹn tán gbogbo ìkógun àwọn ọmọ ọmọ mi fẹ́ sọ fún wa ọ̀tá ò lè lo ògo wọ́n máa kó pamọ́ ni gbogbo ìkógun tí wọ́n ti á kó lọ ọlọ́run sọ pé àwọn Ísírẹ́lì wọ́n tún wáá kó ní ìlọ́po ìlọ́po ó ní wọ́n sì kó tó pọ̀ orí kan sọ wípé mo lè mo bá mo tún gbà á padà mo lè mo bá mo tún gbà á padà mo lè mo bá mo tún gbà á padà gbogbo ire tọ́ta gbà lọ́wọ́ mi sọ pé èmi náà lè lọ́sàn-án pé mo lè mo lè mọ̀ gbà mo lè mọ̀ gbà máa táìpù mo lè mọ̀ gbà mo lè mọ̀ gbà mo lè à ipa ìrànlọ́wọ́ ẹ̀mí mímọ́ ni wàá gbàdúrà sọ fún ọlọ́run ibi tó wà olúwa gbogbo tí òkùnkùn ti kó lọ nínú ìrìn àjò ayé mi ògo mi tí wọ́n ti kó tí wọ́n ti kó pamọ́ pariwo orúkọ jésù ní ọ̀sán yìí olúwa dá padà fún mi ọwọ́ ọlọ́run lójú oorun olúwa dá padà fún mi lójú àlá olúwa dá padà fún mi gbogbo ògo tí wọ́n ti tọ́jú oorun mi gbé lọ ẹ pariwo orúkọ jésù pé olúwa dá padà fún mi ní ọ̀sán yìí ó yàdúà ní orúkọ jésù ẹ̀mẹ̀ mímọ́ o gbogbo ògo tí wọ́n ti tojú oorun gbé lọ olúwa dá padà gbogbo ògo ni ògo ọmọ mọ̀ pé olúwa dá padà ògo iṣẹ́ mi olúwa sọ fún mi pé ògo iṣẹ́ àwọn bíi méje kan ti sọnù ọ̀run lòun ó dá padà lọ́sàn yìí olúwa dá padà ògo mi tí wọ́n ti gbé lọ olúwa dá padà a fẹ́ dá ọmọ padà fún ọ ó ti mọ̀ pé ìyẹ́kulẹ̀ ń bẹ́nu májẹ̀mú ìpè mi tẹ́lẹ̀ àdá ògo ọmọ rẹ padà fún ọ lórúkọ jésù àdá padà fún ọ ah, máa olúwa dá padà olúwa dá padà olúwa dá padà olúwa dá padà olúwa dá padà olúwa dá padà olúwa dá padà olúwa dá padà olúwa dá padà olúwa dá padà jésù olúwa wa àmín ẹ̀rí wàá sọ fún ọlọ́run ní ọ̀sán yìí olúwa mo fẹ́ kí nìkan tí mo bá rí oore ọ̀fẹ́ rẹ̀ gbà ní ọ̀sán yìí tí mo bá rí oore ọ̀fẹ́ rẹ̀ gbà màá kàn fẹ́ kí bàbá alábẹ́ amákábá mi pè wọlé àti bàbá mi ọmọ lójú jésù kán wọ́n pè sórí mtn number mi mo fẹ́ màá wá gbé sí spíkà àwọn èèyàn ò mọ̀ ṣe àmì mo fẹ́ jẹ mo fẹ́ mo fẹ́ kí mo pé mo fẹ́ jọ láì fàmì òró yàn yín mi mọ̀ bí mo ṣe lè ṣe bàbá ẹ̀ṣẹ̀ máa kọ́ wa ṣùgbọ́n mo fẹ́ kán pè sórí fóònù màá wá gbé sí spíkà mo fẹ́ kí wọ́n bá mi gbàdúrà fún àwọn èèyàn tó máa wà lórí pílátífọ́ọ̀mù yìí bóyá bàbá wa alábìámọ bàbá wa ọmọlójú jésù samu ojo kan bá mi pè wọlé so mo fẹ́ mo fẹ́ jórí ọ̀fẹ́ ìpè bàbá wọn kò fẹ́ lẹ́yìn wọn fẹ́ fẹ́ pè wọn ní wọn pè mí jọjọ òwúlẹ̀ o yàǹtí mo ní èmi náà rè wọn ti bá mọ lẹ́yìn àná wọn wà lórí program wọn tó ti bá mi sọ̀rọ̀ ẹ̀rí irú ẹ̀ tẹ̀mí lè súnmọ́ nù bọ̀bí nǹkan bá ti lágbára jù o lè rí èmi ìjọ gẹ̀dẹ̀ tó le wọn sàn ni ẹ pariwo orúkọ Jésù bí pé ti wọlé màá gbé ẹ pariwo orúkọ Jésù tó ẹ kéde ẹ̀mí mímọ́ tẹ̀lé olúwa ògo tá a ti gbà lọ olúwa sọ fún mi pé a fẹ́ dá ògo padà tá a ti gbà lọ tipẹ́tipẹ́ lọ́wọ́ mi ògo ìṣeré mi màá sàn tó lè kàyábì ha ògo ìṣeré mi dà tá a ti gbà nínú iṣẹ́ mi ògo ìṣeré mi dà tá a ti gbà lórí ibùjókòó mi ògo ìṣeré mi dà tá a ti gbà ní àyè àwọn ọmọ mi ẹ pariwo pé ní ọ̀sán yìí olúwa dá ògo yẹ padà ẹ̀mí mọ́ yá dá ògo yẹ padà ọlọ́run ó yá dá ògo yẹ padà ẹ̀mí mọ́ yá dá ògo yẹ padà ọlọ́run ó yá dá ògo yẹ padà ẹ̀mí mọ́ yá dá ògo yẹ padà ọlọ́run ó yá dá ògo yẹ padà ẹ̀mí mọ́ yá dá ògo yẹ padà ọlọ́run ó yá dá ògo yẹ padà ẹ̀mí mọ́ yá dá ògo yẹ padà ọlọ́run ó yá dá ògo tá a ti gbà lọ ògo ìṣeré mi mo fẹ́ gbà lójú oorun padà mo fẹ́ gbà lójú àlá padà mo fẹ́ gbà lójú oorun padà mo fẹ́ gbà olúwa dógò mi padà jésù olúwa wa àmín láàárọ̀ nígbà tí bàbá fẹ́ máa pè mí ó mo kí ìyàwó mi àbúrò mi káàbọ̀ Maria Sadiq Ajísáfẹ́ nígbà tí bàbá pè bàbá lábẹ́ àmọ́ wọ́n sáré dìde mo lọ bá ẹnìkan ya mọ́tò sí mímọ́ ẹni yẹn wá ń fún mi ní ẹ̀rí ìran kan tó rí olóòrin lójú àlá lẹ́yìn ìgbà tá a parí àwọn àdúrà kan olóòrin lójú àlá wípé pọ́ọ̀sì yẹn ó ti bọ́ síbẹ̀ ti pé wọ́n ní à pọ́ọ̀sì kan ti bọ́ sí kíláàsì ibì kan tó ń gbígbà tó ń ti ṣiṣẹ́ ń bẹ̀ rí ó wá lọ síbẹ̀ ó ní bó ṣe wá ń tú bí àgámọ̀ àgámọ̀ skul jọ oníbò ṣe wá ń tú tó ń tú bẹ̀ oníbò ṣe rí pọ́ọ̀sì yẹn nìyẹn ó lóun wá rí i pé àwọn owó yẹn wá wà nínú pọ́ọ̀sì yẹn wọ́n ti wá dọ̀tí ó ti pẹ́ ń bẹ̀ ó ní bó ṣe ní kò ná mú pọ́ọ̀sì bẹ́ẹ̀ nínú méjì kan bá tó bóde náà bá ní wípé wọ́kọ̀ ní pọ́ọ̀sì yẹn ìwọ́kọ̀ ní sẹ́yìn ní tó tẹ́ ẹ bá súnmọ́ òun máa gbé ẹ̀sẹ̀ fún yín ó ní bó ṣe tají nìyẹn sẹ́yìn pé mo sọ fún àwọn program tí mo ṣe lọ pé wọ́n á máa fi aṣọ ni wọ́n á máa fi yàn sọ́yàn ẹ máa sọ kínní yìí o wọn náà máa ní nínú nínú agbára òkùnkùn wọn ṣùgbọ́n bí ẹ̀mẹ́ bá ti wọnú ayé rẹ̀ tó kùn wọn bá ti gbé ọwọ́ wàá wọ ọbẹ̀ lọ wàá gbà jáde ọmọkùnrin oníbòṣe lọmú pọ́ọ̀sì ìhun nìyẹn olóòkàn jáde oníbòṣe tají nìyẹn ìyẹn ni kó gbogbo ẹ̀ padà ìwọ náà pariwo lọ́sàn-án níbo lẹ gbé ògùn ayé ẹ̀ sínú ẹbu lóko kí wọ́n gbógun ayé ẹ̀ pamọ́ sí oko kan ní ìsẹ́yìn tàbí ní ìlọrin ẹ pariwo orúkọ jésù tàbí lọ́nà àbújá tàbí lọ́nà àbí níbo la gbé ògo ayé mi pamọ́ sí ẹ rí àlàtọ̀ ńlá yẹ tó ń bára rẹ ní skul tó ti lọ ògo ni ẹ gbé pamọ́ síbẹ̀ ògo ni ẹ dádúró síbẹ̀ ẹ rí ẹ pariwo orúkọ jésù níbo la gbé ògo ayé mi pamọ́ sí ẹ pé ọwọ́ ọlọ́run tí ẹnikẹ́ni ò lè dá ọwọ́ ọlọ́run tẹ́nikẹ́ni ò lè dí lọ́wọ́ ọwọ́ ọlọ́run tí ẹnikẹ́ni ò lè takò ó yá ṣàwárí ògo mi lọ́sàn yìí ó yá àdúrà ní orúkọ jésù ẹ̀mí mímọ́ o ògo mi táyé gbé pamọ́ ní ọ̀sán yìí ọwọ́ ọlọ́run tẹ́nikẹ́ni ò lè dádúró ọwọ́ ọlọ́run tẹ́nikẹ́ni ò lè takò ọwọ́ ọlọ́run tẹ́nikẹ́ni ò lè wádìí ó yá gbé ògo mi jáde ó yá gbé ògo mi jáde ó yá gbé ògo mi jáde ó yá gbé ògo mi jáde ó yá gbé ògo mi jáde ó yá gbé ògo mi jáde lórúkọ jésù olúwa ṣàwárí ògo mi ọwọ́ tí alágbára kan ò lè dàlú lọ́ olúwa dádúró lórúkọ jésù níbo la gbé ògo ayé mi pamọ́ sí níbo la gbé ògo ayé mọ̀ mi pamọ́ sí lórúkọ jésù ọwọ́ ọlọ́run ó yá gbé e jáde ọwọ́ ọlọ́run ó yá wá rí jésù olúwa wa àmín bí a ṣe ń gbàdúrà olúwa sọ fún mi pé ẹnìkan wà lọ́yẹ̀ ní àlàyé pẹ̀lú wa pé kò ń ṣe orílẹ̀-èdè yìí ló wà olúwa ní ọmọ wọn ọmọ ọmọ yẹn gbà ta kọkọ bí kọ́mọ yẹn ti dàgbà ń sìn kò tí ì ṣetán nílé ìwé gíga olúwa ló mọ̀wé dáadáa olúwa ní pé ṣùgbọ́n lójijì ni ọpọlọ ọmọ yẹn ló ṣàdédé tán olúwa ní pé kò ń ṣẹjọ́ ọmọ yẹn olúwa ní wọ́n kó ọpọlọ rẹ̀ ni wà ílàbì túbì zèlíkà háyì olúwa ní wọ́n kó ọpọlọ rẹ̀ ni olúwa ní wọ́n kó jìmà túbì lìkéyà ha olúwa ní rèé tí wọ́n ra gbé síbi ẹnu ọ̀nà ta lé yín náà wọ́n gbé sí olúwa ní ní ra gbé sínú gbá yìí wọ́n sì ra gbé sínú ọ̀nà ta olúwa ní pé gbà tí oòrùn bá ti pa ń bí ẹnu ọ̀nà táyé ọmọ ìyá máa sọ pé orí ń fọ̀n orí ń gbóná orí ń gbóná orí ń gbóná olúwa ní pé ńgbà tí atẹ́gùn bá fẹ́ sí tó bá tutù òun ló máa sọ pé òun wà òkè ṣùgbọ́n bí oòrùn bá ti pa ń bí ẹnu ọ̀nà táyé náà wọ́n gbé sí olúwa lọ́mọ yóò máa pariwo pé orí orí ń wò orí ń fọ̀n orí ń gbóná olúwa lẹ́nu ọ̀nà táwọn gbé sí ẹ pè mí ẹ ń sọ iye àwẹ̀ tẹ́ gbà fún yẹn jì áìlàkà olúwa sọ pé òun ó da ọpọlọ yẹn padà mà ilé túbílì kàá ẹ pariwo orúkọ jésù tó ẹ kéde ẹ̀mí mímọ́ tẹ̀lé níbo la gbé ògo náà ni o níbo la gbé ògo ọmọ lọ́ba ń wá níbo la gbé ògo ọmọ mi pamọ́ sí níbo la gbé ògo iṣẹ́ mi pamọ́ sí mo sọ ẹni tó ti bọ́kọ gbégbégbégbégbégbégbé arákùnrin yìí ò sì kọnu sí ẹ rí mo sọ ẹni tó yẹ wípé ó sì ti wọ́kọ wọ́kọ wọ́kọ wọ́kọ náà nígbà tí wọ́n tó fi rìlíìsì ògo ọkọ fún un ló tó rọ́kọ fẹ́ ẹ̀mí mímọ́ ògo mi fún mi olúwa gba ògo mi fún mi ògo ọkọ ní tèmi ògo ọmọ ní tèmi ògo iṣẹ́ ìránṣẹ́ ní tèmi ẹ̀rí ẹlòmíì yóò lè ṣe wàhálà kó wọ́n sì gbogbo iṣẹ́ ìránṣẹ́ pamọ́ níbo la yé gbé ògo mi pamọ́ sí ọwọ́ tí ẹnikẹ́ni ò lè dín lọ́wọ́ lọ ṣàwárí rẹ̀ wá ọwọ́ tó ṣàwárí àkẹ́nu òkun ó yá ṣàwárí ògo mi ó yá wá ògo mi rí fún mi ó yẹ gbàdúrà bẹ́ẹ̀ ní orúkọ jésù ẹ̀mẹ̀ mímọ́ o ọwọ́ tó ṣàwárí ògo yá wá ògo mi rí lọ́sàn yìí níbo láyé gbé ògo pamọ́ sí olúwa wárí lórúkọ jésù olúwa wárí lórúkọ jésù ẹ̀mọ́ yá wárí lórúkọ jésù ọ̀run ó yá wárí ọwọ́ tó ṣàwárí àké níbo la gbé ògo ọmọ mi pamọ́ sí níbo la gbé ògo ọmọ mi pamọ́ sí níbo la gbé ògo ọkọ mi pamọ́ sí níbo la gbé ògo ṣẹ́ránṣẹ́ mi pamọ́ sí lórúkọ jésù ọwọ́ ọlọ́run ó yá wárí ọwọ́ ọlọ́run ó yá wárí ọwọ́ ọlọ́run ó yá warí jésù olúwa wa àmín mo fẹ́ kẹ́ gbàdúrà ẹ ṣe sista fọlákẹ́ abọ́ṣẹ̀dé wọ́n bá ní ṣe program yìí dáadáa wọ́n tún ti ṣe rẹ̀ fún èèyàn thirty one others ẹ bá ní ṣe program yìí ẹ jẹ́ káwọn ẹ̀ náà jọlá wípé àdúrà bí ẹ ṣe ń ṣe program yìí mo sọ fún wa orí oṣù kẹjọ akólé àwọn áńgẹ́lì kan lọ́wọ́ láì jẹ́ pé wọ́n bá fún ọ lórúkọ jésù ajẹ́ pé oṣù kẹjọ ò ní ajẹ́ pé oṣù kẹjọ ò tí ì parí lórúkọ jésù ìyẹn ni pé kí oṣù kẹjọ ó tó parí àwọn eré tá a kọ́ mọ́nú oṣù kẹjọ wọ́n máa ṣí àrẹ̀ dọ́dọ̀ tiẹ̀ náà bó ṣe ń ṣe àpọ́grámù yìí ẹ bá ní invite àwọn èèyàn ẹ bá ní share programu yìí ẹ rí lórúkọ jésù ìwọ náà ń kéde ìyìnrere ọ̀nà kan tó ti ń kéde àwọn mi ò pè mí wọ́n làwọn ẹ̀ wọ́n ní pé ẹnìkan ló ṣe àrẹ̀ fáwọn o làwọn fi rí wo mọ́mí ẹnìkan ló ṣe àrẹ̀ fáwọn ẹ ṣe sista Kẹ́mi Òwátì ẹnìkan ló ṣe àrẹ̀ fáwọn o làwọn fi rí wo ẹnìkan ló ṣe àrẹ̀ fáwọn iṣẹ́ ìránṣẹ́ kan nìwọ náà dá ṣe nígbà tó bá ń ṣe àdúrà ẹ̀rí nígbà tó bá ń ṣe àpógrámù ọ̀rọ̀ Ọlọ́run àdúrà gbogbo àwọn ikọ̀ Ọlọ́run tó bá ti wò ní online bí kò ṣe àpógrámù wọn nígbà yìí òun bomi rin wọn òun bomi rin ìpè wọn ìwọ náà dẹ̀ ń ṣiṣẹ́ ìránṣẹ́ ọ̀run dẹ̀ máa kà fún iṣẹ́ ṣe fún ìwọ náà lórúkọ Jésù pariwo orúkọ jésù ohun táyé nìlò lélẹ́yìn oníkẹ́ kéde gbogbo àdàdàdà tí wọ́n gbé káàkiri yẹ tí èèyàn bíi ten million mọ̀ wò two million ó wò nǹkan míì ẹgbẹ́ bá wò nǹkan tí èèyàn two million wò nǹkan àdàdàdà nǹkan èṣù nǹkan ayé tó wá jẹ́ nǹkan tọ́lọ́run gan àmì ṣẹ́ rẹ̀ ẹ bá ní ṣẹ́ rẹ̀ ẹ̀rí mo ti rẹ́ni tí ò gbọ́ Yorùbá rí tó pè mí n kò wá pè mí ló wá ní wípé òun ò gbọ́ Yorùbá òyìnbó ni o ó ní ṣùgbọ́n bó ń ṣe wo ìtara mi tóun ìwo tó lóun sọ pé no this woman of God this woman of God this woman of God ó dẹ̀ ní kí n pray fún òun dẹ̀ pray fún ẹ̀rí báyìí òyìnbó ni kò gbọ́ ṣùgbọ́n bó ṣe ń wò tá ah, pé ìtara ni ẹnìkan fi ṣiṣẹ́ bí eléyìí mo ní à ah, bílẹ̀ tí a ṣe rí bí ni ẹ̀rí ó ní kí n má wọrí ó dẹ́ni ẹ wò ó sọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ẹnìkan ló ṣe àrẹ̀ débẹ̀ ẹ̀rí ẹ jẹ́ àgbàdúrà ẹ̀jẹ̀ àṣìṣe fún ọlọ́run ẹ jẹ́ àpàdà síbi àdúrà mo fẹ́ parí ẹ̀ nìyẹn olúwa àní ṣe àwárí ògo ògo ẹ mú àgbèrè tí mo parí ìjàtà náà ni pé adé adé o ògo táyé sọ pé kò lè èdè adé ògo ọmọ wọn lò ní bí wàbí ilé wọn lò ní kọ́ iṣẹ́ wọn lò ní ṣe pariwo orúkọ jésù ẹ ṣe mà màmá táíwò ògùn náìkà ẹ máa ń ṣe àdáadáa mo mọ̀ dáadáa ẹ mà ẹ mà ẹ pariwo orúkọ jésù pé olúwa àní ògo tí wọn ní òní dé lórúkọ jésù níbo ni ẹ gbé pamọ́ sí torí pé wọ́n gbé pamọ́ sí ibì kan làwọn náà ṣe dúró pé ògo yẹ ò ní dé sọ fún ẹni tó ní ọ̀run àtayé pé olúwa gbé ògo yẹ jáde fún mi ibi gbogbo tí òwò tí wọ́n lè gbé ògo yẹ pamọ́ sí ọwọ́ agbára ọlọ́run ní ọ̀sán yìí ó yá ṣàwárí ògo mi ṣàwárí ògo mi wà lé àdúrà kan sí màdé gbàdúrà lé pàdúrà bẹ́ẹ̀ ní orúkọ jésù ẹ̀mí mímọ́ o ọwọ́ ọlọ́run ó yá ṣàwárí ògo ògo tí wọ́n lè dé yẹ ọwọ́ ọlọ́run ó yá wárí lórúkọ jésù ọwọ́ ọlọ́run ó yá wárí ó yá wárí jésù olúwa wa àmín sọ́dọ̀ àdúrà tó kù tọ́f fẹ́ gbàdùn ta ló sọ pé ògo mi ò ní sojú wọn láyé ta ló sọ wípé sojú nǹkan ló ògo mi èdè olúwa bá ń parẹ́ rẹ̀ mọ́ ah, ṣé a máa pẹ́ ni àbí ṣé àdúrà yẹ ẹni kò ẹni kò bá bíbélì mu àdúrà yẹ ẹni wípé kò eh, born again ọ oh, ẹni tó sọ wípé ògo mi ò ní sojú ẹ̀rí olúwa fi ikú palẹ̀ rẹ̀ mọ́ bí àdúrà eh, abiyamọ kà ṣé gbàgbé ẹni tó sọ pé ògo mi tó tó ń bá ń bẹ láyé òun ò ní rí ni sẹ́ẹ̀ ògo lágbájá ọmọ lágbájá ṣẹ́jú òun ni yóò bímọ láyé ah olúwa kí n lè bá a tètè bímọ olúwa fi kú gbé ńlẹ̀ ẹni tó ní ṣẹ́jú òun kọ́ ni wọ́n kọ́lé pé ní lágbájá ẹ̀sọ́ ẹ̀sọ́ létí òwe tí wọ́n gbọ́ pé kọ́lé kèé sóhun olúwa fi kú gbé ńlẹ̀ gbogbo ẹ tó ti fi ẹ̀mí ara rẹ̀ dá májẹ̀mú pé lójú òun ni ìṣeré mi ó wáyé olúwa kí ìṣeré tèmi ó lè yá olúwa fi ikú gbé ńlẹ̀ mo rò pé rádùn àyẹ̀gbà ní orúkọ jésù ẹ̀mí mímọ́ o gbogbo ẹ tó sọ wípé ojú òun kọ́ ìbá àjẹlé baba ìbá àjẹlé ìyá sọ́dá ìbá jẹ́ bàbá mi ẹni tó rí ọ jẹ́ ìyá màmá dúró lọ́mọ ọlọ́run sọ pé wọ́n sọ fún wọn ní bí ọ̀sẹ̀ mẹ́ta sẹ́yìn ìyá tó ń sojú nǹkan lọ́mọ ọlọ́kọ àtìgbà tó ní kò sì ní ṣe nǹkan oṣù lójú òun bí ìyá ṣe ń forí sálẹ̀ tẹ́jẹ́ ń tọ́ lọ́yọ̀ ọmọ náà ṣubú lẹ́nu stẹ́ẹ̀pù lẹ̀jẹ̀ náà jáde tá a lọ sọ pé wọn ò ní bímọ lójú òun tó bá jẹ́ ìyá mi ní olúwa fi ṣe tutù ọba bẹ́ẹ̀ sọ́ọ̀sì tí a operation náà kínní ni ibi tá a ti mọ̀ sọ pé top oh my wonderful prophet gbórí wọlé o adébólú bàbá adébólú gbàǹpè bó ẹ pé ẹ pé nọ́mbà mi fẹ́ kẹ́ ẹ súre fún àwọn èèyàn ní online wòlíì ọlọ́run olùṣègùn adémọlú ẹ pé nọ́mbà mi sìn ẹ máa súre fún àwọn ènìyàn mo ti pe bàbá ọmọ lójúmọ́rọ́ wọ́n ti kú pẹ̀lú mi lọ́nà láì nìyẹn mo sì ti ń fẹ̀mí sọ pé olúwa bá ń gbé wòlíì bá ń gbé wòlíì tí wọ́n lè ra mú wa bàbá wa ṣẹ́gun adémọ́lú ọ̀kan náà àwọn wòlíì ọlọ́run tí ọlọ́run lò fún ìran àkókò yìí ẹ pè sórí mtn mi báyìí lẹ́rọ̀ ẹ bá mi súre fún àwọn èèyàn mo máa gbé sí spíkà àwọn èèyàn ọmọ sàmì ẹ bá mi sọ̀rọ̀ agbára mo ń retí kọ́ọ̀lù yín o yóò dára fún yín lórúkọ jésù ẹ bá mi wẹ́kọ̀mù wòlíì ọlọ́run pé ó káàbọ̀ ọlọ́run fún wọn ní ẹ̀bùn rẹ̀ lẹ̀ gan-an ní tó ṣe ń ga nìyẹn lórúkọ jésù àbádémọ́lú ẹ̀ ní jábọ́ ẹ máa gani lórúkọ jésù bàbá adémọlú ẹ pè sórí láì yìí ní ìsìn yìí lẹ́rọ̀ kẹ bá ń súre fún àwọn èèyàn wòlíì ọlọ́run ni <laughs> ẹ rí tó wípé kò ní í sojú òun ọ̀rọ̀ ọlọ́run sọ wípé àmọ́ mo sọ fún wa mo ní ìyá yẹ ó dẹ̀ rè bó dẹ̀ kú ìwọ náà sọ fún ọlọ́run ta ló sọ ta ló mo jẹ́rìí mo jẹ́rìí ẹ̀yin ènìyàn ẹ máa ṣe àmì màá gbé sí spíkà ẹ ló bàbá adémọlú ẹ ṣé mo ti gbé spíkà ẹ lọ ẹ̀yin èyàn mọ̀ sàmì ó yá ẹ lọ bàbá bàbá wòlíì. Àmín Jésù ní orúkọ ti bàbá ti ọmọ ti ẹ̀mí mímọ́. yes owó yóò fara hàn nínú àyè. àmín jésù kristi ẹ mọ̀ sí àmín wòlíì ní sọ àsọtẹ́lẹ̀. ó bá ní òun ò ní gbà kí ojú òun kó so tó bá ní òun ò ní gbà kí òun kó àwọn èèyàn kó sojú òun. irú ẹ̀dá bẹ́ẹ̀ lórúkọ jésù ní kí n kú. àmín jésù kristi. mo wí torí pé mo jẹ́ násìrì olóògbé. yes confam nìyẹn. ìyá tó tí ẹnikẹ́ni ò rìn rí. ẹ̀mí mímọ́. gbogbo ẹ̀dá tó rí àmì ṣe lórúkọ jésù ó ẹ bẹ̀rẹ̀ sí lọ́rin. àmín jésù kristi. gbogbo ẹ̀ tó ń takò àṣeyọrí. mà í mà sọ́sọ́lì kàhábì mà í lè kàbà. lórúkọ jésù ó mo ní kó filẹ̀ ṣaṣọ. àmín jésù kristi. àṣẹ ọ̀run ṣe. àmín jésù. gbogbo ọdún májẹ̀mú ìpè lọ ní ọmọ tí bá bá tí ọmọ tí ẹ̀mí mímọ́. gbogbo ẹ̀yìn èèyàn tẹ̀ wà online tẹ̀ ń gbọ́ wa bá ń eh. gbọ́ o ibi ògo tí ẹ̀mí mímọ́ ṣètò pé ẹ máa wọ̀ ní twenty seventeen. ẹ̀mí mímọ́. láàárín ọjọ́ méje ló kọ jésù yà ilẹ̀kùn ibi ògo yẹn ṣe. àmín jésù kristi. àṣẹ ọ̀hún gorí. àmín jésù. jésù olúwa wa. àmín àmín àmín lórúkọ jésù ẹ ṣé bàbá mọ́ àná ẹ ti sà ẹ ṣé o. Ah, ah, tí ẹ bá sọ wípé mi ìsẹ̀ mo fẹ́ sọ̀rọ̀ bàbá yẹn ó nífẹ̀ẹ́ ọlọ́run gan nínú ayé mi ó nífẹ̀ẹ́ ọlọ́run nínú ayé mi gan so ẹ kàn kí bàbá wípé more anointing more grace torí wípé tí ẹ bá sọ pé àwọn náà sírí ọlọ́run fún ìran àkókò yìí àwọn tí ọ̀run lò láti mi gbọ̀ngàn sátánì ọ̀kan ni wòlíì ọlọ́run eh, ṣẹ́gun adémọlú ọ̀kan ló jẹ́ nílùú ìbàdàn ni lẹ́kọ̀ọ́ ni káàkiri ayé ni ọ̀kan ọba sì rí báyìí ní ìsìn ọba kọ́ pàdé rẹ̀ yóò ti fìdọ̀bálẹ̀ yin ọlọ́run kó o tó mọ̀ wípé wòlíì ọlọ́run ni mo wá béèrè pé ọ̀rọ̀ àbádémọ́lù sú mi o olúwa ni àṣírí gíga rẹ̀ nu mo ẹ̀jẹ̀ tá sì rí fún yín sẹ́rí prophet Ṣẹ́gun Adémọ́lú ti ń ga ti ń lo òkè àṣírí rẹ̀ jẹ́ ń sọ fún yín ó ní ìrẹ̀lẹ̀ kò sí nǹkan méjì torí pé ọlọ́run sọ wípé òǹjúbà àwọn onírẹ̀lẹ̀ ó ní agbéraga lòun wò lókèrè rẹ̀ ìdí nù o àṣírí rẹ̀ nu ẹ̀ ń bá ti ní lọ́wọ́ yóò mọ̀ ga ni ẹ wo bàbá ọmọ lójú náà bàbá yẹn náà wọ́n ní ẹ̀bùn rẹ̀ lẹ̀ lórúkọ jésù àwọn bàbá bàbá tọ́lọ̀ ń fi yí mi ká ẹ̀ ní jábọ́ lórúkọ jésù ẹ máa máa gẹ ṣe mọ́ àná yẹn tí wọ́n ti ń kí yín bàbá ẹ ṣe ẹ bá mi dúpẹ́ lọ́wọ́ wọn ọ̀rọ̀ agbára tí wọ́n sọ yẹ bẹ́ẹ̀ ni ọkà ò ní sọ ẹran tí ẹ̀kọ́ mọ̀ mu èyí sọ̀fọ̀ ọ̀rọ̀ agbára lásán ni wọ́n ti sọ sí ayé ẹ wọ́n ti sọ lu àwọn ọ̀tẹ́ lórúkọ jésù bó ṣe máa rí wọ́n ṣe wí yẹ ẹ̀rí ẹnba bí bá tún rí bàbá mi náà tí mo ń wo bàbá alábi amọ mò ń retí kọ́ yín wò tí ì rí o bóyá wọ́n sáré tó lọ ṣe nǹkan kan fún programu sọ́jí tí wọ́n ń ṣe lọ́wọ́ ni ẹ̀rí bàbá wa Michael tó bá wà ní online kan pè mí bàbá adéfisóye kan pe nọ́mbà mi mo fẹ́ kàn bàbá bàbá kan bá mi súre fáwọn ẹ má bínú ẹ bá mi gbà bó ṣe rí fóònù kejì tí mò ń lò mo ságbọ̀ pé à ń gbọ́ díẹ̀ díẹ̀ màá rí ìtọ́dá nítorí ẹ̀ ẹ jẹ́ ká sọ fún Ọlọ́run mo fẹ́ parí àdúrà ohun tí mo fẹ́ sọ lélẹ́yìí sẹ́ẹ̀ àníta ló lòun ò ní wípé láyé èkó òun ogo ní bọ wípé ògo òun ò sojú rẹ àwọn kan máa pinnu bẹ́ẹ̀ o wọn alógo lágbájá ò sojú àwọn láyé àti àpinnu kógo wípé lójú àwọn kan lòó lògo ń sọ fi hàn nílé bàbá mi fi wọ́n jẹ́ ìyá mi fi ṣèrúbọ sọ́run kí tó bẹ́ẹ̀ lè dé bẹ́ẹ̀ ní tó òfin rojú láti tọwọ́ bojú ìyá tó bí ọ pé tó bá jó òní ń bẹ́ẹ̀ ń di ẹ̀ mo sọ fún ọ tọ́jú ìyá rẹ ra sọ fún mọ́ bu ṣùgbọ́n tí bá ń bẹ́ẹ̀ ń di ọrọ̀ ẹ bọ́lọ̀ ń bá palẹ̀ rẹ̀ mọ̀ kó tí ì lè wọ o torí ọ̀sọ̀kọ ẹ wáyé ni kèso ńlọ́dọ̀ gbogbo ẹni tó wà ń di ọrọ̀ ayé mi bó tilẹ̀ kó súnmọ́ mi tó olúwa tọ́ba sá sábẹ́ má jẹ̀mú àmọ́ ọlọ́run yọ sábẹ́ ìbínú rẹ tọ́ba wá bí orí ọ̀fẹ́ olúwa yọ sábẹ́ ìbínú rẹ olúwa àdúrà orí àpátánu olúwa mọ́jọ́rọ́ ànúgbà ó yá gbàdúrà rẹ ní orúkọ jésù ẹ̀mẹ́ mímọ́ o tá a bá rí ẹnikẹ́ni tó ní pójú nǹkan ni ògo mi ọ̀yọ́ olúwa yọ kó làbẹ́ má jẹ̀mú sọ sí abẹ́ ìdájọ́ yọkúrò lábẹ́ májẹ̀mú sọ sí abẹ́ ìdájọ́ yọkúrò lábẹ́ májẹ̀mú sọ sí abẹ́ ìdájọ́ ńlẹ̀ bàbá ńlẹ̀ ìyá mi bó tilẹ̀ kò súnmọ́ mi tó bó tilẹ̀ kò kàn mi tó lórúkọ jésù olúwa mọ́ ṣàánú ẹ̀ lórúkọ jésù ẹ̀mọ́ mọ́ ṣàánú ẹ̀ lórúkọ jésù olúwa mọ́ ṣàánú ẹ̀ olúwa yọkúrò lábẹ́ orí ọ̀fẹ́ olúwa jọ bọ́ sábẹ́ ègún lórúkọ jésù olúwa jọ bọ́ sábẹ́ jọ bọ́ sábẹ́ ẹ̀dà rẹ olúwa fi dà rẹ yanjú ẹ̀ ẹ̀mí mọ́ fi dà yanjú ẹ̀ olúwa jésù olúwa wa àmín mo kí mọ̀mọ́ mo kí mọ̀mọ́ bàdà owó làbí pọ́n kábọ̀ ẹ jẹ́ àgbàdua yìí ẹ jẹ́ àsọ fún ọlọ́run pé olúwa lábẹ́ tipátipá ni gba ògo mi fún mi kúrò gba ògo mi lọ́wọ́ ọ̀tá olúwa ó yà gbà á lọ́wọ́ alágbára ìdílé tó wà olúwa mo fẹ́ lògo mi lóṣù yìí ẹ̀yin tẹ́ fẹ́ kọjá sí ipò lóyún ẹ máa kílẹ̀mù ẹ̀ mo sọ fún wa ní ìjẹta ẹnu wa ní ikú àti ìyè wa sọ pé mo fẹ́ lóyún lóṣù yìí olúwa oṣù yìí ni mo fẹ́ kọjá sí ipò lóyún ilé tí mo kàn tí mi ì rí kàn yẹn mo fẹ́ kàn ní oṣù yìí ohun tí mo fẹ́ rà tí mi ò lè dára yẹ mo fẹ́ rà ní oṣù yìí ohun tí mo fẹ́ ṣe tí mi ò lè ṣe yẹ mo fẹ́ ṣe ní oṣù yìí ọwọ́ alágbára wo ni olúwa ó yá gbà fún mi lónìí ta ló gbẹ́sẹ̀ lé ògo jẹ́ kí ògo mi ó jó lẹ́sẹ̀ ta ló jókòó lé ògo jẹ́ kí ògo mi ó jó ń ta ló fẹ̀yìn tì ògo mi jẹ́ kí ògo mi ó jó lẹ́yìn olúwa gba ògo mi gba ògo mi fún mi gba ògo mi fún mi gba ògo mi fún mi gba ògo mi fún mi gba ògo mi fún mi jésù olúwa wa àmín ó yá máa sọ pé mo ti gbogbo mi padà máa táìpù ẹ̀ mo ti gbogbo mi padà kí gbogbo ojú dúró lágbàáyé ọmọ ríṣẹ́ mọ̀ pé mo ti gbogbo mi padà lórúkọ Jésù mo ti gbogbo mi padà mo gbà padà lọ́wọ́ yín ẹ̀mí mọ́ ti ràn mí lọ́wọ́ mo ti gbà padà ẹ̀mí mọ́ ti jẹ́ kí n gbà padà mo ti gbogbo ayé mi padà mo ti gbogbo ọkọ mi padà mo ti gbogbo àwọn ọmọ mi bẹ́ẹ̀ ni mo ti gbogbo àwọn ọmọ mi padà mo fẹ́ kọ́ mọ́ sìtà Yẹ́misí Akíntàjú kèése mo fẹ́ ẹ ti gbà á mo ti gbogbo mi padà mo ti gbogbo mi padà mo ti gbogbo mi padà miss jerry you are welcome mo ti gbogbo mi padà láti indonesia mo ti gbogbo mi padà ẹ lábẹ́ tí mo tipátipá ní sísẹ́ olówù mo gbà lórúkọ jésù bí mo ṣe gbà ni mo gbà tàwọn ọmọ mi ìwọ tó jẹ́ wípé ìwọ ìwọ ni mẹ́sẹ̀gì yẹn bá wí wípé wọ́n kó ọpọ ọlọmọ yẹn sẹ́nu ọ̀nà pé owó ọpọlọ ọmọ mi kí ló ń ṣe lẹ́nu ọ̀nà bọ́ sí ọpọlọ ẹ̀ padà bọ́ sí orí ẹ̀ padà mo gbà padà mo gbogbo ọmọ mi padà mo gbogbo ọkọ mi padà mo gbogbo ìdílé mi padà lórúkọ jésù mọ̀ pé mo ti gbà ògo ni mo gbà padà mo gba ògo mi padà bẹ́ẹ̀ ni mo fẹ́ parí project ní oṣù bẹ́ẹ̀ ni màmá ẹ sọ pé mo ti gbòǹgó tí màá fi parí ẹ ti gbà lórúkọ jésù ẹ̀yin ẹ ti ẹ̀ gbọ́dọ̀ gbà ní lórúkọ jésù ẹ mọ̀ pé mo ti gbà padà mo ti gbà á mo gbògo mi bẹ́ẹ̀ ni ìwọ náà máa kí gbogbo ojú ọ máa rí torí ògo rẹ gbogbo ojú ni ó rí máa táìpù ẹ pé mo gba ògo mi lóṣù yìí mo gba ògo mi lọ́sẹ̀ yìí mo gba ògo mi lónìí lórúkọ jésù mo gbà á padà mo gba ògo mi padà lórúkọ jésù mo gbà á padà lórúkọ jésù mo gbà á padà lórúkọ jésù mo gbà á padà lórúkọ jésù mo gbà á padà lórúkọ jésù mo gbà á padà lórúkọ jésù mo gba ògo mi padà lórúkọ jésù jésù olúwa wa àmín mo fẹ́ ká mọ̀ ṣe àmì kò dẹ̀ mọ̀ táìpù láti fi yan ọba àwọn ọba kì í ṣe mi bó ṣe ń tẹ lọ́ọ̀fù ni ó mọ̀ tẹ láìkì ni ó mọ̀ ṣe àmì àmì rẹ láti fi hàn títóbi agbára ọlọ́run mo fẹ́ gbàdúrà lé ní orúkọ jésù a gbé ọ̀gá ipá tó borí ipá ní ọ̀sán yìí a yìn ọ́ ẹ̀mí àwọn wòlíì agbára àwọn àpòstélì a gbé ọ̀gá ọlọ́run má jẹ̀mú ìpè àwọn bàbá tó ti sùn ọlọ́run má jẹ̀mú ìpè àwọn bàbá tó ń ṣiṣẹ́ lọ́wọ́lọ́wọ́ ọlọ́run àwọn ìpè gbogbo tí wọ́n ti darapọ̀ mọ́ mi ọlọ́run ìpè bàbá adémọ́lú tí wọ́n ti sùn ọlọ́run ìpè ṣẹ́gun adémọ́lú tí ń dún lọ́wọ́lọ́wọ́ a gbé ọ̀gá ní ọ̀sán yìí lórúkọ jésù olúwa gba ọpẹ́ wa ọlọ́run ìpè àwọn wòlíì obìnrin gbogbo a yìn ọlọ́run má jẹ̀mú bàbá alábíàmọ ọlọ́run ìyá ọ̀rọ̀ sì tí ẹ̀mí lórúkọ jésù olúwa gba ọpẹ́ wa ògo ni fún orúkọ rẹ ní ti ẹ̀ṣẹ̀ olúwa dáríjì ǹjẹ́ níyìn ni mo dúró bíi wòlíì ọlọ́run akọ́ wípé ọ̀rọ̀ ọlọ́run ní ẹnu mi òòlù ni akọ́ pé ọ̀rọ̀ ọlọ́run ní ẹnu mi iná ni tó bá rí bẹ́ẹ̀ ní orúkọ jésù ǹjẹ́ gbogbo ẹ̀yin tẹ́ darapọ̀ mọ́ mi fún iṣẹ́ ìsìn ti ọ̀sán yìí lórúkọ jésù àwọn ọ̀tá wo ni wọ́n fọwọ́sowọ́pọ̀ lẹ́yìn lórí láti sọ wípé àwọn ò ní jẹ́ kẹ́ ẹ ráyé lò láti sọ pé àwọn ò ní jẹ́ kẹ́ ẹ ráyé gbé láti sọ pé àwọn ò ní jẹ́ kẹ́ ẹ nísinmi láti jẹ́ pé káwọn láti jẹ́ wípé kẹ́ ẹ máa fi ògo ja ogun kẹ́ ẹ máa fi ogun ja ògo àwọn ọ̀tá bẹ́ẹ̀ lónìí bọ́lọ́run bá lè gbèjà orílẹ̀-èdè márùn-ún níwájú ọmọ Ísírẹ́lì ọlọ́run ọjọ́ náà ni mo pè lórúkọ jésù ó yà àwọn ọ̀tá yẹ ó yá kán máa lura wọn ó yá kán máa para wọn ó yá kán máa para wọn ó yá kán máa para wọn ọ̀tá alẹ́ àtọ̀ tó òde ó yẹ máa para yín lórúkọ jésù ó yẹ máa para yín lórúkọ jésù ó yẹ máa para yín lórúkọ jésù ó yẹ máa para yín gbogbo ọ̀tá àdé tó ń gbàbọ̀dé fún tinúlé tinúlé tó ń gbàbọ̀dé fún tìta lórúkọ jésù ó yẹ ẹ máa para yín ẹ máa para yín lórúkọ jésù ẹ máa para yín gbogbo ọ̀tá àwọn ènìyàn wọ̀nyí ọ̀tá mi ò ní gbọ́ ọ̀tá alágídí ọ̀tá mi ò ní gbà gbọ́ ọ̀rọ̀ àṣì àti agbára mo rán jáde irú ọ̀tá bẹ́ẹ̀ lónìí a fi ṣe ètùtù ìgbédìde rẹ ho my son tolikaba a fi ṣe ètùtù ìgbédìde rẹ lórúkọ jésù ọ̀tá bẹ́ẹ̀ a fi ṣe ètùtù ìgbédìde rẹ o a fi ṣe ètùtù ìgbédìde rẹ kò sí àwọn aláṣeyọrí kan nínú ọ̀rọ̀ ọlọ́run tí wọn ò ní ẹ̀jẹ̀ àwọn àwọn èèyàn bí yẹn lọ́rùn ọ̀rọ̀ náà ń sọ pé ní ọjọ́ kan ṣoṣo ó ń lapa sọ́ọ̀lù àti ọmọ mẹ́ta dànù nítorí dáfídì ọjọ́ kan ṣoṣo lọ́rùn rún gbogbo ogun fáráwà àtọmọ ogun ìdànù lókun pupa gbọ́ gbogbo àwọn ọ̀tá tí wọ́n ti yọ̀ǹda ẹ̀mí wọn fún ogun ayé ẹ láti pé tàn bá ń bẹ láyé ogun lọ́mọ jà lórúkọ jésù áńgẹ́lì ọlọ́run tí máa pa ní àpàpàtán lórúkọ jésù ó yá kó lọ pa wọ́n dànù o ó yá kó pa wọ́n dànù mò ń sọ̀rọ̀ agbára ọjọ́ sàmì ó yá kó run wọ́n dànù lórúkọ jésù ó yá kó run wọ́n dànù lórúkọ jésù ó yá kó run wọ́n dànù láàrin òní sí ọjọ́ méje wòlíì ọlọ́run ti sọ a ti gbọ́ látẹnu wòlíì ọlọ́run adémolú pé láàrin òní sí ọjọ́ méje ni ìyẹn pé between now to thursday irú ọ̀tá bẹ́ẹ̀ lórúkọ jésù á fi ṣèrúbọ ìdìde rẹ á fi ṣèrúbọ ògo ẹ á fi ṣèrúbọ ògo ẹ á fi ṣèrúbọ ògo rẹ á fi ṣèrúbọ ògo rẹ á fi ṣèrúbọ ògo rẹ á fi ṣèrúbọ ògo rẹ á fi ṣèrúbọ ògo rẹ gbogbo àwọn ọ̀tá tí àwọn òbí rẹ dá sí tí àwọn tọ́jú tí wọ́n wá dojú kọ ẹ̀yìn ọmọ bí àwọn ọ̀tá yìí bí wọ́n ṣe dìde sí àwọn ọmọ Ísírẹ́lì àwọn ọ̀tá yẹn lónìí ó yá kí wọ́n ṣubú níwájú ẹ̀ torí pé akọ́pẹ́ ọ̀tá rẹ yóò dìde lẹ́ẹ̀kan akọ́pẹ́ yóò ṣubú ní ìgbà méje àwọn ọ̀tá yóò yẹ mọ́ ṣubú ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ Ọlọ́run ló sọ bẹ́ẹ̀ ó yẹ máa bì ṣubú lórúkọ Jésù ó yẹ máa ṣubú lórúkọ Jésù ó yẹ máa ṣubú lórúkọ Jésù ó yẹ máa ṣubú lórúkọ Jésù ó yẹ máa ṣubú lórúkọ Jésù ó yẹ máa ṣubú lórúkọ Jésù ó yẹ máa ṣubú lórúkọ Jésù ó yẹ máa ṣubú lórúkọ Jésù ó yẹ máa ṣubú lórúkọ Jésù ó yẹ ṣubú dànù mo wá gbàdúrà gbogbo ogun yòówù tó ń jà ogun tó rò wípé àwẹ̀ rẹ lè jà ogun tó rò pé ìṣòro rẹ lè jà ọ̀rọ̀ Ọlọ́run sọ wípé wọ́n wá ìrànlọ́wọ́ lọ sí ọ̀dọ̀ Ọlọ́run abájọ tá a kọ́ nù wẹ́sà one twenty one wípé èmi yóò gbé ojú mi sórí òkè wọn ni níbo ni ìrànlọ́wọ́ mi yóò ti wá ìrànlọ́wọ́ mi yóò ti ọwọ́ olúwa wá tó bá rí bẹ́ẹ̀ mo gbé ojú gbogbo yín sókè lórílẹ̀‐èdè tẹ̀wá gbogbo àgbáyé ní ọ̀sán yìí mo sì bèrè ìrànlọ́wọ́ aláìlè èèyàn fún yín nínú ogun tẹ́ ẹ̀ dá jà yẹ ó yá kẹ́ ẹ lọ rí ìrànlọ́wọ́ ọlọ́run gbà ìrànlọ́wọ́ tó tó gbà ẹ̀ lọ́wọ́ ogun yẹ ó yẹ ẹ rí gbà lórúkọ jésù ó yẹ ẹ rí gbà ó jẹ́ sàmì ìrànlọ́wọ́ tó tó gbà ẹ̀ ogun ó yẹ ẹ rí gbà lọ́wọ́ ogun yẹ ẹ máa bọ́ ọwọ́ ọlọ́run máa gbà yẹn ẹ bọ́ lọ́wọ́ ogun yẹn látòní lọ ẹ fògo yín ja ogun mọ́ olúwa ló rán mi sí yín ẹ ja ogun mọ́ lórúkọ jésù ẹ ja ogun mọ́ lórúkọ jésù ẹ ja ogun mọ́ lórúkọ jésù ẹ ja ogun mọ́ mo lẹ́ẹ̀ fi ògo yín ja ogun mọ́ akọ́ wípé bọ́mọ bá sọ yín di òmìnira ẹ̀yin yóò di òmìnira ní tòótọ́ ló fi ní mo dòmìnira nínú jésù mo dòmìnira tó ga lórúkọ jésù ó yá aṣọ ògo yín di òmìnira lórúkọ jésù aṣọ ògo yín di òmìnira lórúkọ jésù aṣọ ògo yín di òmìnira ẹ bọ́ lọ́wọ́ ìjì ẹ bọ́ lọ́wọ́ ogun ẹ bọ́ lọ́wọ́ ìjì ẹ bọ́ lọ́wọ́ ogun ẹ bọ́ lọ́wọ́ ìjì ẹ bọ́ lọ́wọ́ ogun ẹ bọ́ lọ́wọ́ ìjì ẹ bọ́ lọ́wọ́ ogun ẹ bọ́ lọ́wọ́ ìjì láti ọ̀sán yìí lọ lórúkọ jésù ẹgbọ́ gbogbo etí ẹ wà ní ọ̀la pẹ̀lú mi mo rá ọ̀rọ̀ àti àṣẹ agbára jáde nígbà tí bàbá eh, ọmọ olójú jésù sọ lánàá pé tí nígbà tí ìfàmìíròyìn tó bá ní pé ẹnìkan bẹ níbẹ̀ yẹ ìfàmìíròyìn sọ nípa ti ẹgbẹgbẹ̀rún ènìyàn tó bá rí bẹ́ẹ̀ mo sọ sí gbogbo ẹ̀yin ènìyàn tí ẹ wà ní ọ̀la ìlọ́wọ́lọ́wọ́ ẹnìkan tó rí àmì ńlá ṣe àlà tó máa sọ wípé o bọ́ lọ́wọ́ ogun lálẹ́ ó yá lọ ńlá akọ́pẹ́ àmì wọ̀nyí ni yóò máa bá àwọn tó gbàgbọ́ lọ àmì olódùmarè tó fi mọ̀ pé lóòótọ́ mi ò ṣeré wá sí online mo wá ṣiṣẹ́ tí adédà àti aṣèdáràn mi sí ọ ni àmì yẹ lórúkọ Jésù láàrin òní sí ọ̀túnla ó yá lọ rí àmì yẹ bá a bá lè ṣe ti ọjọ́ Monday bí arábìnrin kan bá lè ní ẹ̀rí pé lójú ẹsẹ̀ bó ń ṣe lo omi yẹ tán wípé bẹ́ẹ̀ ló ń dẹ̀sùn tó ń dẹ̀ lálàá lórúkọ Jésù àmì bọ́ lọ́wọ́ ogun ó yá lọ rí lórúkọ Jésù mo dúró mo sì sọ̀rọ̀ mi ò dá ọ̀rọ̀ sọ mi ò dá àṣẹ pa mo sọ nípa ikú ikú àti àjíǹde jésù mo sọ nípa gọ́gọ́tà níbi tí ẹ̀jẹ̀ ti sọ pé ó parí yẹn lórúkọ jésù lọ rí àmì lọ rí àmì lọ rí àmì wọ́n ní lẹ́yìn àmì àmì lòkù àmì rere kó o dàpọ̀ pẹ̀lú mi lọ́sàn-án yìí ó yá kí ọlọ́run àwọn ìpè gbogbo yá kó lọ fi hàn àwọn ìpè òtítọ́ àwọn ìpè tó wà nù májẹ̀mú kristi jésù ó yá lọ rí àmì rere lórúkọ jésù yá lọ rí àmì rere lórúkọ jésù ó bọ́ lórúkọ jésù ohun ọlọ́run ló sọ bẹ́ẹ̀ fún mi pé lórúkọ jésù ó bọ́ lọ́wọ́ ogun ohun ọlọ́run ló sọ bẹ́ẹ̀ fún mi pé ó bọ́ lọ́wọ́ ìjì ohun ọlọ́run ló sọ bẹ́ẹ̀ fún mi pé ó fi ògo rẹ̀ já ogun mọ́ ohun ọlọ́run ló sọ bẹ́ẹ̀ fún mi pé a lọ́wọ́ alágbára ayé olúwa ló sọ bẹ́ẹ̀ fún mi pé a lọ́wọ́ ipá ayé olúwa ló sọ bẹ́ẹ̀ fún mi pé agbà lọ́wọ́ òkùnkùn ayé olúwa ló sọ bẹ́ẹ̀ fún mi pé agbà lọ́wọ́ ọ̀tá àdílé òun olúwa ló sọ bẹ́ẹ̀ fún mi pé agbà lọ́wọ́ ogun ìdílé láti àkókò ìlọ́yà lọ́mọ ṣeré lọ́mọ lo ìkógun lọ́mọ lo ìkógun rẹ ìwọ ló ní lọ́mọ lò ó ìwọ ló ní ògo rẹ ó yá lọ́mọ lò ó lórúkọ jésù yá lọ máa lò ìwọ ló ní ògo rẹ yá lọ máa lò ògo ìṣeré rẹ yá lọ máa lò lórúkọ jésù yá lọ máa lò ògo ìṣeré rẹ ògo ìṣeré tá a kọ mọ́ lórúkọ jésù yá lọ máa lò ògo ìṣeré rẹ mo pa láṣẹ ó yá lọ máa lò mà ilé mastopoli kàbá ó yá lọ máa lò ògo ìṣeré rẹ lórúkọ jésù ó yá lọ máa lò ògo ìṣeré rẹ ó máa lò lórúkọ jésù ògo ìṣeré rẹ ó máa lò lórúkọ jésù ògo ìṣeré rẹ ó máa lò lórúkọ jésù láti òní lọ òṣèré dádúró padà lórúkọ jésù oorun tó sùn lẹ́yìn àdúrà tẹ̀mí gbà fún ọ yìí ó yá lọ ríran lọ gba ògo rẹ padà ibi tá a ní ká gbé sí ní orílẹ̀ ayé lọ gba ògo rẹ padà gba ògo ọmọ rẹ padà gba ògo ọkọ rẹ padà ẹ̀yin tó ti tó kẹ́ ẹ lọ́kọ mà ilé mostopoli kayabi ha olúwa rán mi sí yín ó ti tó kọ́ ọ lọ́kọ òun rí àmúbọ́ ọkọ olúwa sọ fún mi wípé ẹ wọ inú àwẹ̀ láti ọjọ́ monday di ọjọ́ wednesday tẹ́ ẹ máa pàdé mi ẹ mọ̀ pé mò ń bọ̀ lọ́jọ́ monday ṣùgbọ́n di wednesday ọjọ́ mẹ́ta tó o bá jẹ́ tó ń wojú olúwa fún ọkọ ó tó kọ ọlọ́kọ òòrọ̀ ọkọ fẹ́ aṣọ tẹ́ ẹ bá fi gbàdúrà lọ́jọ́ yẹn ó ṣeéṣe kó jẹ́ pé ẹ fi máa ṣètọrẹ àánú gbogbo orílẹ̀-èdè tẹ́ ẹ bá wà lágbàáyé ni ẹ̀wù àmúbọ́ tí wọ́n gbé wọ̀ yẹn yálò òun wọkọ̀ tàbí òun wáyà ẹ̀wù àmúbọ́ lórúkọ jésù ẹ̀mí mímọ́ bọ̀ lára rẹ aṣọ àmúbọ́ ọ̀run bọ̀ lọ́rùn rẹ ẹ̀wù àmúbọ́ ẹ̀mí mọ́ bọ́ lára rẹ ẹ pàdé mi pẹ̀lú àwẹ̀ àti àdúrà ọjọ́ mẹ́ta tó bá di ọjọ́ kẹta lẹ́ máa ní omi bọ́kẹ́tì kọ̀ọ̀kan ẹ ó wẹ̀ ẹ ó sì wẹ ọwọ́ àwọn òkùnkùn dànù torí pé ọlọ́run sọ pé òun ò fomi payé rẹ mọ́ pé sẹ́ ìwòsàn mìíràn adé ìdáde tó lòun ọmọ fomi ṣe gbogbo ẹ̀yin tẹ̀ mú àmúbọ̀ ọkọ tàbí aya ẹ̀yin tí wọn ò tiẹ̀ pèrè tẹ̀ tó lọ́kọ ẹ̀yin tó ti yẹ kẹ́ ẹ mọ́jọ́ ìgbéyàwó táyé ń pọ́n lójú ẹ pàdé mi pẹ̀lú àwẹ̀ ọjọ́ mẹ́ta láti ọjọ́ monday wọ ọjọ́ wednesday ọ̀run sọ fún mi wípé òun ọ̀ bu aṣọ àmúbọ̀ lórúkọ jésù olúwa yá bọ́ ẹ̀mí mọ́ yá máa bọ́ gbogbo aṣọ àmúbóore lọ́rùn rẹ ẹ̀mí mọ́ bọ́ lọ́sàn-án yìí ó yá gba ògùn ayé rẹ padà ó yá gba ògo ayé rẹ padà á dá ògo ayé rẹ padà fún ọ lórúkọ jésù gba ògo rẹ padà olúwa rán mi sí ọ bí wòlíì ní gba ògo ayé rẹ padà ọ̀rọ̀ agbára la fi rán mi sí ọ bí wòlíì gba ògo ayé rẹ padà lórúkọ jésù ó yá gba ògo rẹ padà ó yá gba ògo ọmọ rẹ padà ó yá gba ògo rẹ padà ẹ̀yin tí wọ́n ti gbé ọkọ yín sá lọ mọ́ olúwa sọ fún mi pé àwọn obìnrin mẹ́rin kan wà ní online pẹ̀lú mi ọkọ ti sá lọ nílé fún wọn kìí ṣe pé àwọn ọ̀dà ṣùgbọ́n àwọn ají ọkọ gbé òní wọ́n jí ọkọ wọn gbé ọkọ rẹ tóbìnrin àjèjì gbé lọ ó yá gba ọkọ yẹ padà lórúkọ jésù ọkọ rẹ tí ọwá sunlé má láti òní lọ yẹ ìmí má kó darí ẹ wálé àṣẹ ìpè ní ọyá kó darí ẹ wálé báṣẹ kan bá lè darí ọlọ́run sọ pé afẹ́fẹ́ kan sì jáde láti ọ̀dọ̀ olúwa ó ló sì fẹ́ àparò láti ìlà oòrùn ó fẹ́ fún àwọn ọmọ ìsírẹ́lì afẹ́fẹ́ yẹn ti ń darí àparò fún ọmọ Ísírẹ́lì ọkọ tó sá lọ lé yẹ tóbìnrin àjèjì gbé lọ yẹ ó yá afẹ́fẹ́ Ọlọ́run kọ́ lọ fẹ́ padà wálé alẹ́ ìgangan ni kó o lè ba àlẹ́ rì ó yá kọ́ padà wálé lálẹ́ èmi ọmọ iye ọdún tí wọ́n ti gbé lọ ṣùgbọ́n kẹ́mi mo dá padà sílé fún ọ ó sì yóò ṣe adùn ọmọ tùtù Ọlọ́run yóò ṣe ní kọ́ ọmọ adáyé gbé ní ìsìn ó yá kọ́ padà wálé òòfà ẹ̀mí mímọ́ ni mo lò ó yá kọ́ fà padà wálé yóò padà wálé wá bọ́ ọ ni lórúkọ Jésù ẹ̀jọ̀ tọ́jú àwọn ọmọ ni ìdùnnú rẹ ni yóò padà wálé wọn ní gbókùú ẹ̀wà bọ́ sí ó túlẹ̀ lónìí mo fi pé túlẹ̀ ó túlẹ̀ ó yá kó padà wálé ògo ní fọlọ́run lórúkọ jésù yẹ ẹgbàre yín ẹgbàre yín ẹgbàre yín ẹgbàre yín ẹgbàre yín ẹgbàre yín ẹgbàre yín ẹgbàre yín ẹgbàre yìí yẹsì dárí olúwa sọ fún mi pé bàbá kan náà bẹ̀rẹ̀ online pẹ̀lú wọn wò wípé ṣé wọn ò rí tóun tó ń jọkùnrin ni wípé ìyàwó ló ti fẹ́ lé nǹkó lé yìí olúwa ni wọ́n jọ wà ní nílùú UK olúwa ní ìjà yẹn ti lé láàrin òun àti ìyàwó ẹ̀ pé kódà gandadi yẹn gò lè lọ sunú ilé mọ́ ìyàwó sì gbóná olúwa ní ogun òkùnkùn sì lọ fẹ́ dàrin yín rú ogun tó fẹ́ kó o fi òhò padà sí Nàìjíríà ni gbọ́ àwẹ̀ ọjọ́ kan ni kẹ́ ẹ lọ gba bàbá ẹ pé olúwa gbogbo ẹ̀mí tó wọnú ilé mi tó jẹ́ kí ìyàwó mi wọ́n máa rí mi bí ẹlòmíì olúwa nígbà ẹ bá gbá àwẹ̀ yẹn tán kẹ́ ẹ wá wá gbàdúrà ẹ bá lórí ọ̀fẹ́ ẹ pè mí ẹ bá dẹ̀ ní wòlíì tẹ̀ ló ẹ ní ó gbàdúrà fún yín lẹ́yìn eléyìí olúwa ló máa sẹ́tù nù ilé yẹn nítorí pé ẹ wà ní ọ̀la pẹ̀lú mi gbogbo onúlé tó ń dàrú ó yá kó sẹ́tù gbogbo onúlé tí èṣù ń dàrú ó yá kó sẹ́tù lórúkọ jésù mo ní kó sẹ́tù àlàáfíà kó wọnú ilé yín nítorí pé a wípé olówólọ́ ni ọlọ́run ti fún ni ní àlàáfíà kèé ṣe bí ayé ṣe fi yàn gbogbo onúlé tẹ̀sùn dàrú ó yá ẹ ní àlàáfíà lórúkọ jésù ó yẹ wà ní àlàáfíà ó yẹ wà ní àlàáfíà gbọ́ ọ kí ni wọ́n fi mọ́nítọ̀ rẹ láti ìlú tí wọ́n gbé bí ọ láti abúlé yín pé lágbájá èbó ń lélẹ̀ yìí bí ti ń dánwò rè nílùú òkèrè tó wà iná àti àrá ò kọ́ fọ̀ dànù iná àtàrà kó fọ̀ dànù iná àtàrà kó fọ̀ dànù iná àti àrà kó fọ́ dànù iná àti àrà kó fọ́ dànù iná àti àrà kó fọ́ dànù iná àti àrà kó fọ́ dànù yóò sì dára fún yín ògo yóò di mímọ́ ẹ ó ní ẹ̀rí ògo ni fún ẹ̀mí mímọ́ jésù olúwa wa àmín àmín àmín lórúkọ jésù praise the lord hallelujah amen amen máa yín lókù olúwa ó ṣe ntókùnù tó máa dógò padà fún ìránṣẹ́ lèmi òun ṣe ti ṣiṣẹ́ ó yá máa sọ pé olúwa ó ṣe ọlọ́run ọba àwọn ọba ló kù kọ̀ mọ́ táìpù sí pé ó ṣe o olúwa ó ṣe o olúwa ó ṣe torí pé ó ti gbà mí lọ́wọ́ ogun ìfọwọ́sowọ́pọ̀ máa pé olúwa ó ṣe aleluya olúwa ó ṣe ẹ máa tẹ ògo aleluya olúwa ó ṣe olúwa ó ṣe nítorí bá wù yẹn máa tẹ ẹ máa fi yìn ẹ́ ẹ já dá ògo padà fún bọ́jẹ́ láìkì bọ́jẹ́ lọ́ọ̀fù mo ti sọ fún yẹn lọ́ọ̀fù ẹ láìkì ẹ ok a ó yin ọlọ́run ẹ máa dá gbogbo ògo yẹ padà fún ẹni tó ní òun ló ní gbogbo ògo ẹ máa dá padà fún arúgbó ọjọ́ àgbà ọjọ́ ẹ máa dá ògo padà fún ẹjá bẹ̀rẹ̀ sí ní yẹn ta ló dàbí rẹ̀ ó láfi bẹ̀rẹ̀ láti inú ayé sẹ̀wẹ̀lẹ̀ jésù àní kó wa láti yin ọlọ́run ẹ máa dá ògo yẹn padà fún àwa dá gbogbo ògo padà fún arúgbó ọjọ́ adá gbogbo ògo padà fún àgbọ̀ ọjọ́ adá gbogbo ògo padà fún ọ ẹ̀rí abánigbẹ́rù mọ́jì òdánù ògbé níjà kẹ̀rú ò bá yàn ó gbé jèhosáfátì níjà ẹ̀rú bà jèhosáfátì ọlọ́run yẹn náà ló ń fẹ́ náà ló ń gbèmí àti ẹ níjà lọ́wọ́lọ́wọ́ ó wá ń dá ògo ayé wa padà fún yáká wà máa dá ògo padà fún o ṣé o ọlọ́run o ṣé ògo ni fórúkọ rẹ jésù olúwa wa àmín mo lo àkókò yìí láti dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run pátápátá tí ẹ̀ ń wà ní online pẹ̀lú mi ẹ má sọ wípé àwọn wòlíì tí wọ́n ń gbà mo dúpẹ́ wípé orúkọ mi ò bàjẹ́ mi ò ẹnikẹ́ni ò lè sọ wípé mọ̀mọ́ gbà òun ṣùgbọ́n mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tí ẹni pé mo wàásù kan bíi bóyá jẹjọ náà ni mo pè ní ọrẹ àtinúwá àti ọrẹ àfipágbà so mo lo àkókò láti dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tí ẹ̀ ń fún mi ní ọrẹ àtinúwá wọ́n ní mi ò gbọ́dọ̀ dárúkọ àwọn mọ̀mọ́ mi ẹ má dárúkọ àwọn o mi ni mi ò lè dárúkọ yín torí bọ̀tí ọwọ́ tẹ̀ ẹ̀nà sínú ayé mi ó mọ̀ pé ẹ̀nà kan sí mi mo dúpẹ́ lórúkọ Jésù ọ̀nà yóò máa bùkún yín ọlọ́ba mi kan sọ́nà lọ́kàn pé ẹ̀jẹ̀ ìfiránṣẹ́ ìránṣẹ́ ìyá ẹ̀ lọ́wọ́ kí n fi bomirin ìyá ẹ̀ náà padà bí ó bá dẹ̀ tí ì sí ó lè dọ̀la kó yẹ pé ìwọ gan lọ́ra tíkẹ́ẹ̀tì tí ń fi wọkọ̀ wò kí òkun fọkàn ara rẹ̀ balẹ̀ tí ò bá sí lónìí yọ ọ̀la máa dùn ọ̀la máa dá ah, ó dẹ̀ wèmí náà o bí mo ṣe wo mọ̀mọ́ yìí kí n ṣe fún ó padà ṣe fún mi torí èmi mọ̀ wípé ìfàmì oróyìn orí mi àti gbogbo àwọn wòlíì ọlọ́run nínú ayé rẹ kò ní lọ lásán torí ìdí eléyìí fọkànbalẹ̀ ó ṣe tó jẹ́ wípé ah, ah, bóyá bóyá bóyá lè rẹ gan máa dé sí ní UK bóyá lè rẹ gan máa dé sí lamẹ́ríkà ṣé o tí mọ̀ ni mọ̀rọ̀ ara rẹ pin wọ́n ẹgbẹ́ ọlọ́dẹ wà wọ́ ẹ̀pà mọ́mọ́ èmi náà fẹ́ blẹ́sì yín o èmi ò lè fi àkànnàbà tèmi síbí yìí o lè bèrè làbí aṣọ màá fún ọ ọrẹ àtinúwá nìyàn ṣùgbọ́n bí ò bá tí ì sí mi ìfipá mẹ́nìkankan o mi ìfipá béèrè nǹkan lọ́wọ́ ẹnìkankan ọ̀run ó ń tọ́jú wa gbogbo ẹ̀yin tọ́run náà dẹ̀ ń lò náà ọlọ́run àánú yóò máa bùkún yín orísun yìí ò ní gbẹ wọ́n mọ̀ lóore o ẹ wo tọ́pù tí mo wọ̀ yìí ẹnìkan nínú ẹ̀yin èèyàn mi lórí facebook òun lọ́ba mìíràn wá láti uk èmi náà ya gbé sí lónìí yìí kí ni fi í ṣe èèyàn aróore náà nù lórúkọ jésù oore kò ní í dáwọ́ dúró nínú ilé yín lọ́dẹ̀dẹ̀ yín yóò sì agbára rẹ̀ asán ni a ó pàdé lórí program tá a pè ní ọ̀rọ̀ ìṣítí ẹ̀mí a máa pàdé lórí program tá a pè ní ọ̀rọ̀ ìṣítí ẹ̀mí ní aago mẹ́jọ a lórí lórí platform yẹn lọ́dọ̀ màmá wa Kenny Olúwatìmẹ̀yìn a máa pàdé wọn lọ́la ó ṣe ká pàdé bàbá wa alábíàmọ́ mi bóyá mo ṣe program lọ́la ṣùgbọ́n bàbá wa ọmọ lójú ẹ pàdé wọn ní alẹ́ yìí bàbá wa Sam Òjó wọ́n máa ń ṣe ọlọ́lá ìkìlẹ̀ kan ti wà ń bàdàn bíi tí wọ́n bá mi sọ wípé ọ̀la ìnáwó ti sọ lánàá yìí tẹ́ bá wà ní ọ̀la pẹ̀lú wọn wípé ó yẹ káwọn wà lórí òkè lẹ́ni yìí ìbàdàn lórí òkè wọn wà gbọ́wọ́ táwọn wà ní agbègbè ìbàdàn ọdún èmi tí tẹ̀rí òkè yẹn ṣùgbọ́n wọ́n lọ tẹ̀ ẹ́ ká ní orí ọ̀fẹ́ láti lọ kódà mọ kó jọ lọ bẹ̀ kí ni fi ṣe èèyàn so wọ́n yẹ kán ti wà ń bàdàn lẹ́ni yìí náà mo mọ̀ ìgbégbà tí wọ́n bẹ̀ di bí ọwọ́ òru àárí bàbá kámọ́ ní online tí wọ́n ó tún súre fún wa ẹ jẹ́ ká pàdé gbogbo àwọn ikọ̀ àti ìrújú ọlọ́run tí wọ́n máa ń ṣe program bàbá wa Adéfisóyè sóyè náà mo ti wọn lórí program àdúrà online ó ń gbà àwọn èèyàn jẹ́rìí ìfàmì òróyàn ni so nígbàgbọ́ pẹ̀lú ẹ̀ lórúkọ jésù yóò sì dára fún ọ gbogbo àwọn ikọ̀ tó bá ti ní ìgbàgbọ́ pẹ̀lú wọn darapọ̀ mọ́ wọn jẹ́ kí ìfàmì ròyìn wọn jẹ́ kó tú ìdè kó já ìdè ọlọ́run ló tún ṣètò eléyìí láti pé kátùjọ máa fi gbàdúrà ìgbà tọ́lọ́run sọ bóyá ní ìwé ezekiel ó ní yóò tó àkókò kan tó jẹ́ wípé inú ilé ni wọ́n ti máa sìn tó yẹ pé èèyàn tiẹ̀ ní bọ́ọ̀ta mọ́ tó yẹ pé inú ilé ṣe pápọ̀ pé náà ló ti dé yìí inú ilé wa ló kálukú wà tún wá mọ̀ tó lo opportunity yẹn tún wá mọ̀ sí lò lò dáadáa èyí tó fi mọ̀ wòwòkú wò pé àwọn ẹbí ẹja jọ gbàdúrà ń bí yìí oníyèsè kò lè mọ́ ní ìsọ̀rọ̀ pé ṣọ́ọ̀ṣì jìnnà òjò ń rọ̀ ṣọ́ọ̀ṣì kí n tó rìn débẹ̀ eléyìí ní ìsìn o má lọ o ọlọ́run sọ pé ẹ má kọ para yín sílẹ̀ o ti wà lọ́nà láì lọ́ọ̀ ṣọ́ọ̀ṣì ọ̀ràn ni o ẹ lọ sí ilé ìjọsìn ẹ̀sìn ojúṣe yín tó bá yẹ kí ẹ ṣe síbẹ̀ gẹ́gẹ́ bí ọmọ ọlọ́run tọ́lọ́run bá fi sí ọlọ́kàn gbogbo àwọn tó wà ní online o lè fi ràn wọ́n lọ́wọ́ ṣùgbọ́n ojúṣe rẹ nínú ilé ọlọ́run láti lọ má jẹ́ kó pẹ̀dé má jẹ́ kí online programu má jẹ́ pa church programu lára o lórúkọ jésù lórúkọ jésù àdúrà wa máa gba o a máa yin ọlọ́run mo kí alẹ́ kan sí pé a kú weekend báwo weekend bẹ́ẹ̀ yẹ ó ń dùn mo kàn fẹ́ràn máa tún fi nǹkan kan kọ̀ọ̀kan kún kí n tó mọ̀ lọ ní online tí wọ́n fẹ́ fi kún lónìí ẹ pé mo sọ ní ìjẹjọ mo ní àwa mọ́mì ẹja máa gbé fìlà wa bí ọ́dà bàbá náà kan tó bá ru fìlà kẹ̀ǹkẹ̀ ìwọ náà ru jẹ̀ràn oríṣiríṣi ni ẹ ń ṣe lọ́jà pẹ́ẹ́nì kan bá fẹ́ fi fìlà gbé bàbá ìwọ náà fi ọ̀bẹ́là fi wọ́ ọmọ ra èyí tí wọ́n fẹ́ sọ lónìí ni wípé àwọn obìnrin ẹ má jẹ́ ká máa sanra jù nkàrà mọ̀ fi tọ́ ẹ mọ̀mọ́ kẹ́ni olúwa tì mẹ́yìn wọ́n ti ń gbé program obìnrin bọ̀ tẹ́lẹ̀ mo máa ń ṣe ọlọ́gbọ̀n obìnrin nkàrà mọ̀ fi kàn nkàrà mọ̀ jẹ́ran sọ́bẹ̀ bá ti fẹ́ máa lọ tí mo fi pa ẹ́ lẹ́rìn lọ ẹ̀yin àwọn obìnrin ẹ má jà máa sanra jù sẹ́ni tó tó mi bá ti sanra jù ní máa ka dáàdì láyà tí wọ́n bá ti fẹ́ lọ pọn mi ní Jerusalem ó máa ń kà wọ́n láyà gan tí wọ́n bá ti fẹ́ lọ pọn mi ní Jerusalem tó mi bá ti sanra jù ó mọ ó mọ ju ẹnu ẹ ẹ á mọ sún wọn díẹ̀ díẹ̀ so àwa tá a bá sanra ká sanra ẹsẹ̀ kọ́ o ká mọ̀ lè dára gbé lẹ́sẹ̀ so àwa tá a bá sanra ẹ jẹ́ ká mọ gym ẹ jẹ́ ká mọ gym so bí dáàdì bá ti fẹ́ lọ Jerusalem ẹ jẹ́ ká tètè mọ̀ bá ṣe máa palẹ̀ ojú ọ̀nà mọ́ tí òfin jẹ́ wípé wọ́n ṣẹ̀ mọ dààmú dààmú kan tó lè débi tí wọ́n ti pọnmi Jerusalem so ara sísan àpọ̀jù òkò dá fún àlàáfíà ara gan so òkò tó dáa náà torí eh, àwọn nǹkan náà tó lè jẹ́ nǹkan tó dáàdì tó ń wò pé wọ́n lọ́n ah kí n tó palẹ̀ ojú ọ̀nà mọ̀tán kí n tó dé Jerusalem tí mo ti fẹ́ lọ pọnmi bó mo ti fẹ́ ṣe báyìí ó lè jẹ́ kí wọ́n tó mọ ojú ọmọ èké ń ta o ṣùgbọ́n tí wọ́n gan ah, wo tí wọ́n rí wọ́n gan wípé eh, eh, bó wà lé lẹ́kọ̀ọ́ kan bá ti máa bọ́ sórí bẹ́ẹ̀lì fún dádì báyìí màá wá lọ wọlé jíìsì wọ́n kọ̀ sí bọ́ ọmọ mi ló sùn wọ́n ni wọ́n ti fẹ́ dákọ̀ ọmọ mi wọ́n á ìyá ìwọ ló sùn má lèmi mo sùn ló sì àdàbí wọn ni kí ni èmi mo sùn àwọn ni sórí wo obìnrin ìsàmà ni mi mo sùn ọmọ èké kan wò ọmọ náà ni mi kí ni fi ṣe yẹn ìyá àdúrà òde ọ̀dọ̀ ọkọ mi o mi báyàn fún ọkọ mi ṣeré so kò sọ ọmọ èké kan tó tiẹ̀ lè fẹ́ gan ó ti ṣeré mi gan sí orí ìdílé àwa mọ̀mọ́ ara ara kẹ́yìn obìnrin wa gbára lẹ̀ kó gbé àti tòkè àti sàlẹ̀ kó sàwà gbé e lẹ̀ kò dáa ẹjẹ ara mọ adjust ibẹ̀ náà àbátà àdẹ sanra náà kì í ṣẹ̀ṣẹ̀ ẹlòmíì dẹ̀ sọ tó yẹ pé tó bá gbé ara rẹ̀ lẹ̀ báyìí ọmọ ẹgbẹ́ ń tọ́ ẹni tọ́ rẹ̀ jẹ́lẹ̀ pa gan kò lè gbé so ẹjọ́ ẹjẹ àmọ́ adjust ṣé tó wá rí fèsì yìí ìkejì tí mo tó fẹ́ mú wá ẹjẹ àmọ́ tó fèsì wá ṣe ẹ dákun gbogbo tẹ́ ẹ mọ́ kùn ṣe mo kùn ní ìkún ẹ̀sìn wo fèsì mi bó ṣe rí so ti mi àwọn nǹkan àwọn kírímù kan mẹ́tọ́ yẹ pé tó bá ń lò sí fèsì rẹ yọ̀ọ̀ra ojú bàbá Fẹ́mi fádà ẹ̀ ṣe bàbá láti lọrin tó bá ń lò sí fèsì ẹ̀ báyìí yóò rà mọ́ ìlú títí ra bíi bèbí fèsì ni tó rà mọ́ yọ́ǹgì yọ́mọ mo ti fẹ́ pé fifty ní ìsìn ẹ̀yẹn wo fèsì mi so ẹ̀jẹ̀ ra mọ́ tún fèsì wá ṣe nígbà tí fèsì náà bá dàbí fèsì ẹkùn bàbá ọ̀họ̀ tí fèsì bá dàbí fèsì arúgbó ó lè mú kí bàbá ọ̀tọ̀ gburu kó wájú mi kó wájú mi kó wájú mi ọmọ yìí ó lè mú kí bàbá ọ̀tọ̀ gburu torí ìdí eléyìí ilé sọ̀tún bá torí ìdí eléyìí mo fọlọ́run ọba bẹ̀ wá ẹ jẹ́ kí ara mọ̀ ṣe fèsì wa kì í ṣe pé bàbá tó lẹ̀ nǹkan mọ́ tí bá tó wá di wípé bẹ́ẹ̀ ni tó di pọ́ wá tó wá di wípé ṣé kó ra ṣe fẹ́rẹ́fẹ́rẹ́fẹ́rẹ́ nọmba tírì kẹta tí wọ́n fi kún lónìí onírun yìí tí n bá ṣírun mi hàn ní ìsọ́kọ̀ èmi ò ṣírun lẹ̀ torí pé iṣẹ́ tí mo gbà ẹ̀yìn ò kiri rùn mi bọ̀ tí n bá ṣí fún dádì ah dádì ni irú èwo alẹ́ tó ṣe yìí o irú èwo alẹ́ tó dì yìí o máa ní kí ni ẹ máa fọwọ́ torí yín náà mèsè ṣùgbọ́n kírun wá ṣe pẹ̀kẹ̀tẹ̀ kẹ́ torí pé jésù jésù ni ọmọ torí ṣe sórí nǹkan mẹ́tẹ̀ẹ̀ta tí mo dá kan kọ́kọ́ lọ yanjú. torí ọlọ́run sista susan Ogidan. ṣe é rí i pé mo wọ̀ láì ni ẹnìkan ló pè tọ́fẹ́ ẹ̀wù ẹ̀ṣọ́jẹ́ ń dára fi gbogbo ẹ̀ mọ́ báwọn ètò bá tó kù á mọ̀ sọ lọ́jọ́ Monday ẹjẹ́ tó ra ṣe o kò sóbìnrin tó gbó àgbò kò sóbìnrin kan tó darúgbó tani sọ pé mi darúgbó tójú ẹ ṣe tó fi tún ṣe ń bẹ́ ń gbòòrò torí ṣe tábíyá ṣe ẹ̀rí tẹ́bá ṣí abíyẹ lómi kókó tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ọkọ̀ jẹ́ ìtàn mọ̀sùkú mọ́sán tí wọ́n bá wọlé káti wá sọ pé kókó ti Jerusalem gbogbo kókó jerusalem ẹ jẹ asan kọ́mọ̀ bá mọ kọ́dádì lẹ́sẹ̀ tí bá fẹ́ wọ jerusalem gbogbo ẹ clear ọ̀nà kọ́nà ọmọ fo ẹ rí bí dáàdi ọ̀sẹ̀ pọn mi ń kànga tí wọ́n ó bòde nǹkan mi ibò mi àwù wọn ò tọrọ ni ṣé ìkànnì àgbáyé la wà yìí gbogbo ti ń da lérú nù ẹ kàn rọ̀ pé èmi bí tí mo sọ ní wàásù mi olúwa olúwa wí pé olúwa kan nígbà bàbá ọmọ mọ rí kò sí ọmọ mọ rí kò ẹ ká ṣe weekend pẹ̀lú àwọn ọkọ wa ká ṣe ọbẹ̀ tó dáa gbogbo olùtaba wà lágbàáyé ṣe ọbẹ̀ tó dáa fi pàdé ọkọ rẹ lẹ́nu má ṣe ọbẹ̀ pàdé mi léjìká má bá ṣe ọbẹ̀ pàdé mi léjìká ní ìmùkọ́ lọ jẹ́ ń ta ṣe ọbẹ̀ tó dáa yí ẹran kìí sì bọ̀bá tó fowó rẹpẹtẹ lẹ̀ dín ata rẹ̀ jẹ́ ọta sánsán gbé sí wájú kọ́ wá cross lẹ́ngẹ̀ ẹsẹ̀ lẹ́yìn ìgbà bá rí àwọn náà títí máa ń mú ara ṣe sọ jíun ó ti mọ̀ bẹ́yẹn bá lọ ń wájú ọjọ́ iwájú àtẹ̀yìn ọ̀la kọ́ pàtẹ́wọ́ sọjí fún baba kí baba ọjẹ́ ń jẹ rẹ tán báyìí kí bàbá bọ́ síbi ẹ̀mí ni kọ́ mọ̀ sọ̀rọ̀ ẹ̀mí bẹ́ẹ̀ ni mọ̀mọ́ kọ́ mọ̀ sọ̀rọ̀ ẹ̀mí yóò dàbà fún lórúkọ jésù láyọ̀ àti àlàáfíà lèmi àti ńlá máa pàdé ní ọjọ́ monday nítorí tiẹ̀ mi ò ní rí rip lórí mi ní rí fọ́tò rẹ ò ní rí tèmi náà o lórúkọ jésù ẹ̀mí gígùn àti àlàáfíà la máa lo ògo má gbàgbé má gbàgbé o pé i love you but jesus love you more